agbófinró wọn mú dé tí gbọ́ mi nísìnyí nípa ìkéde pàtàkì eléyìí tí àsanwó fún káàdì mọ́wó sì ká mọ́ fi jẹun látòní lọ àti ní gbogbo àtàbá ń bọ̀ wá sí àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa wọ́n jẹ́ kó yé wa pé gbogbo ẹni tó bá mú ọmọ kéékèèké wá ká gbìyànjú ká fà wọ́n mọ́dọ̀ ká má jẹ́ kí wọ́n rìn bọ́ bá ṣe wù wọ́n nítorí pé wọ́n mú arábìnrin kan wá sí ọ̀dọ̀ àwọn lánàá ìyún ní Wode police station nípa pé ó jí ọmọ gbé ní àsìkò tí wọ́n fẹ́ ṣe sọ̀látùl júmọ́à láàyè tá a wà yìí náà ni ní àná tí o ti pẹ́ yìí wọ́n ní ten naira ló fi tán ọmọdé kékeré tá a wọ́n ní ten naira lẹ́nu yẹn fi tán wọ́n lè tó wá ba nínú jẹ́ tó yani lẹ́nu jù ni pé christian ni bọ̀ tó lò jáàbù christian ni bọ̀ tó lò jáàbù tó kalẹ̀ tó délé já gbìyànjú ká fi àwọn ọmọ wa sí ọ̀dọ̀ wa ká má wọ́n rìn bó ṣe wù wọ́n ọlọ́run ní jẹ́ kí ọmọ wọ́ sọnù àmín. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إتناقبس يا النبي إبراهيم عليه السلام قلنا نكوكو تافي برا صلوني tí í ṣe ọjọ́ kìíní nínú oṣù zalhijja lẹ́yìn hijra nabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam pẹ̀lú ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́rin àti mẹ́tàdínlógójì eléyìí tó ṣe déédéé ìjọ kẹta nínú oṣù september ọdún miladi ẹgbẹ̀rún kejì àti ọdún mẹ́rìndínlógún nínú ètò wa hudan wa bushra ilé ètò máa wáyé ní mọ́ṣáláṣí ńlá ìlú Ògbómọ̀ṣọ́ níbí báyìí dájọ́jú anabi Ibrahim aleyhi salam anabi ọlọ́run tọ́lọ́run ọba sàlẹ̀ sani bàbá fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀yàn ní khalil ẹni tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí dé góńgó tọ́lọ̀ ń sìn mọ́ náà nífẹ̀ẹ́ ọlọ́run débi pé kò sáyè míì lọ́kàn rẹ̀ má tírùfẹ́ bẹ́ẹ̀ lè jókòó sí. ànábì ibrahim aleyhi salam ó jẹ́ aráàlú kan tá à ń pè ní Bábìl Ilu ní Iraq ìnílù yẹn wà ìlú yẹn sì ń bẹ́ńbẹ́ títí dò níyì báyìí bọ́yọ̀ náà ni àwọn olóyìnbó ń pè ní Babylon abẹ ní anabi Ibrahim alayhi salam orúkọ bàbá rẹ̀ àwọn Itan. nípa ìtàn. ọ̀rọ̀ oríṣi méjì ni wọ́n sọ nípa orúkọ bàbá rẹ̀ wọ́n ní Ibrahim ibnu Tarikh Ibrahim ibnu Tarikh wọ́n ní Tarikh ó ní bàbá rẹ̀ ń jẹ́ bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú al nínú suratul An'am àyà kẹrìnléní. àádọ́rin ó kọ tí ọlọ́run pé bàbá rẹ̀ ní azar ọlọ́ni wa idh qala ibrahimu li abihi azara atattakhidhu asnaman aliha ìní araka wa kọ́wù mẹ́kẹ́fì dhalalin mubin rán wọn létí rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam. nípa àgbàtí anabi ibrahim aleyhi salam tó sọ fún bàbá rẹ̀ azara wípé atattakhidhu asnaman aliha èéṣe tó fi mú àwọn ère tó fi mú wọn ní àwọn ọlọ́ntọ́ máa jọ́sìn fún yàtọ̀ sí allah dájúdájú èmi ń wo ìwọ bàbá mi àtàwọn èèyàn rẹ pé nínú àánú tó fojú hàn lẹ́wàá nínú àyà yìí orúkọ tí anabi ibrahim fi pe bàbá rẹ̀ ní azar nínú àwọn òwe ìtàn orúkọ táwọn sì ń pe bàbá rẹ̀ ní tarikh wọn ò súnmọ́ra wọn dípò pa sọ pé bóyá àṣìwí ló bí àṣìkọ kò rí bẹ́ẹ̀ nítorí tó bá jẹ́ pé orúkọ tó lọ ń pè tó sọ pé orúkọ bàbá rẹ̀ ní Azar àwọn òpìtàn wọn ń pè ní Arar Arar a sọ pé bẹ́ẹ̀ ni ó ṣeéṣe káṣíṣe yìí ó ṣẹlẹ̀ látàrí pẹ́lúmíì lè má fura wípé zayo ìlú tẹ̀lé alif madi kìí ṣe rọ eléyìí lè ṣeéṣe ṣùgbọ́n tá a bá wo wárí kan ọ̀jọ̀ra wọn rárá rárá. Rá, rá azar àti tẹ́rìk wọn ò jọra wọn eléyìí ló fà á nínú olùmọ̀ọ́gbà al-imam ibn jarir at-tabari rahimahullah wọn ni tó súnmọ́ tí ìyapa fi wà lórí orúkọ rẹ̀ yìí òun náà ni pé bàbá yìí gbajúmọ̀ pẹ̀lú kórúkọ méjì lónìí ó gbajúmọ̀ pẹ̀lú kórúkọ méjì lónìí. èyí tí ó wá lọ pípọ̀ lórí ahọ́n àwọn èèyàn nípa orúkọ rẹ̀ ní kíni tàríkh ṣùgbọ́n o èyí tó dá wa lójú tí ò síyèméjì nípa rẹ̀ tá a sì gbà wọlé tí ò ṣe tí dànù òun náà ní N'itori bàbá rẹ̀ ní kíni azor nítorí pé antum a'lamu am sẹ́yìn lẹ́ẹ̀ àbí Allah tó eléyìí jẹ́ bá torí rẹ̀ ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ nípa tafsir máa ń sọ bọ́yá ẹni tó lọ ń pè ń bàbá yẹn kìí ṣe bàbá rẹ̀ àbúrò abẹ́gbọ́n bàbá rẹ̀ ni nígbà tó ti pé ọ̀nkù náà bàbá náà làwọn náà máa jẹ́ ó dínà púpọ̀ nítorí pé ńgbà tó lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa tó ń sọ fún wa pé azara azara lédè lárúbáwá azara tó wá lẹ́yìn rẹ̀ bẹ́dẹ́lú nàán ẹbí bẹ́dẹ́lú tó sì wá ń bì òní bẹ́dẹ́lú kól mìíràn kól yẹn ni pé ńgbà tó sọ fún bàbá rẹ̀ bàbá rẹ̀ tí í ṣe ẹ̀ẹ́dọ̀rọ̀ bá ṣe túmọ̀ rẹ̀ nù torí rẹ̀ bàbá rẹ̀ kí lorúkọ rẹ̀ ẹ̀ẹ́dọ̀rọ̀ àwọn òpìtàn sọ yìí pé tẹ̀síwájú wọn bá tá a bá lè sọ lásán nítorí pé ìtàn àgbésí ayé ànábì Ibrahim alayhi ntó sì ní í ṣe pẹ̀lú ọ̀pọ̀ pípọ̀ nítorí pé kò lè má jẹ́ bẹ́ẹ̀ ó ní ìmáàmù muwahidi ó ní ìmáàmù àwọn onítawhid tọ́n ní í ṣe pẹ̀lú tàgbésí ayé ńlá wa Ibrahim aleyhi salam ọ̀pọ̀ a kàn mẹ́nuba díẹ̀ ń bẹ̀ ni sẹ́wọ̀n pé ńgbà téèyàn bá ń dámọ̀ràn pé nǹkan báyìí ẹ bá wa sọ̀rọ̀ ń ìwọ mọ̀ wọ́n kàn rọra pé ẹ sábà ni kò bá jẹ́ ní tí gba ìjókòó mẹ́wàá ẹ sábà wa sọ eléyìí náà ni torí àwa náà sọ wọn bàtà bá lè sọ ìwọn bàtà tí kò bá lè gbà bàbá rẹ̀ ti ń jẹ́ azara yìí wọ́n ní bàbá yìí wọ́n lo ọdún ọgọ́rùn-ún méjì ó lé àádọ́ta láyé ọdún ọgọ́rùn-ún méjì ó lé àádọ́ta láyé iná ni bàbá yìí lò bàbá yìí ó sì bí anabi Ibrahim aleyhi salam àfi lẹ́yìn ìgbà tí bàbá yìí tó pé ọmọ ọdún márùn ó lé ní àádọ́rin ìgbà tí bàbá yìí tó pé ọmọ ọdún márùn lé láàádọ́rin ni wọ́n tó bí ànábì Ibrahim fún bàbá ti pé seventy five years of age ìgbà náà ni wọ́n tó bí ànábì Ibrahim aleyhi salam bàbá yìí wẹ́rẹ́ bó ti ṣe bí ànábì Ibrahim ó tún bí àwọn ọmọ mi ó bí Ibrahim ó tún bí ọmọ mi tá à ń pè ní Nahur. Nahshur ó tún bí màmí tá à ń pè ní Haran tọ́ Haran yìí sẹ́wọ̀n kọ́ máa ìyá lọ́jẹ́ fún anabi Ibrahim aleyhi salam Haran ńlọ́bí anabi Lut aleyhi salam ajẹ́kẹ́ bó la anabi Lut ṣe jẹ́ sanabi Ibrahim ọmọ ọmọ ẹ̀yà rẹ̀ ọmọ ọmọ ẹ̀yà rẹ̀ tó bá jẹ́ pé anabi lutu aleyhi salam ọba jẹ́ obìnrin tanabi ibrahim sì jọkùnrin lábẹ́ òfin ṣẹ̀rí àti wa sẹ́mi pé ìwọ ni kanabi ibrahim ọ̀fẹ́ anabi lutu torí pé kí ni wọ́n mọ̀lẹ́bí ni wọ́n torí kọ́ ló ń sọ yìí pé wa banatul akhi wa banatul ukht tó bá yẹ pé lutu ọba lọ jẹ́ obìnrin anabi ibrahim ò gbọ́dọ̀ torí kọ́ ló pé ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ọmọ obìnrin táwọn ọmọ àyà yín bí ajẹ́ pé mọ̀lẹ́bí gidigidi lànàbí lótú jẹ́ sí anabi ibrahim aleyhi salam bal huwa bi mathabati ibnin kódà ipò ọmọ lọ́wà sànàbí ibrahim aleyhi salam torí pé ẹ̀gbọ́n àbábúrò bàbá ẹni kí ló jẹ́ bàbá ẹni ló nà. tó ajẹ́ pé bàbá yìí ó bí àwọn ọmọ tá a dárúkọ wọn yìí pẹ̀lú anabi ibrahim aleyhi salam wọ́n jẹ́ mẹ́ta. anabi ibrahim aleyhi salam èyí tó dọ́gba jù ní pẹ̀lú babil ni wọ́n ti bí babil yìí ìlú kan sì ní ní iraq ń bẹ ń bẹ títí dìsìn babil ó ń bẹ ní iraq títí dìsìn anabi ibrahim aleyhi salam ó fẹ́ ìyàwó kan ìyàwó tó fẹ́ yẹn ó ọmọ haran ó ọmọ haran ṣùgbọ́n kì í ṣe haran tó jẹ́ ọmọ anabi ibrahim aleyhi salam. Haran yìí ọmọ ẹ̀yà bàbá anabi Ibrahim Haran tọ́jú ọmọ ẹ̀yà bàbá anabi Ibrahim òun ló bí Sárátà sanabi Ibrahim aleyhi salam fẹ́ ajẹ́ wípé Sárátà yẹn náà kí ló jẹ́ sanabi Ibrahim bintul am bintul am ọmọ ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ̀ ọmọ ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ̀ ẹ sì máa pé nínú ṣẹ̀ríà tiwa náà àyè wà fún ọ láti fi ọmọ àbúrò bàbá rẹ àbọmọ ẹ̀gbọ́n bàbá rẹ ọmọ àbúrò ìyá rẹ àbọmọ ẹ̀gbọ́n ìyá rẹ bó tilẹ̀ jẹ́ kó ti súnmọ́ jù púpọ̀ fámìlì náà sì níyìn ṣùgbọ́n ṣẹ̀rí àgbà pẹ̀lú yín ṣẹ̀rí àgbà pẹ̀lú yín bó tilẹ̀ jẹ́ pé súnà wa sallam fi hàn wá pé ní tí ó da jù púpọ̀ ni pé ńgbà tá a bá fẹ́ jìnnà kọ́mọ́jẹ́ pé yẹn láti nítorí káwọn ọmọ wọn lè bá lágbára lọ́pọlọ wọn lè bá lágbára lára. tààràtà sanabi ibrahim aleyhi salam fẹ́ ọjẹ àgàn tí kìí bímọ wọn ò kọ́ sí lórí dábàá pé anabi ibrahim mahama lòun náà wàá lọ fẹ́ ni tí ò ní bímọ rárá nígbà tí bá bẹ̀rẹ̀ sí ní gbé pẹ̀lú obìnrin ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin lẹ́bẹ̀rẹ̀ sí ní wò pé kí ló ń ṣẹlẹ̀ kí ló fà á èyí ti rí èyí ti jẹ́ gbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń sọ pé bọ́yá eléyìí o ẹni tí ò ní bí ma ni o bọ́yá ẹni tí ó bí ma ni o ìyẹn ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ni ló tó wá hàn wípé arábìnrin yìí ń kọ́ kí ni aaqir aaqirun ni wọ́n sọ wọn ò ní sọ pé aaqiratun torí pé gbogbo ntí bá ti máa ń ṣẹlẹ̀ lápèjúwe sóbìnrin yàtọ̀ sọ́kùnrin wọn ò bùkátà kan fi táàtì láti ṣe ìyàtọ̀ láàrin ọkùnrin àtòbìnrin wọ́n sọ pé imra'atun hamil imra'atun murdi' wọn ò ní sọ pé imra'atun bákan náà wọ́n sọ pé imra'atun ha'id wọn ò ní sọ pé ha'idha wọn ò ní sọ pé hamila wọn ò sì ní sọ pé murdi'ah limadha nítorí pé obìnrin nìkan ló máa ń ṣe haid obìnrin nìkan ló máa ń lóyún obìnrin nìkan ló máa ń fún ọmọ síbẹ̀ náà ni aaqir aaqiru bẹ́ẹ̀ ni wọ́n lè sọ pé ákìrì fóbìnrin wọ́n sì lè sọ pé ákìrà kò sí tó burú bẹ́ẹ̀ nítorí pọ́kùnrin náà máa ń jẹ́ ákìrì so wa yaj'alu man yasha'u aqima ọlọ́run máa ń sẹ́ni tó bá wù lágàn tí ò ní bímọ torí ẹ bó ṣe lè jẹ́ tọkùnrin náà ló lè jẹ́ tóbìnrin so a lè má differentiate láàrin ọkùnrin àti obìnrin ákìrì ákìrì kò sí wàhálà nù eléyìí tẹ́lẹ̀ ìbáyé wa sáárátàn kò bímọ ní ìgbà tí anabi ibrahim aleyhi salam tí wọ́n bí ní ìlú babil àsìkò kan ṣẹlẹ̀ nínú ìgbésí ayé anabi ibrahim ikpe bàbá rẹ̀ bàbá rẹ̀ azara ó mú anabi ibrahim àti ìyàwó rẹ̀ sárata àti ọmọ ọmọ ìyá rẹ̀ lot aleyhi salam ó kó gbogbo wọn kú ní ìlú babil ó di ìlú kan tá à ń pè ní haran ó kó wọn ó di ìlú kan tá à ń pè ní Harran Harran yẹn ara àwọn ìlú tó wà ní Asham ni ara àwọn ìlú tó wà ní Asham ni so bàbá yìí kó wọn kúrò ní Babil ní Iraq wọn di ara Harran níbo ní Sham so sẹ́wọ́n rí Ibrahim alayhi salam àwọn ẹ̀yà tiẹ̀ àwọn ẹ̀yà tiẹ̀ wọ́n pè wọ́n ní Kaldaniyun wọ́n pè wọ́n ní Kaldaniyun ibi tí wọ́n wá ń lọ yẹn nílẹ̀ sham àwọn ẹni tí ń gbé bẹ̀ wọ́n ń pa àwọn ní kanaaniyun wọ́n ń pè wọ́n ní kíni kanaaniyun àwọn ẹ̀yà sànàbí ibrahim kí la pè wọ́n kaldaniyun ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n lọ bá nílẹ̀ sham wọ́n ń jẹ́ kíni kanaaniyun bó tilẹ̀ jẹ́ pé haran tí wọ́n mórí lé ń gangan gangan gangan wọ́n láwọn kaldaniyun ní gbé bẹ̀ ń gbà yẹn àwọn ẹ̀yà wọn àwọn ní gbé bẹ̀ nígbà yẹn tọ́ Haran yẹn ẹ má ṣe gbàgbé o ibẹ̀ gangan ìnílò Ibn Taymiyyah Ibn Taymiyyah Ahmed Ibn Abdulhalim Ibn Taymiyyah Al-Harrani Al-Harrani ìlú Ibn Taymiyyah nù ajẹ́pẹ́ ara abo ní Ibn Taymiyyah ara Sham tọ́ àwọn bàbá wọn kó wọn láti Babil ní Iraq ó kó wọn wá sí. Si, Harran ní ilẹ̀ Sham wọ́n wá níbẹ̀ lànàbí Ibrahim aleyhi salam ló ń gbé pẹ̀lú bàbá rẹ̀ àtọmọ ọmọ ìyá rẹ̀ lò títí dìgbà kan tó fi wá di pé wọ́n ní Harran yẹn ni bàbá ànàbí Ibrahim sàláìsìsì wọ́n ní Harran ni bàbá ànàbí Ibrahim aleyhi salam ńlọ sàláìsìsì tẹwárí Harran tí wọ́n lọ yẹn pẹ̀lú Bábílà tí wọ́n ti ń bọ̀ méjèèjì náà ló padà dìlú anabi ibrahim aleyhi salam nítorí pé ibi tá a ti bí ni tọ́jẹ́ lu bàbá ìlú ẹni ni ibi táwa wá faramọ́ pé ńlá fẹ́ máa gbé àbí tá a pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ń bẹ̀ náà ìlú ẹni náà ni nítorí pé kò sẹ́nìkan tó wù láti lẹ̀ ibi anabi ibrahim aleyhi salam ní ìgbà tí ó ti jẹ́ ọmọ ó tún wá padà gbé haran méjèèjì ìgbésí ayé anabi ibrahim alayhi salam torí pé bábílà tí wọ́n ti bí bábílà tí wọ́n ti bí tọjá ìlú rẹ̀ ń táwọn máa ń jọ́sìn fún náà làwọn òòṣà àwọn ère ni wọ́n máa ń gbẹ́ tí wọ́n máa ń jọ́sìn fún ṣùgbọ́n Haran níbi tí wọ́n padà lọ gbé yẹn àwọn ń ti wọn ní táwọn máa ń sìn ní àwọn àràwọ̀ àwọn àràwọ̀ ni wọ́n máa ń sìn torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí i pé nínú alukur'an ọlọ́run bá wa sọ̀rọ̀ nípa bánabi ibrahim ṣe ń bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ tí wọ́n jẹ́ abọ́gibọ̀ ọ̀pẹ̀ àwọn èèyàn rẹ̀ tí wọ́n jẹ́ ni tí ń sin àwọn àràwọ̀ àwọn èèyàn rẹ̀ tí ń sin oòrùn tí ń sin òṣùpá ẹ̀yin ọmọ akpẹ́ àwọn èèyàn rẹ̀ irú ẹ̀sìn mélòó wọn ṣe aha àwọn èèyàn rẹ̀ ní bábíl kí làwọn ń sìn àwọn jẹ́ abọ́gibọ̀ ọ̀pẹ̀ àwọn èèyàn rẹ̀ ní haran kí làwọn ń sìn àwọn ń sin àwọn àràwọ̀ àti òṣùpá àti oòrùn tó báyìí ni ó sì jẹ́ pé ọlọ́run pè wọ́n láwọn èèyàn rẹ̀ tó ń ti pa àwọn èèyàn rẹ̀ gángangangan tó jẹ́ pé àwọn èèyàn bàbá rẹ̀ aráàlú bàbá rẹ̀ tó jẹ́ lu tiẹ̀ náà ní àwọn ará babil ọlọ́run tí wọ́n fi ń hàn yìí pé àwọn èèyàn rẹ̀ náà sì làwọn eléyìí náà torí pé ibi tó o bá ti ń gbé èèyàn rẹ̀ náà ni wọ́n tòtá bá ní ideology báyìí tó dáa báyìí ẹ rí i pé lọ́síwájú ọ̀pọ̀ nbìkíbi tá a máa ń gbé èsì kọ́kàn máa tanra rẹ jẹ pé after all èmi kúkú sọ́mọ lẹ̀ yìí tílẹ̀ yìí bá bàjẹ́ kọ́kàn mi àwọn tí ọ̀gbọ́n ló máa ń ṣe báyìí because ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ló ti gbogbo wa ń gbé láyé ọ̀pọ̀lọpọ̀ lọ síwájú la kó bára bẹ̀ tí lọ síwájú bá báwọn èèyàn látọwọ́ tiẹ̀ kódà kọ́ ọmọjọ́ ọmọ bẹ̀ wọn ànígbàgbé rẹ̀ láéláé so gbogbo tí yẹn bá lè ṣe níbi tí yẹn bá ń gbé láyé ìlú rẹ̀ náà ni as far as you are there nígbà tó bá wá kú ńbẹ tán tó bá tún lọ bomi wọn tún ti dára àlùmí nìyẹn torí ẹ eléyìí ni bọ́rọ̀ anabi Ibrahim alayhi salam ti jẹ wọ́n ní láyé john tẹ́ bá lọ sí adimashiku tí ṣe kápítà sùúríyà lónìí tọ́lá àwọn sùúríyà náà ní biladu sham tẹ́ bá lọ sí adimash tí ṣe kápítà sùúríyà lónìí wọ́n ní láyé jọ́hún gbogbo lẹ́kùn téèyàn lè gbà wọnú lóyún ọjà méje gbogbo lẹ́kùn kọ̀ọ̀kan lẹ́wàá rí tí wọ́n ya àwòrán ìràwọ̀ tí wọ́n ń sìn síbẹ̀ ìràwọ̀ táwọn èèyàn ń bọ̀ wọ́n yàwòrán ọ̀kan sí ara ilẹ̀kùn kọ̀ọ̀kan ó jẹ́ méje torí pé ìràwọ̀ méje ni wọ́n ń bọ gbogbo Haran ẹ̀ tó fi dé Dimashq gbogbo àwọn Halab gbogbo biladu Suriya gbogbo ẹ̀ biladu Sham ni wọ́n ń pè so gbogbo wọn àwọn òní nǹkan táwọn ń jọ́sìn fún ju àwọn ìràwọ̀ lọ ìlú ńlá wa ni Dimashq látàyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ wọ ìlú ńlá yìí nítorí pé gbogbo ìlú láyé jọ́hún ẹ rí i pé lẹ́kùn ni wọ́n máa gbà wọbẹ̀ ìlú ò ní lẹ́kùn ẹ wọ́n sọ pé lẹ́kùn lọ bá wọ̀lù hàn lẹ́kùn bíi báyìí ni níbi ilẹ̀kùn kọ̀ọ̀kan ẹ sì rí tí wọ́n mọ ògiri tó ga síbẹ̀ gan ògiri tó ga ọ̀hún ibẹ̀ làwọn ọmọ ogun ọmọ wà ń gbogbo gbà wọ́n mọ wọ́ kán lágbọn ibi tí lẹ́kùn yẹn wà àyèbá ọmọ bọ́tà bá ń gbógun bọ̀ so lára gbogbo lẹ́kùn kọ̀ọ̀kan wọ́n wá ya ìràwọ̀ tọ́jọ́ kan nínú àwọn ẹni tí wọ́n ń bọ lágbọn abẹ̀ sí àwọn ìràwọ̀ yẹn fi wá pé méje nítorí pé lẹ́kùn àbáwọ̀lú wọn mélòó ni méje tọ́ ṣùgbọ́n anabi ibrahim aleyhi salam ní ìgbà tí a ń sọ̀rọ̀ torí kọ́ lọ́wọ́ bá ti fi mànà ọjọ́ ti pẹ́ kò sí mùsùlùmí láyé tí ò bá jẹ́ ibrahim àfìyàwó rẹ̀ sáràtà àfi ọmọ ọmọ àyà rẹ̀ lóòtù aleyhim salam kò sí mùsùlùmí mẹ́rin láyé àwọn mẹ́ta tó wà náà ní gbogbo ìgbà tá à ń sọ̀rọ̀ yìí gbogbo ilé ayé gbogbo ẹni tẹ́ bá rí káfíìrì ni wọ́n ń gbà yẹn wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú kọjá bọ́gí bọ́ pẹ̀ àbí kó sì jẹ́ pé ìràwọ̀ òṣùpá oòrùn ni wọ́n ń bọ̀ ẹ wá wo bí ilé ayé ti ṣe fẹ̀ tó ẹ wo iye èèyàn tí máa bẹ nílé ayé ní gbogbo ògbà kọ̀ọ̀kan kó wọn ní gbogbo ilé ayé pátá porongodo èèyàn mẹ́ta péré yìí ló mùsùlùmí gbà Ibrahim aleyhisselam ìyàwó rẹ̀ Sárátà aleyhisselam anabi Lut aleyhi salam àwọn mùsùlùmí mẹ́ta péré tó wà láyé nù àìgbàgbọ́ kúnlẹ̀ ayé ṣùgbọ́n anabi ibrahim aleyhi salam olùlọ́wọ́n bá fi gbé aburú yìí kó látàrí ìpèpè anabi ibrahim sídìí ẹ̀sìn ọlọ́wọ́n bá wa lọ́lọ́wọ́n bá fi ba kèfèrí jẹ́ látàrí ìpèpè anabi ibrahim lọ́lọ́wọ́n bá fi mẹ́sìn òdodo lọ́fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ torí láti kékeré lọ́lọ́run ti fa anabi ibrahim mọ̀nà láti kékeré lọ́lọ́run ọba ti fi mànà ọlọ́ni wa laqad atayna ibrahima rushdahu min qabl wa kunna bihi alimin ọlọ́ni àwa ti fi ọ̀nà ma anabi ibrahim láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa sì mọ̀pọ́ lẹ́tọ̀ sí kọjá ẹni tá a fi mànà láti kékeré rẹ̀ lọ́lọ́run ọba ti fi mànà ọlọ́ni àwa sì mọ̀pọ́ lẹ́tọ̀ sátìjẹ́ ní ìmànà eléyìí wá nínú suratul anbiya àyà kọkànléní àádọ́ta tó ìyẹn ni pé ibrahim kana ahlan lil hidaya ọlọ́run ni àwa ti mọ̀ pé ibrahim lẹ́tọ̀ọ́ sí kọjá ní ìmọ̀nà tẹ́lẹ̀ náà ọlọ́run dàpọ̀ sàwa náà lẹ́ni tó jẹ́kọ́ lẹ́tọ̀ọ́ sí ìmọ̀nà ọlọ́run má ṣì wá lọ́nà lẹ́yìn tó ti fọ̀nà mọ̀ wá lọ sí díẹ̀ islam tí a bá wo suratul ankabut a tá a ti lè mọ ìtàn nabi ibrahim aleyhisselam àfi ká máa padà sí di alukur'an torí pé kò sí ìwé ìtàn kan tí wọ́n kọ àbí àlàyé kan tí wọ́n ṣe nípa anabi ibrahim àbá anabi mi àfi kọ́ jẹ́ pé àdínkù ń bẹ ń bẹ àfikún sì tún wà ń bẹ ṣùgbọ́n alukur'ani kì í parọ́ bọ́rọ̀ bá ti ṣe jẹ́ iná alukur'ani máa ń sọ. tẹ́ bá padà sí suratul ankabut àyà kẹrìndínlógún lọ síwájú ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ní a'udhu billahi minash shaitani rajim wa ibrahim idh qala li qawmihi ọlọ́run fi mànà ní kékeré ṣùgbọ́n nígbà tó dàgbà ọlọ́run ṣe lánàbì rẹ̀ ìgbà tó dàgbà ọlọ́run ṣe lánàbì rẹ̀ ìgbà tó wá di ìránṣẹ́ ọlọ́run ẹgbọ́ bá nàbí ibrahim bó ti ṣe wá ń bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ wa ibrahim idh qala li qawmihi rán wọn létí rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nípa anabi ibrahim alayhi salam ní ìgbà tó sọ fáwọn èèyàn rẹ̀ u'budullah ẹ máa sin ọlọ́run ọba lónìkan báyìí ni sí àwọn ànábì ọlọ́ at-tawhid at-tawhid at-tawhid kókó nǹkan táwọn ànábì ọlọ́run máa mójútó nù ẹ sin ọlọ́run ọba lónìkan wattaqu ẹ sì máa bẹ̀rù rẹ̀ níta ń pè ní taqwa ọ̀nà ni imtithalul awamir wajtinabun nawahi ẹ máa ṣe ntọ́lọ́run ọba ní kẹ́ ẹ sì jìnnà sí ntọ́lọ́run ọba ní kẹ́ dhalikum khayrun lakum in kuntum ta'lamun eléyìí ló lóore jù fún yín tó bá ti pẹ́ yín bá ma innama ta'buduna min dunillahi awthana gbogbo ń tẹ̀sí lẹ́yìn ọlọ́run kọjá nǹkan kan o bí ó bá jẹ́ àwọn òòṣà àwọn aráàlú wo ni anabi ibrahim bá wí bí àwọn ará bábìl àwọn ará bábìl ló ń bá wí bí wa takhluquna ifka. irọ́ lẹ́ ń sìn fagbárí gbé kalẹ̀ yẹnni kó sàtẹ́ǹsì irọ́ gidi ni ẹ rí i pé àwọn àwọn náà ti mọ̀ pé náà ni wọ́n máa gbára dálẹ̀ níwájú igi wọ́n máa gbára dálẹ̀ níwájú ìpẹ́ lórúkọ pé igi àti ìpẹ́ yìí kó sẹ́ń táwọn fẹ́ fáwọn. innal ladhina ta'buduna min dunillahi dájúdájú àwọn ẹni lẹ́yìn ọlọ́run òun ní kápá ìjẹ àti mú yín lọ́dọ̀ fabtagu inda Allahi rizq ọ̀dọ̀ Ọlọ́run nìkan ti máa wá rìzìkì o wa'budu ó nìkan ní kẹ́ ẹ máa sìn washkuru lahu ó nìkan ní kẹ́ ẹ máa dúpẹ́ fún ilayhi turja'un ọ̀dọ̀ Ọlọ́run ọba lẹ́ padà sí. bẹ́ẹ̀ náà ni tẹ́yìn náà bá ń bá àwọn èèyàn yín sọ̀rọ̀ lónìí tẹ́ sọ fún wa bóòsù àpòpò ní nǹkan tó lè ṣe fún yín bóòsù ògìyàn kò ní nǹkan tó lè ṣe fún yín bẹ́ẹ̀ ni òkè Ìbàdàn kò ní dáadáa kan tó lè ṣe fún yín Ọ̀ṣun Òṣogbo kò ní dáadáa kan tó lè ṣe fún yín alágẹmánì kò ní dáadáa kan tó lè ṣe fún yín ẹ̀yọ̀ kò sí dáadáa kan tẹ́ lè rí mbẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ò ní dáadáa yín wà lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà sì láì dá tilẹ̀ wá bá yín ọ̀dọ̀ rẹ̀ lẹ́ẹ̀padà sí ó nìkan ní kẹ́ nígbà tẹ́ bá ń bá àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ẹ̀rí tí wọ́n máa yín mú wọ́n máa pé kí ni sọ ń tanra rẹ̀ jẹ táwọn baba ńlá wa ń ṣe tá a bá wọn lórí rẹ̀ láàfin sílẹ̀ bẹ́ẹ̀ làwọn náà àwọn èèyàn anabi ibrahim àwọn náà yàtọ̀ wọn ni rọ́ọ̀nì kò rí bẹ́ẹ̀ anabi ibrahim wàá dá wọn lóhùn pé wọ́n ń tó kẹ́síbù tẹ́ bá ní rọ́ọ̀nì mọ́ ń pa o faqad kazzaba umamun min qablikum àwọn àjọ pípọ̀ ti síwájú yín táwọn náà pa àwọn anabi wọn ní rọ́ wa ma ala ar-rasuli illa al kò sí nǹkan kan tá a fi rán ìránṣẹ́ gbogbo ìránṣẹ́ ọlọ́run òfin nǹkan kan wọn ju kó jíṣẹ́ lọ ní ìṣẹ́ tó hàn kéésì tiwa ni ká máa fẹ́ gba lé àwọn èèyàn ká kéésì tiwa ni ká máa kó wọn dà sọ́kọ̀ pẹ́ gbà ọlọ́run má jẹ́ tiwa ni ká sọ ntọ́lọ̀ wọn bá wí ká sọ ntá nàbì Muhammad sallallahu alayhi wa sallam àwí àwa kìí ṣe ránṣẹ́ ọlọ́ ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam àwa ń sọ ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn à ń sọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam fáwọn èèyàn tó bá ṣe pé ránṣẹ́ tọ́lọ̀ ọ̀ràn gàgà tí ẹni kó jíṣẹ́ ọlọ́ kìí ṣe tí ẹni kọ́ máa fẹ́ táwọn afẹ́ ṣoríire látàrí pa nsọkọlọ nsọba anabi sọba yìí sallallahu alayhi wa sallam. tọ́ lẹ́yìn rẹ̀ anabi ibrahim alayhi salam ó fi àwọn àpèjúwe ó fi wọn lélẹ̀ lóríṣiríṣi tabatun wo ibi tá anabi ibrahim alayhi salam tó tún ti ń bá àwọn ará Haran tó ti ń bá àwọn náà sọ̀rọ̀ tó bá padà sí suratul an'am a pé níbẹ̀ yẹn aya ẹlẹ́ẹ̀karùn ó lé ní àádọ́rin aya ẹlẹ́ẹ̀karùn ó lé ní àádọ́rin nínú súrọ́tù nínú súrọ́tù lànàm aya karùn lé láàádọ́rin ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ń sọ yìí pé wa idh qala ibrahimu li abihi azara atattakhidhu asnaman aliha inni araka wa qawmaka fi dhalalin mubin rán wọn létí rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam nípa àgbàtí anabi ibrahim alayhi salam tó ń sọ fún bàbá rẹ̀ azara wípé atattakhidhu asnaman aliha dáhùn òsàlọ́ wa fi sọlọ́ ń tọ́ ma sìn bí inni araka wa qawmaka fi dhalalin mubin dájúdájú èmi rí i pé wọ àtàwọn èèyàn rẹ̀ inú àánú lẹ o ìgbà tí anabi ibrahim ń bá bàbá rẹ̀ sọ̀rọ̀ yìí báyìí níbo ni bàbá rẹ̀ wà sọ́wọ́ abálàkà ẹ̀ mu kí ìwọ àtàwọn èèyàn rẹ kẹ́ ẹ mú àwọn òòṣà lọ́lọ́ tẹ́ ẹ máa jọ́sìn fún ìlú wo ni wọ́n wà bábìl bábìl làwọn ti já bọ́gìbọ̀ pẹ̀ wakadhalika nuri ibrahim malakuta samawati wal ard ọlọ́ni báyìí là ń sẹ́ ń fi àwọn àpẹẹrẹ ìjọba sánmà àtilẹ̀ tí ṣètọ́lọ́n báyìí là aleyhi salam wàlíyẹkùn amínà mọ̀kìnní kó lè bá àjọ kan nínú àwọn ẹni tí ó ní àmọ̀dájú. ibrahim wá wòye sí pé àwọn ẹni táwọn jọ wà ní Haran ní ilẹ̀ Sham òṣùpá làwọn máa ń bọ àwọn àràwọ̀ ni wọ́n máa ń sìn oòrùn ni wọ́n máa ń bọ ibrahim wá ń pe àwọn náà gba ọ̀nà tí ọ̀rọ̀ ń bọ́ abọ̀ yìí báyìí ọlọ́run ọba ní falamma janna alayhi al-laylu ra'a kawkaba ní ìgbà tí ilẹ̀ sùn anabi ibrahim ó rí ìràwọ̀ kan tó yọ gbàtó rí ìràwọ̀ tó yọ wá gbóhùn sókè sọ lọ́nà tí gbogbo èèyàn ó fi máa ń ti ń wí. qala hadha rabbi olólùwà mi ni o olúwa mi lọ́yọ̀ yìí tẹ̀sí ma àwọn èèyàn rẹ̀ náà kí làwọn náà ara sìn àwọn ará haran àwọn tí wọ́n ń sìn nù. kí ni wọ́n dùn àbí wọn sọ pé à kí ni Egun ológojò eégún ònkìní ó ń gan bá pọ̀ òun léegun ológojò sẹ́mi pa àwọn eléegun ni wọ́n dùn pé tẹ́lẹ̀ ni àti wọn lọ́mọ ológojò yóò dà fún ọ láì. so bí àwọn ọ̀sẹ̀bọ náà ṣe rí nu tó ti rí pé sọpọ́tì àwọn tí ń sọrú ọ̀rọ̀ tí ò ní bí Ibrahim ní ìgbà tí olólùwà mi ni ó <laughs> àwọn Mm, díẹ̀ díẹ̀ ni ọmọ náà ń bọ̀ wá gbàgbọ́. tọ́ qala hadha rabbi nígbà tó di pé ìràwọ̀ wọ̀ àrímá. qala la uhibbul afilin ó lé mi ò nífẹ̀ẹ́ sí ọlọ́run tí máa wọ̀. tọ́ ìyẹn ni pé ńgbà tó wọ̀ tá a bá wà lọ àníbà gẹ́tẹ̀ ìgbà wo lẹ́yìn bẹ́ẹ̀ lọ́n rí tẹ̀ ń wò ọ̀dájú pọ́lọ́n á bàbá ẹni ìsìn o ṣé ọ̀sẹ̀lẹ̀ sẹ́yìn rí ọlọ́run mẹ́jẹ. ìgbà wo lẹ kan lẹ̀kùn ọlọ́run tí wọ́n dá yín lò ìgbà wo lọ gbọ́ sókè tó ń bẹ lọ́n tó ń wò pé káì this is a very busy moment busy kọ àtọ̀ sí sọkúsọ táwọn ọmọ olórin ọmọ kọ sọkúsọ ọ̀kan nu wọn nìyẹn bọ́lọ̀ ń ṣe busy tó fáìlì òun rọ́nà déwájú ọlọ́ ẹ gbọ́rọ̀ <laughs> ó rò pé èèyàn lọ́lọ́ torí ẹ̀ anabi ibrahim la uhibbul athilin èmi ò nífẹ̀ẹ́ sáwọn ọlọ́run tí máa wọ̀ falamma ra'a al-qamara bazigha eléyìí ọ̀rọ̀ ràwọ̀ kan ó ti dọ́gba lórí gbogbo ràwọ̀ ìràwọ̀ wo ni èèwọ̀ kò sí ràwọ̀ tí èèwọ̀ a jẹ́ pé ìràwọ̀ ò lè dọ́lọ̀ ń tẹ̀mí falamma ra'a al-qamara bazigha nígbà tí anabi ibrahim alayhi salam tó torí kó sùpà lọ́yọ̀ yìí qala hadha rabbi olólùwà mi ni ó falamma asala qala ní ìgbà tí òṣùpá náà tún wọ̀ anabi ibrahim wa sọ pé la illam yahdini rabbi la akunanna minal qawmi ddallin mo fi ọlọ́run búra pé tọ́lọ́run ọba ọba fi mí mànà màá jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó ṣìnà gbogbo àwọn ẹ̀dá rò pé wọ́n tó láti jọ lọ wọ́n kàn ń ni wọ́n kàn ń ni táwọn eléyìí wá tó pè táwọn eléyìí tó wá sìn sẹ́mi pé ń pe àkíyèsí wọn ń pa àkíyèsí wọn gẹ́gẹ́ bí àwọn eléégún náà ni gbàtẹ́yìn sọ pé eégún tẹ̀ ń tẹ̀ ń tẹ̀ ń ṣe ìní ń já yé ogún ẹ̀yin náà sì rí báyìí ṣe gún tó báyìí ní ìsìn èlò wọn ń ta mílíkì ẹyọ kan tẹ̀lé pa eégún bẹ́ẹ̀ ọ̀họ́ ńgbà tí eégún ẹ wá níwọ̀n sára yìí irọ́ nífa irọ́ gidi àwọn náà sì mà wọn mẹni tó wà lábẹ́ ẹ̀kú eégún o ọ̀kadà wa gba eégún dédé oríta mọ́sálásí gbàtọ́kọ̀dà wa gba. sẹ́mi kó àwọn ẹlòmíì ọ̀mà sírí tọ́wà ń bẹ̀ àwọn ọmọ rò pé láti sánmà náà ló ti jábọ̀ ni so ẹni tí ọ̀wá mà sírí rẹ̀ àṣírí ọ̀bà tú sí bí ọ̀kadà ti gbá báyìí ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní dalẹ̀ ah ẹni tí ọ̀mà sírí wọn kẹ́ arọ́ ọ̀run ẹ̀jẹ̀ ń tún dà lára ọ̀rọ̀ ọ̀run ah nǹkan mà sí o ibi tí arọ́ ọ̀run ti wá bàjẹ́ ó ní mo rò pé títí <laughs> àárọ̀ ọ̀run tó ní wọ́n náà so bá fi pé ah eégún tí machine gbá tó ní títí ọsibítù yá tí ọ̀gbọ̀rún lọ ọ̀dájú pẹ̀ ń tanra yín jẹ ni so ẹni tọ́lọ̀ ń bá fẹ́ fi mànà tóun ń bẹ̀ tẹ́lẹ̀ yóò kó ndì yóò kó ndì ti dàgó márùn dájì kó lé o gbélé gbogbo ẹni tó bá fi lè jáde láàrin àsìkò yìí kélé o gbé tọ gbogbo àwọn èèyàn sì gba kámú bí wọn ṣe gba kámú nù nílùú yẹn wọn ò ní pé mùsùlùmí làwọn ń ta wọn àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù náà ò ní pọ́ ọmọlẹ́yìn pọ́ọ̀lù làwọn ń ta wọn gbogbo kìnnì kan òru kìnnì kan kálukú wọn lọ sìn àfa orí kónlé ó gbélé wọn wà àwọn ọlọ́sàbá yà wọ̀ ìbọn wa bẹ̀rẹ̀ sí ní dún lákọlákọ ìbọn bẹ̀rẹ̀ sí ní dún lákọlákọ láti bí aago méjì òru ń dún títí da aago márùn-ún ìdájí pé bàm bàm ẹ wá wòran àwọn olóró ẹni tó ní kó lé ó gbélé lòun náà bá ń wálé tí ó gbé sani <laughs> jọde apẹrin lójú ọdẹ apààyàn so eléyìí túmọ̀ sí pé gbogbo eléyìí náà ó tó máa náà ìranù lásán lẹ̀ bá a ẹ̀yin ẹsẹ̀ dúró ẹ sọ pé kíni ó rò láti gba tiyín jẹ wọn sọ̀rọ̀ títí ayé ń rorò náà ni la hawla wala quwwata illa billah sọ nítorí délé ìgbà tí òṣùpá náà wá wọ̀ anabi ibrahim ni tọ́lọ̀hún ọba fi mí má nàní sí kí n fi mà pé gbogbo àwọn nǹkan tí wọ́n ń sìn yìí kì í sọ́nà òun ti mà nàfà ń pe àkíyèsí àwọn dìndìnrín játọ́ tí ò tí ì gbá ní ìsìn tẹ bá ní òṣùpá náà lẹ́sìn òṣùpá láàrin mọ́ ọlọ́run tó yẹ kó níye wákàtí tá a lè rí abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀hẹ́n service hours ọwà ìgbà kan wà tá a ní rí má kò sí irú ọlọ́run ló tó sìn kò tó sìn tọ́lọ̀ wọn fi mí mọ̀nà èmi náà dọ̀ kan náà tó sọnù falamma ra'a ash-shamsa bazighatan qala hadha ibrahim alayhi wà á rí tóorùn yọ ọ yọ tó dáadáa lójú sánmà olólùwà mi nìyí. hada akbar eléyìí tẹ tóbi ju gbogbo àwọn ti lọ yẹs ìwọ gan ló yẹ kó jólúwa falamma afalat nígbà tó rùn náà tún wọ̀ qala ya qawmi inni bari'un mimma tushrikun mi o èmi wa mọ́pá mọ́sẹ̀ kúrò nídìí níta nfin nbà yìí pàṣẹ òsùpọ̀ òtó sìn ìràwọ̀ òtó sìn òrùn gan òtó sìn àjẹ pé allahu rabbul alamin òun la padà ibrahim aleyhi bọ́lọ̀ ti ṣe kọ́ máa ṣe tó lo ìgbésẹ̀ látòrí ètò kéré ó fi dórí ètò tóbi jù lọ ó fi wá dórí ètò tóbi jù gbogbo wọn lọ ó wá ṣe àpèjúwe bí wọ́n ti ṣe máa wọ̀ àti ìràwọ̀ àti òṣùpá àti òòrùn ó fi ń yí àwọn ẹni tí ń bọ wọn pé wọn ò tó bọ nítorí pé ìgbà kan wọn ń bẹ ìgbà kan kọ́ wọn ò ní sí má ntí bá sì máa bẹ tí ó di pé kò sí má ń gbà kan ó dájú pé nǹkan ní kọ̀ǹtù ara rẹ̀ Jésù ní kọ̀ǹtù ara rẹ̀ ẹnìkan wà tí ń kọ̀ǹtró rẹ̀ ó ń lọ́yẹ ká máa sìn ó ń lọ́yẹ ká máa sìn kìí sàwọn nǹkan wọ̀nyí. tọ́ báyìí ibrahim wa ni inni wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal arda hanifa wa ma ana min al-mushrikin èmi ti wá dojú mi kọ ọlọ́run ọba tó pilẹ̀ ṣẹ̀dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje lẹ́ni tó fi ẹbọ sílẹ̀ tí ń ṣe ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn èmi ọjọ́ kan nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ sẹ́ẹ̀rù pé ńgbà tẹ́yìn bá sọ pé ẹ̀sẹ̀ bọ́ máa àwọn èèyàn yẹn wàá fi yín lẹ̀ ni wọn ò ní fi yín sílẹ̀ wàhájọ́hu kọ́ọ̀mù àwọn èèyàn rẹ̀ wọ́n jàníyàn wọ́n dojú jà kọ́ qala atuhajjuni fillah ó ní ẹ ẹ àmọ́ bá mi ṣe fanfa lórí ọlọ́ kọ̀kọ́dà adan lẹ́yìn tọ́lọ́ ti fi mí mànà ọlọ́mọ kí n má bá yín sin kíni tá à ní rí ngbà kan tá à rí ngbà kan òṣùpá tá à ní rí ngbà kan tá à rí ngbà kan oòrùn tá à rí ngbà kan tá à ní rí ngbà kan wala akhafu ma tushrikuna bihi illa an yasha rabbi shay'a èmi ò sì ní bẹ̀rù gbogbo ní tẹ̀sífi ń sẹ́bọ́ sọ́lọ̀ àyàfi tó bá wu ọlọ́run láti sẹ̀rù bá mi. àmọ́ pé wọn àti kára mi máa bẹ̀rù àwọn kí ni òkúta àti ìpọ́ ọlọ́run máa jẹ àfi tó bá wu ọlọ́run ọba láti pé kẹ́rù ọba mi. tó bẹ́ẹ̀ náà nìwọ náà máa sọ fáwọn ọ̀sẹ̀ bọ̀. orò ọba àdún eégún ọba àkè ẹnìkan ọba kan òbí aláya rẹ̀ dà kó lè dẹ́rù bá àfi tó bá wu ọlọ́run láti pé kí nǹkan kan ṣẹlẹ̀ tọ báyìí la nabi ibrahim sọ wasi'a rabbi kulla shay'in ilma ìmọ̀ ọlọ́wọ́n bá kárí gbogbo nǹkan o afala tatadhakkarun èyí ṣe tẹ́yìn náà rántí wa kayfa akhafu ma ashraktum báwo lèmi ó ṣe bẹ̀rù ní tẹ́yìn fi ń ṣe bọ́ sọ́lọ̀ wala takhafuna annakum ashraktum billahi ma lam yunazzil bihi alaykum sultana ẹ̀yin ọ̀bẹ̀rù ikú ti fi nǹkan kan sorogún sọ́lọ̀ ní tó ti pẹ́ẹ́lì rẹ́ẹ̀rì mú wa ń parẹ́ ẹ̀yin ọ̀bẹ̀rù ikú ẹ sọ́lọ̀ èmi ọmọ abẹ́rù ní fi ń ṣẹbọ sọ́lọ̀ kò dájú pé gbádùn ta ló yẹ kó bẹ̀rù ṣé ẹni tí ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ ló yẹ kó máa bẹ̀rù tí wọ́n fi ṣẹbọ́ sọ́lọ̀ ni àtẹni tí ṣẹbọ́ sọ́lọ̀ ló yẹ kó máa bẹ̀rù pé kí lọ́lọ́wọ́ fojú orin jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ọ̀sẹ̀ bọ́ ló yẹ kó máa bẹ̀rù kìí ṣèwọ́ tó ń sọ́lọ̀ wọn ba lọ́kàn torí ẹ̀ tán bá gbé òòsà sítòsí ibi tá a kí ó ti ba kọ́ sapa tẹ́mátì kó jàǹkáwọ̀ síbi tọ́wọ́ rí ó ti tó kó o fọwọ́ gbádàn ẹ̀rù ọgbọ́dọ̀ bá ọ nítorí pọ́lọ́ntọ́ dá gbogbo nǹkan ni wọ́n ń sìn àwọn gangan lẹ̀rú gbọ́dọ̀ bà torí pé ọlọ́run tí wọ́n gbọ́dọ̀ sìn ni wọ́n pati ẹ̀ nǹkan tí òótọ́ lọ ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń sìn. fa ayyul fariqayni ahaqqu bil amni tálẹ̀ ẹni tẹ́ ẹrù pọ́ yẹ kọ́kàn rẹ̀ ọba alẹ̀ jù tẹ́ni tí ń sin lọ́ni abẹ́ni tí ń sẹ́bọ́ sọ́lọ̀ in kuntum ta'lamun tó bá ti pẹ́ yín mà ọlọ́run ọba dáhùn òní alladhina amanu walam àwọn ẹni tó ń gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọn èyí sì ṣẹbọ sọlọ àwọn lẹ́nu ìfàyàbalẹ̀ afẹ́kọ̀kan wọ balẹ̀ àbá àfẹ́bẹ́ ọ̀nà tá a gbà tọkàn ó fi balẹ̀ nìyẹn ká gbọ́ ọlọ́run ọba gbọ́ ká sì má fi nǹkan kan ṣẹbọ sọlọ ká gbọ́ ọlọ́run gbọ́ ká má fi nǹkan kan ṣẹbọ sọlọ ọkàn ọ̀pọ̀lọpọ̀ lè balẹ̀ láwọn àwùjọ Yorùbá yìí torí pé mẹ́sẹ̀ láwọn gbọ́ ọlọ́run gbọ́ ni wọ́n tún ṣẹbọ sọlọ mẹ́sẹ̀ láwọn gbọ́ ọlọ́run gbọ́ ni wọ́n tún ṣẹbọ sọlọ ẹ̀rí pé àwọn ẹgbẹ́ orí bú gbogbo lọ́pọ̀lọpọ̀ wà kọ́dà lè má mú mi inú ẹgbẹ́ orí bú ló tún wà ẹgbẹ́ òkun ònkan igbẹ́ èèyàn bẹ lábẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ tí fi ń fọkọ̀ mu gbó lọ́kàn rẹ̀ ti fẹ́ balẹ̀ ọ̀daràn ọkàn rẹ̀ ò lè balẹ̀ láéláé ala bi dhikrillahi tatma'innul qulub ìrántí ọlọ́run ní máa jọ́kàn balẹ̀ alladhina amanu wa lam yalbisu imanahum bidhulm ulaika lahumul amnu wa hum muhtadun àwọn tó gbọ́ lọ́ngbọ́ tí wọn kì í sì ṣẹbọ sọ́lọ̀ àwọn nìbalẹ̀ ọkàn ń bẹ fún láyé àti lọ́la alkiyam wa hum muhtadun àwọn ni ó sì mọ̀nà láyé àti lọ́la alkiyam. torí ẹ ọlọ́ni wa tilka hujjatuna ataynaha ibrahim ala àwọn àwíjàre ọ̀rọ̀ ni o àwọn àwíjàre ọ̀rọ̀ tó múnádóko ni o eléyìí tá a fún anabi ibrahim lórí àwọn èèyàn rẹ̀ narfa'u darajatin man nasha ẹni tó bá wù àwọn ọlọ́run a máa ń gbéga ni ẹni tó bá wù ọlọ́run ọba gbígbéga lọ́lọ́run máa ń gbéga inna rabbaka hakimun alim ọlọ́gbọ́n tó dópin lọ́lọ́n olùmọ̀ nípa gbogbo nǹkan sí ni. báyìí lànàbí ibrahim aleyhi salam ó pe àwọn èèyàn rẹ̀ níwá ó pe àwọn èèyàn rẹ̀ lẹ́yìn ó sì dájú pé ìwọ ọmọ ìyá mi tí wọn náà ń tẹ́tí gbọ́ mi tó onímọ̀ níwọ̀nba nípa ẹ̀sìn islam tí wọn náà ń sì ń gbìyànjú láti pe àwọn èèyàn sẹ́sìn islam ẹbí wọn náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ àbó ti bẹ̀rẹ̀ àwọn èèyàn wa láfi bẹ̀rẹ̀ o àwọn èèyàn wa láti bẹ̀rẹ̀ ẹni tó súnmọ́ tó súnmọ́ tó súnmọ́ àwọn ló fi bẹ̀rẹ̀ jẹ́ kí wọ́n mọ tó ń pèpè lọ sídìí rẹ̀ sì pé wọ́n lọ́nà tí wọ́n fi gbọ́ tí wọ́n fi gbà nítorí kí wọ́n gbọ́ kí wọ́n gbà oríire ń bẹ ń bẹ fún wa nígbà tí ará ará àdúgbò rẹ ará ilé rẹ ará ìlú rẹ tí wọ́n bá ti gba tó ń pèpè lọ sídìí rẹ̀ yóò rọrùn pípọ̀ láti tan tó ń pèpè lọ sídìí rẹ̀ ká nílùú tó jìnnà kì í ṣe pé ìlú tó jìnnà láti bẹ̀rẹ̀ tí ọmọ wa sàn bọ̀ wá lù wá ìlú wa láti bẹ̀rẹ̀ ilé wa gan láti bẹ̀rẹ̀ torí pé ilé ẹni là ti kẹsọ̀ rò dé èsì pé jìnnàjìnnà ló ti lọ bẹ̀rẹ̀ wa ẹ̀rí tá a bá gbingi tá a sì fẹ́ fún kìlómi mu sísàlẹ̀ igi láàmà dami sí ni àbí orí ewé láàmà dami sí ewé lẹ́yìn máa dami sí ìsàlẹ̀ lẹ́ẹ̀ dami sí ẹnìkan kò fẹ́ fún ewé lómi torí tó tó máa rọ̀ òkè ní tí máa bá ẹ gbọ́rọ̀ ìwọ gẹ́gẹ́ bí òjò nítorí tó tó bá ń rọ àtòkè ni ó ti máa dà sí gila wọn náà wá ní tó bá fẹ́ fún igi rẹ lómi mu àtòkè ló ti máa dà mí sí sọmọ kó wọn náà ti dòjò nu ìsàlẹ̀ lọ́ọ́ dà mí sí torí pé ètò bá ìwé látòkè nígbà tó tó rọ ìbò náà ni wọ́n fàbọ̀ sí ìsàlẹ̀ náà ni wọ́n fàbọ̀ sí bẹ́ẹ̀ náà ni ẹni tó bá fẹ́ ṣe ad-da'watu ila Allah àwọn èèyàn tó súnmọ́ yín tó súnmọ́ yín tó súnmọ́ yín àwọn èèyàn yín lẹ́fẹ̀ẹ́ bẹ̀rẹ̀ à tọ́jà pé àwọn tiwọn wọ́n èdó ńtòsí àwọn àgùntàn tiwọn kì í jẹ koríko òtòsí koriko torí wọ́n ní koríko òtòsí ilé kò níyọ̀ kò níyọ̀ tó torí rẹ̀ ẹ kàn lè gbúrò èèyàn tó ló ń ẹ ti dé Singapore ah, ah Singapore ló ń lọ Nàìjíríà ń bì àti nílé yín àti ládùúgbò yìí mélòó ló ti ṣe ń ó ní ah, jókòó lẹ́ẹ̀bà gbọ́ pé ó ti dé Singapore ó ti dé Bangladesh ó ti dé Paki ó ti dé Hind haba ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó wà nítòsí tẹ ẹ bá ní nǹkan gbogbo ẹ náà katakata ni ẹ wá lè kí o ẹ ti kọ́kọ́ kọ́ tó bá mà ìgbà náà ló tó láǹfààní àti ṣe ati àti padà sí á rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa níbẹ̀ yẹn ó ń sọ fún wa nípa bí anabi ibrahim aleyhi salam bó ti ṣe ṣe pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ní babil tó pè wọ́n lọ sí di wípé kí wọ́n pa òsàtì ọlọ́ni wa laqad atayna ibrahim rushdahu min qabl wa kunna bihi alimin idh abihi wa qawmihi. ما هذه التماثيل التي أنتم لها عاكفون أرنتيو إبتا نبي إبراهيم عليه السلام رنوى لتيرى النبي محمد صلى الله عليه وآله وسلم كسجوا النبي ناو إن تلون صفا النبي لا نبي صفوا عيو رنوى لتي نقوى أقبتي النبي إبراهيم عليه السلام تون صفوا باباري أتاوين ياري yàtọ̀ sí wọ bàbá rẹ̀ ń ṣe ìranù bàbá rẹ̀ ń ṣe ìrégbè bàbá rẹ̀ ń ṣe sí àṣewọ́ná rọrùn ọwọ́ ń tinú ọmọ bó ṣe sọ fún dáàdì mò ń bẹ̀rù ni bí bàbá yẹn ọkàn máa lọ ṣépè lólúwa rẹ̀ ẹ mò ń bẹ̀rù ni inú lè bí wọn wọn kàn dáwọ́ sukú ìlúwa rẹ̀ dúró ni dáàdì lè bínú à wọn lè retaliate kó lé mami gan irọ́ lásán dáàdì bá kú lójijì dáàdì wa kú tẹ́bọ́tẹ́bọ́ sẹ́mi kó àbámọ̀ láéláé ni wọ́n mọ̀ kó ah kí ló ṣe tí ń sọ fún bàbá yìí ó sì lè gbọ́ o tí o bá tiẹ̀ padà gbọ́ èmi ti bọ́kùn lọ́rùn mi kí ni sọfọ́ lọ́njọ́ gbẹ̀ndà kìyàm anabi ibrahim ti kọ́ wa lẹ́kọ̀ọ́ bí o kálukú wa kó fi ìgboyà kó fi kọ́rọ̀ rẹ̀ kése kọ́ ya sá o wàá fi ìgboyà tẹ̀kọ́tẹ̀kọ́ wàá fi kọ́rọ̀ rẹ̀ wàá dojú ọ̀rọ̀ kọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ẹjẹ́ atara anabi ibrahim kẹ́kọ̀ọ́ ní ìgbà tí anabi ibrahim alayhi salam ti ń sọ fún bàbá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ ما هذه التماثيل التي أنتم لها عاكفون àwọn òòṣà tẹ́ ẹ dúró tẹ́ ẹ gan sídìí wọn yìí jíjẹ́ àwọn òòṣà tẹ́ ẹ dúró tẹ́ ẹ gan sídìí pé màá jọ́sìn fún wọn yìí bó làwọn ti jẹ́ tọ́ báyìí ni anabi ibrahim aleyhi salam lọ sọ fún bàbá tiẹ̀ wọn náà máa sọ fún bàbá rẹ̀ wípé òkè ìbàdàn tẹ́ ń bọ̀ yìí ti jẹ́ dádì mi Ọ̀ṣun Òṣogbo tẹ̀ ń bọ̀ yìí ti jẹ́ mọ́mì mi òòṣà pópó tẹ̀ ń dá sọ fún ti jẹ́ bàá mi alágẹmẹ ti jẹ́ mọ́mì and dad ẹ̀yọ́ ti jẹ́ brothers and sisters tó bí wọn náà ṣe pàkíyèsí wọn nù so ọfẹ challenge wa ni no mọ ń wádìí tí mọ ń parẹ ni mo rò pé yé àwọn tí wàá jókòó ń jókòó pé àwọn educate yẹ ntí ọba yí ọmọdé àákọ́ ni kò burú anabi ibrahim náà béèrè bẹ́ẹ̀ qalu wajadna aba'ana laha abidin ntí òyì ọlọ́ ń béèrè sórí àwọn òòṣà tá ń bọ̀ bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń sìn ọmọ rẹ̀ yìí sì pé ntí bàbá òun ṣe ọ̀dà <laughs> bí ọba jẹ́ bẹ́ẹ̀. <laughs> Baba rẹ ọ̀ngbàrà adálẹ̀ wájú gí àti pẹ̀ wọn náà wáá dé oníkìtìdá àǹbí àbí èmi náà ó forí balẹ̀ fóòsà gẹ́gẹ́ bí bàbá mi ṣe máa ṣe. ẹ́ so bí wọ́n ti dànù ó ní pé tó bá bí àwọn ti bí iná léèrè tí wọ́n sọ ọ́nù à òkè ìbàdàn ló ń fẹnu pé báwọn ó àgbànú. <laughs> so àwọn náà wàá máa ṣàlàyé fún ọ bàbá gbé bùkátà débẹ̀ àní gbé padà lé yóò ti gbọ́ bàbá gbé kí bẹ́ẹ̀ nìkan bá bí màrí láyé bàbá débẹ̀ yóò bí bàbá. Hmm, wọ́n ti máa sọ gbogbo ẹ̀ ẹ wá gbọ́ èsì tí ó tẹ̀lé. qal anabi ibrahim wa ni laqad kuntum antum wa aba'ukum fi dalalin mubin dájúdájú nítorí ṣẹlẹ̀ nípa tẹ̀yìn àtàwọn bàbá yín inú anu tó hàn wa o Anu ọ̀pamọ́ àánú tẹ́yìn wọ ọ̀pamọ́ kò bùkátà káfa wò sójú ká tó rí oní ọ̀pamọ́ ọ̀pamọ́ ah, ah. igi àtẹ̀pẹ́ lásán làwọn eléyìí adúrú yín tọ́lọ̀ ń da yín dáadáa ń sọ̀rọ̀ adúrú yín tọ́lọ̀ ń da yín dáadáa ní làákàyè èyí lẹ́wọ́ ń gbàrà dálẹ̀ wájú igi àtẹ̀pẹ́ ah àánú yín hàn pọ̀ kò sí jiyàn wàláhìí kò sí kò sí òòṣà kan tí wọ́n ń bọ láyé tọ́da tó èèyàn ti ń bọ òòṣà tí èè sọ̀rọ̀ òòṣà tí èè gbọ́rọ̀ òòṣà tí ò lè dá fúnni ní nǹkan kan òòṣà tí wọn ò bí dá kọjá nǹkan kan gbà mọ́ni lọ́wọ́ òòṣà tó ti kí tẹ́ bá gbà ń pa pípa yín bá lágbára yóò ṣubú tí ọba wa ṣubú ńgbà tẹ́ gbà ń pa torí pípa òun ó fúyẹ́ ẹ̀yin ẹ̀kọ́ ẹ̀sẹ̀ fún pẹ̀lú òkú ọlọ́run yóò ṣubú ni tọ́ba lòun ò ṣubú ẹ wá bí táàkì bá ti da ẹ sọ́ọ̀lù pẹ̀lú ògùn ọlọ́run lọ́ọ̀lẹ̀ ni sẹ́ẹ̀sì máa pẹ́yìn akaramakomola ẹnìkan fẹ́ gba yín pàṣẹ ẹ̀ máa wòran ẹ yẹ ó ń gbé ẹsẹ̀ bọ̀ kílẹ̀sì ẹ yẹ ọbẹ̀ kún yín lọ́bẹ̀ ẹ yẹ tọ́ba ṣe kí náà ẹ mú ọwọ́ rẹ ka ẹ ka ọwọ́ rẹ kò ẹ wàá da padà sẹ́yìn pé tí ì bá ṣe kí mo sànú ẹ̀ ẹ̀yin ọ̀wá dáa jù sá lọ wàhálà ẹ̀ dáa jù lọ nígbà àgbà nígbà ìníye torí ẹ̀ tẹ́nìkan bá sì ṣèṣì gbá yín ẹ rí i pé gbogbo èèyàn máa bẹ̀ yín ni pé màá gbá tèmi náà ọ̀ wá ṣe sùúrù mọ́dé àá ẹ̀yin èso sọ fún kọ́ mọ́ gbà mí èmi náà mo fẹ́ gbá tèmi san ẹ wá ní kí n ṣe sùúrù ẹ ọwọ́ àlákọ̀ọ́lẹ̀ ń bì kan pé tó máa gbá yàn létí ọ̀tún kéèyàn gbé tòsí àá ìsìlámù ọ̀kọ́ wa islam sọ pé fa in aqabtum fa'aqibu bimithli ma uqibtum bihi wa la in sabartum lahuwa khayrun lis-sabirin tẹ́ bá jẹ́ yànyà lórí ìyà tó fi jẹ yín irú èyí tó fi jẹ yín nìkan yìí fi jẹ ọgbà mi létí èmi náà gba tèmi ni instantly kò nídìí pé máa ronú bó ṣe gbà ronú ó kó fún ni ọgbà mi létí yẹ bó ṣe gbà mí létí. àmọ́ pé ẹ̀ gba ìkẹ́kejì ọlọ́mọdé agọ́nu àwọn kan ní ọwọ́ àánú ìwé tàwọn bẹ́ẹ̀ bọ́bá rí bẹ́ẹ̀ àwọn ọmọ o bọ́bá rí bẹ́ẹ̀ àzọ pé sọ́rọ́rùn máa ń kọ́bìlà nánu òfin àwọn tó síwájú wa nù wọlé ìsọ̀sọ́rọ̀ ànilànà kì í sọ òfin tiwa torí pé ntọ́ takò wà nù òfin tiwa kẹ́nìkan bá gbọ́ ọgbọ́dọ̀ gbọ́ lẹ́ẹ̀kejì ẹgbọn tá a nàbí sọ ni láàyò lọdọgọlù mọkùnrin mi jọhìrì mẹrẹtẹyìn akéèké ọgbọdọ tara ahò kan náà kọ sàn lẹ́ẹ̀mejì tọba ti sàn lákọ̀ọ́kọ́ wọn náà wà vigilant ọlọmọdé òní tún gbẹ́sẹ̀ sí pé what i want to see what will happen again ẹ ọlọ́mọdé bó ṣe gbá wọn ló tún gbá sàmá òòsà kò sí tó ṣe fún wa wọ́n gbé katakata dé tó ń kó wọn wọ́n máa tẹ̀lé ọ náà ni wọ́n máa tẹ̀lé ọ náà ni irú òkè ìbàdàn ní ìsanba mú dynamite tí wọ́n sọ síbẹ̀ tí wọ́n yìn bán yóò fọ àbí òní fọ yóò tún ká ní tí gbogbo èèyàn kọ́ lébẹ̀ tó gbogbo eléyìí túmọ̀ sí pé àwọn tí ò lè dá nǹkan kan ṣe tí ò lè dá tẹ̀tẹ̀ tù ó túmọ̀ sí pọ̀ mi èèyàn ọpọlọ wọn tọ́lọ̀ fún àwọn èèlò kì í ṣe pé wọn ọlọ́pọlọ àmọ́ àwọn èèlò bí ẹ bá sì ń lò wọ́n èlò síbi tó yẹ. anabi ibrahim ni àtẹ̀yìn àti bàbá yín náà ànú lẹ́wà o ó lè ṣeé ṣe kí wọ́n má lè sọ bá wọn nǹkan tó kàn sọ fún wa ni pé ah dáàdì òkè ìbàdàn tẹ̀ ń bọ̀ yẹn tí gbogbo yín wá péjọ sídìí rẹ̀ látòrí àwọn grandpa grandpa grandpa yìí kì í sọ̀nà o kì í sọ̀nà kí ló mean mo mean ni pé ànú ni sẹ́mi pé wọn náà padà débẹ̀ àmọ́ tó bá sọ pé òkè ìbàdàn tẹ́ ń bọ̀ yìí ánú ní ọmọ àṣà lọ́mọ yìí <laughs> so òkè ìbàdàn tẹ́ ń bọ̀ yẹn dáàdi ah kò sọ́nà ń bẹ̀ kò sọ́nà ń bẹ̀ because èmi ní àwọn bùkátà àti ní ìsìnkú pé tírélà ìníyà ò lè kó ó sì dá mi lójú pé kò sí kan tá a gbé débẹ̀ tí ó gbọ́ kí wọ́n lo mí nìyẹn mo mí nì pé àánú ni kọ́lọ̀ mọ́ sí àlọ́ náà bá mi ẹ sàmì àdúrà sẹ́mi pé ńgbà òun ti fẹ́ kó fún ọ bá mi ẹ sàmì àdúrà so ara wọn kọ̀kọ́ tutù àdúrà lọ́mọ yín ṣe o so o sì ti paasi mẹ́sẹ̀gì tó fẹ́ paasi qalu ajitana bil haqqi am anta min al-la'ibin ìbínú ti dé o wọ́n ní ṣé òdodo ló mú wá bá wa ni àbí òun fi wá ṣẹ̀fẹ̀ sẹ́wọ̀n kí ẹni tí máa ń sọ báyìí ó ti fajúro ṣé òdodo ni wọ́n Ibrahim mú wá ni àbọ̀ fẹ́ máa fi wá ṣẹ̀fẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó serious tó mọ̀ tí wọ́n ṣe tọ́ anabi Ibrahim wá ni qala bal rabbukum رب السماوات wal ard àwọn eléyìí èso olúwa yín olúwa yín lolúwa tó dá sọ́mọ̀ méjèèjì àti ilẹ̀ méjèèjì èwo làwọn akíní kúgbèkúgbè yìí dá wọn dá nǹkan kan tọ́ alladhi fatarahun ọba tó ti pọ̀ ńlọ́pìlẹ̀sẹ̀ dá wọn kì í ti pẹ́ ní ọlọ́run ga ju bá a ṣe lérò lọ́jà máa ẹ̀yin ẹ máìkì ẹ̀yin ẹ lé àwò yìí ẹ̀yin ẹ àga tó wà ńlẹ̀ yìí ẹ̀yin ẹ wo yẹn ń ọmọ èèyàn kò rí nǹkan kan ṣe àfi based on sample tó ti síwájú gbogbo tẹ́ bá rí téèyàn ṣe yóò tún kọ́kọ́ ní sample kan nígbà tó di kí wọ́n ṣe window aluminium ṣé àwọn bàbá wò ti máa ṣe window ń pákó so wọ́n ti kọ́kọ́ rí sample kan kó tó ṣe nǹkan kan ètò wọn àti lẹ́yìn lè dáa ju tàlá kọ́kọ́ lọ but sample kan ti síwájú sample wo lọ́lọ́run rí kó tó dá wa sample wo lọ́lọ́run rí tó fi dá sánmà méjèèjì sáǹpù wo lórí tó fi dálẹ̀ méjèèje sáǹpù wo lórí kó tó sí ọ bó ṣe sí ọ sáǹpù wo lórí kó tó gbé ọ lọ síbi tí ń gbé ọ lọ sáǹpù wo lórí kó tó rẹ̀ ọ lẹ̀ síbi tí ń rẹ̀ ọ lẹ̀ lọ. ó ní fọ́ọ̀tìrù samawati wal ard olùpilẹ̀ṣẹ̀ dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ó dá sánmà méjèèje ilẹ̀ méjèèje not based on previous samples. bó ṣe wú fi ayé sóra jẹ́ máa ṣá ọ̀rọ̀ kábàkì àwòrán yòówù tó bá wù Ọlọ́run ni ó ya kálukú lé lórí kọlọn ó ya àwòrán wa dáadáa torí de anabi Ibrahim ni Ọlọ́run ọba yín lolúwa tó ṣẹ̀dá sánmà méjèèje ilẹ̀ méjèèje olùpilẹ̀ ṣẹ̀dá rẹ̀ wa ana ala dhalikum minash shahidin èmi sì ń jẹ́rìí sí pé òun ló pilẹ̀ ṣẹ̀dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje kìí ṣe àwọn òòṣà kúgbèkúgbè ìbẹ̀rẹ̀ orí bùyì tó dàbí irọ́ ẹja mi rọ èwo làwọn òòṣà yìí dá ẹnu kálukú ọ̀wọ̀ wò ni ẹnu kálukú wò ni bẹ́ẹ̀ náà ni wọn náà fi yí àwọn èèyàn tí ń ibi dáná bí Ibrahim ti wá parí ẹnu mo fi ọlọ́run búra ayé fòsà búra o sẹ́wọ̀n kó sànà là ń bọ̀ ń ọ ṣàtúnṣe tó ń tún fògùn lé àwọn èèyàn di à ń bọ̀gùn tó ń tún àwọn olè jalè ńbẹ wọn wá láwọn fẹẹ mẹni tí ń jalè gan ládùúgbò toró lè lélele yìí àwọn abẹnugan àdúgbò wa ní gbogbo ẹni tó wà ládùúgbò kó jáde wá nígbà tí wọn á jáde ni wọn ní kálukú ọmọ àbúra kálíbà amátá ló lè ìbúra tẹ́sí búra òun náà ní pẹ́ fògùn búra torí ògùn èpẹ́ ti fi mú yàn àmọ́ lọ́n lẹ́nu ọlọ́run ní yorùbá lẹ́vù wọ́n ní mò ń bọ̀ wọ ọlọ́run kọ̀yà lógún ọdún ẹgbẹ́ sọkúsọ. wọ́n á ní tọ́ ẹgbẹ́ ìbọn kalẹ̀ kálukú ọmọ àdá kọjá kó tún máa mú mi ìbọn. ìmúkúmu tí ń bẹ́ ń lẹ̀ mu omi ọ̀sẹ̀ ń bẹ́ ń lẹ̀ mu <laughs> yóò bá wọ́n mọ̀ wá mú mi ìbọn omi omi omi irin àwọn mùkúmu lásán kí ń wú tí wọ́n bá lónìí mu ọ́ ni àti ń débi tá à ń lọ báyìí mùsùlùmí lèmi èmi èfi nǹkan mi ìbúra àfi allah àwọn ọ̀fẹ́ gbọ́ àwọn náà ọmọlẹ́yìn pọ́ọ̀lù làwọn bọ̀tí nísìn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nísìn táwọn bàbá wọn làwọn padà sí àti pé táwọn bàbá yẹn tẹ́ fẹ́ padà sí kò ní dáa fún títọ́ ọlọ́run bá ti tẹ́ yín lọ́rùn táwọn bàbá yẹn tẹ́ fẹ́ padà sí kò ní dáa fún ọlọ́mọdé kí wọ́n á fi nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ ìbúra ọlọ́mọdé bí àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ nù wọ́n ní wọ́n ń kó ìpẹ́ wọ́n á fẹ́ fowó kún owó ìpẹ́ nílùú kan mẹ́wọ̀n. wọ́n á ní gbogbo onítìfà yóò búra àwọn ò múlẹ̀ nídìí ògùn tẹ bá ní ògùn gambo ní gbé àdírẹ́sì àfẹ́ mà sọ̀rọ̀ pé ní ìsìn tó bá fẹ́ mọ àdírẹ́sì yín ó easy láti fún wọn káàdì àbí bẹ́ẹ̀ kọ́ ni Mr. Ogun, níbo ní gbé ẹ fún aládírẹ́sì ẹ̀ so ṣẹlá débẹ̀ ẹ kàn bá kàn kàn kórìn kankan lẹ nífà igi títí irin títí ń dógùn wọ́n sì tún máa forí kalẹ̀ pé lákàáyé yóò bá a ah, wọ́n rí di ẹbọ ọ̀pọ̀ wọ́n aláwọn lọ búra ń di àwọn tó a jẹ́ mùsùlùmí láàrin wọn ni ẹ wo agbárí tá a náà lò wọ́n ní tá a bá dọ̀hùn sádùn aláàmásẹ ni àbá ṣe pé wọ́n láṣẹ pé ni ẹni ẹnu táwọn fi ń ṣàdúrà àwọn ọ̀fẹ́ fi ṣépè <laughs> so èyí táwọn fi yọra wọn nù <laughs> bí ọba wọ ọmọ àwọn òkú ìpè máa ń lẹ̀ yìí àmọ́ pé àwọn afẹnu táwọn ṣépè nítòsí ẹ̀kún ọ̀sán ni pé ìwọ́n ti ta láti lọ ṣépè náà rí oògùn àbíkínlẹ̀ ọlọ́mọdé torí pé ntí ẹni tó ní wọ́n á búra bá kàkùn tẹni tí wọ́n sì ní kọ́ wọ́n á búra náà bá kàkùn ńlọ yẹ ká fi búra ọ̀dọ̀ tí ńlọgùn ti jámọ́ kankan kọ̀kọ́ jámọ́ kankan kan lọ́dọ̀ tèmi sí ọ̀rẹ́ láì tani wọn bí dánú ìjọ sọ pọlọ ọjà mọ kankan gbogbo wọn sọ pé ah, rárára àjẹ pọlọ ńlá fi búra bẹ́ẹ̀ sì ní eh, èsù láfi búra ọ̀dọ̀ yín ló ti jámọ́ kankan ọjà mọ kankan lọ́dọ̀ tèmi Ọlọ́run tọjọ dá gbogbo wa lọjà mọ kankan ó ńlá fi búra sọtàn bá wa sọ pé lọ́dọ̀ tàwọn o ògùn lọ́jà mọ̀ nǹkan kan kìí sọ ọlọ́run sẹ́yìn mọ̀ pé àti tàtà pín sẹ́nu. anabi ibrahim ni watallahi mo fi ọlọ́run ọba búra bẹ́ẹ̀ làwọn múmìnì wọ́n máa ní agbára pẹ̀lú ìmánì wọn. la akidanna asnamakum máa dètè sí gbogbo àwọn òòṣà yìí. watallahi la akidanna asnamakum ba'da an tuwallu mudbirin. ẹ̀yin ẹ̀ sọ́ọ̀tì kẹ́yìn ẹ̀ kọ́yìn kẹ́ máa lọ wọn níjọ ọdún wọn ti súnmọ́ nàbí ibrahim wa sọ pé tí gbogbo yín bá ti lè fi ìlú lẹ̀tẹ̀ lọ sọdún òfò pẹ̀lú ògo ọlọ́run òsàyọ́ gbà ṣé ànábì ibrahim wí jẹ́ẹ́jẹ́ ní àbógbòǹsókè ọ̀rọ̀ oríṣi méjì àwọn olùmọ̀ nípa tẹ̀síìrì kan sọ pé ọ̀sọ̀ jẹ́jẹ́ ni ọ̀mọ̀nù ara rẹ̀ torúkọ tá a sọ mẹ́ni inú ẹni nígbé tòbẹ́ẹ̀ náà lọ́ọ́ kí wọn náà jẹ́ ò kí ẹ ṣe pé nítorí fẹ́ ṣe ló tún wá máa sọ ike àwọn oníkíní wọn gbà wọn ṣe kíní ah ìwọ ò sì tí ì ṣe nǹkan kan ni lọlọ́mùbá ti gbàdánwò kan bá wọn sọmọ pé wọn kọ́kọ́ wá palẹ̀ mọ́ hmm, tọ nítorí délé Ibn Mas'ud ó ní rárá ọsọ sókè ni ọsọ sókè ni torí kọ́ da lójú kọ́ lọ́n bẹ pẹ̀lú òun wọn wá ní eléyìí lórí ọ̀rọ̀ Ibn Mas'ud ẹni àwọn kan jí gbọ́ nínú àwọn èèyàn ọmọ kan mà ti lérì tuntun fi Allahu búra ipò wọn fojú àwọn òòṣà yìí réèmà náà fi wá sọ lẹ́yìn ọ̀rẹ́ yìí lórí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ pé jẹ́jẹ́ lọ sọ àwọn èèyàn ní ọmọ kan wà tó pé àìdá náà ní máa sọ̀rọ̀ àwọn òòṣà wa wọn ò gbọ́ lẹ́nu rẹ̀ kọ́ pé wọn fojú wọn réèmà sẹ́yìn ṣùgbọ́n wọ́n mọ̀ pé gbogbo wa kékeré ni òkúta lásán lẹ́ẹ̀mọ̀ forí balẹ̀ fún ìkì lásán lẹ́ẹ̀mọ̀ forí balẹ̀ fún sẹ́mọ̀kẹ́ tí máa ti ń ba nǹkan jẹ́ tí nǹkan bá ṣe nǹkan ó lò náà ni. sẹ́mọ̀kẹ́ àwọn òṣàyí wa sọ lọ́n torí tí wọ́n a wọ́n sọ jẹ́jẹ́ àbí wọ́n wí sókè sáwọn ọ̀yẹ́kùn ti gbọ́ ìbọn yẹ káwọn òṣò ti gbọ́ ọmọ tí ń bọ̀ wá bá wa ẹja palẹ̀ ara a nílé mú ẹja kú o <laughs> ẹja kú bó ṣe tirẹ́là lágbà àbí tífà kún kó wa kó torí tí ọmọ bá dé agbára wo ní ká o àmọ́ àwòsá tún dúró de pé njẹ́ ọba ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ ajẹ́ pé wọ́n sọ lọ wọn ò tó sìn tọ́ faj'alhum judhadha anabi ibrahim aleyhisselam wá sọ wọn di wẹ́lẹ́wẹ́lẹ́ kélekèlé ọ̀fọ̀ gbogbo wọn wọ́múwọ́mú. Ah, ó dájú pé òun sọ lọ ṣebí náà láti sọ bọ́ọ̀lù lásán lẹ́nìkan fẹ́ gbálù ọ̀ sógbòrí dúró láti sọ mú bọ́ọ̀lù sọ̀rọ̀ kọ́ mú bọ́ọ̀lù báwọn bá ń gbá bọ́ọ̀lù títì òun náà ti lè bẹ́ wulẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ tiẹ̀ lọ ń lọ pẹ̀lú àpọ́nlé rẹ̀ bọ́ọ̀lù wa ń bọ̀ ó ṣe àwọn ọmọ ní baba edit ẹ gbádùn Edward so ẹ rí orí yín ẹnìkan wá ń gbé àgé bọ̀ǹde di orí èèyàn tó wá gbórí fún pé gbà á ó túmọ̀ sí kèé sí ọlọ́run wàláhì <laughs> so anabi ibrahim aleyhi salam ọsọ wọn di wẹlẹwẹlẹ illa kabira lahum àyàfi tó tóbi jù nù wọn a àwọn anabi ọlọ́run gbọ́n pọ̀ ọ̀dọ̀ wọn náà láti ń kọ́gbọ́n bí kẹ́ bú gbogbo àwọn onírandarandan kẹ́ wá fi aṣíwájú wọn lẹ̀ kẹ́ fi lè má mu lẹ̀ wọn sọ pé gbogbo wa ló bu àfi bàbá imam sẹ́mi káwọn nù àfi bàbá imam wọn á pe ah, ọ̀rọ̀ lẹ́sàn o ń gbọ́ ìwọ kí ló dé tó bú bàbá imam à ah, ọ̀dà mi lójú pé bàbá imam náà fara mọ́ gbogbo bí wọ́n ṣe ń bẹ̀sìn jẹ́ mo rò pé yé bàbá imam náà ní í sì kó wọn lọ <laughs> ẹ pé bàbá imam náà pé hmm. <laughs> ẹ mọ̀ pé ẹ ti bú òun náà òní ọ̀wá ronúpìwàdà pé ṣe rí ọ̀rọ̀ tó máa ń sọ òótọ́ ni o àwa náà yẹ ká ronú sọ̀rọ̀ ara wa o àmọ́ bá gbogbo wọn lọ rubbish gbogbo wọn lọ nonsense wọn ni gbogbo èèyàn ni ò sí lórí ọ̀nà lọ́dọ̀ rẹ gbogbo èèyàn náà ló ní kátàkátà sọ̀sọ̀ ọlọ́mọdé kí n bú bàbá yìí ma ọlọ́mọdé torí pé dá mi lójú pé bàbá gan fara mọ́ gbogbo ń tẹ̀ ń ṣe ń dùn wọn ṣùgbọ́n wọn ọ̀nà wo làwọn gbà yọ sí yín ni. <laughs> so bẹ́ẹ̀ la nabi ibrahim alayhi salam ọsẹ ọsà ńlá ikú kí ilayhi bá dàrú wọn ti àlè rẹni tí wọn wà á di gbogbo nǹkan ń ṣẹlẹ̀ kí lẹ́yìn ń wòran tọ qalu nígbà tí wọn wá dé tí wọn dé ẹ wo pé ọsẹ bò lórí lọ yẹ káwọn tí wọn olúwa yín nùfà ní nǹkan ṣe ẹ̀tọ́ wọn fẹ́ máa wádìí lọ́dún èèyàn qalu man fa'ala hadha bi alihatina wọ́n ní ta lẹni tó fi ojú àwọn ọlọ́run wa rí ìmọ̀ báyìí àwọn ọlọ́run wa fa ta ló wá fojú wọn rí ìmọ̀ báyìz innahu lamina zalimin dájúdájú alábòsí ni alábòsí ni ẹni tó fojú àwọn olúwa wa rí ìmọ̀ báyìí alábòsí ni ìdí tó fi dá alábòsí ó ní pé àpọ́nlé lọ́yẹ àwọn olúwa wa yìí kìí ṣe ká fàbùkù kàn wọ́n báyìí nítorí tí wàá mọ fàbùkù kàn wọ́n dájúdájú alábòsí ni ọ. wọ́n ń wádìí nù qalu sami'na fatan yadhkuruhum yuqalu lahu Ibrahim wọ́n ní a ọmọkùnrin kan o yadhkuruhum tí ma sọ̀rọ̀ wọn láì dáa. lórí pé ìlérí tó seun kò wí sókè ọmọ kan ti ń lérí pé wọ́n fọ wọn tẹ́lẹ̀ náà lórí pé ìlérí tó seun sọ sókè kẹ́ ọrọ Ibn Mas'ud tafsir méjì tó wà mẹ́nu wọ́n lórúkọ ọmọ yẹn yuqalu Ibrahim wọ́n ń pọ ọmọ Ibrahim kìí ṣe rẹ̀ ń Ibrahim fa bá a mọ̀ pé tẹ́ bá ti àwọn èèyàn tẹ́ bá ti ò ní jókòó rẹ̀ mọ́. ẹ́ẹ́ ah, ni kan wọ́n ń pè é mo rò pé yé <laughs> kìí ṣe pé orúkọ rẹ̀ torí sọ ma tó sọ pé orúkọ rẹ̀ ní Ibrahim àpọ́nlẹ́nu kí la ní jẹ́ ah, Ibrahim àfi kí ni wọ́n ń Aha, <laughs> kò ṣẹ̀ṣẹ̀ dáyé ó ti dáyé ti pẹ́ ó kọ́ rẹ̀ sáfi mọ́ òun ò ní jẹ́ mánì tí wọ́n ní ẹ́ ah, sá ń pè nu mọ́mọ́ yuqalu lahu Ibrahim wọ́n ní Ibrahim wọ́n ń pè kọ́ọ̀lù àwọn abẹnugan wa ni fẹ́ẹ̀tù bíi àlẹ́ ààyò ní nàá ẹ̀ mú wa síwájú àwọn èèyàn làálẹ́hùn yẹ̀ṣọ́dún kí wọ́n lè jẹ́rìí sí. ń gbọ́ sẹ́yìn náà ti ká mẹ́nu ọmọ yìí pé máa sọ̀rọ̀ àwọn òòsàn àwọn láìda wọ́n bá lọ mú wa torí ọ̀lẹ náà nù tí wọ́n bá sọ̀lẹ̀ àbúrò mú wa síwájú àwọn èèyàn ọ̀lẹ burúkú ni wọ́n ṣùgbọ́n tí anabi ibrahim fẹ́ lọ́lọ́njọ́ ṣẹlẹ̀ ó ti wù anabi ibrahim ti pẹ́ pé ńjọ́ tọrọ yóò bá ṣẹlẹ̀ kí wọ́n má dòǹpè torí tí wọ́n bá dòǹpè

anabi musa ni tọba bá jẹ́ bẹ́ẹ̀ yẹ kẹ́ ẹ fi pàdé sí yawmu zina ni o ọjọ́ ọdún yìí ni o káwọn èèyàn ó sì tètè wá lásìkò dákọ̀ mu kọ́mọ́jà pé lè ti sú o wọ́n lè bá ríran wò torí pé tọ́lọ̀ ń bá tú àṣírí àwọn òpìdánwájú gbogbo òlu gbogbo òlu sẹ́mi pé tó súnmọ́ nìkan ni tí wọ́n gbàgbọ́ ńkọ́ yọ gbàgbọ́ síbẹ̀ sírí ń tó ṣẹlẹ̀ irú rẹ̀ náà ni tànàbí Ibrahim alayhisselam tó ti ṣẹlẹ̀ síwájú ti Musa. kò wú anabi ibrahim alayhi salam kò wọ́n dùn pé nítorí wù ní pé kí pè ó níbi tí gbogbo èèyàn wà àwọn náà sì pé wọn ní ẹ mú wa tọ́lọ́mùbá fẹ́ mú yàn ẹnu yín náà ni ó ti jáde ẹ̀gbọ́n tí wọ́n ní tí wọ́n wí ni fàtúbì àlẹ́ ààyùnì ẹ mú wa síwájú àwọn èèyàn lójú àwọn ẹ̀kọ́ sójú àwọn èèyàn ẹ wọ́n ti sọ̀rọ̀ ni wọ́n mọ̀ pé àwọn ti wọ́n ẹ mú wa sójú àwọn èèyàn قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم ṣé ìwọ ló fi ojú àwọn olúwa wa rí mà báyìí ìwọ Ibrahim béèrè ń kò tiẹ̀ la mahalla lahu min al-aql kò sí làákàyè fún béèrè ìwọ ló ìwọ ló ṣe báyìí fáwọn kì í ṣe pé ìwọ ló ṣe báyìí fáwọn màmí ẹ ìwọ ló ṣe báyìí fábúrò mi kò tún sẹ́gbọ́n mi o torí ẹ̀gbọ́n mi ká kí wọ́n lẹ́gbọ́n mi wòran ọ̀hún ṣé wọ́n ló fojú àwọn olúwa wa ló fi réèmọ̀ báyìí ìwọ Ibrahim. la ilaha illallah. qaal anabi Ibrahim ni bal fa'alahu kabiruhum hadha bàbá wọn àgbà wọn yìí àgbà wọn yìí wọn ló ṣe bẹ́ẹ̀ fún wọn. فاسألوهم إن كانوا ينطقون àwọn èyí tí wọ́n ti wá fọ́ kalẹ̀ ní ẹbí léèrè tó bá kí wọ́n lẹ́nu tí wọ́n fi sọ̀rọ̀ ẹ gbọ́ pé tí mo wí làwọn náà sọ pé ẹni tó fọ́ torí pé wọ́n nígbà táwọn ẹbí Ibrahim alayhi salam fọ́ tán ọwọ́ á mú ọwọ́ òòsà ńlá tí wọ́n ṣe kanko báyìí ọwọ́ á gbé àké lò ó kìbọ̀ nù ọwọ́ nígbà táwọn náà wọlé tà wọlé wọ́n bá àké rẹ̀ wáàtì oníkẹ́ abilérè ìwòǹgbà tó ṣiṣẹ́ tán torí pé kò sí nǹkan míì mà lọ́wọ́ á gbé àpè lọ ní wò pé bóyá tí ẹ̀yin náà ọba sọ́ra <laughs> wọ́n wá ní kí ló dé tànàbí Ibrahim fi sọ báwọn wípé òun ló ṣe bẹ́ẹ̀ wàrà tànàbí Ibrahim ló ṣe bẹ́ẹ̀ wọ́n ní ọ̀kan nínú rọ́ mẹ́ta Ibrahim pa ni á padà wá sórí ẹ̀ ṣùgbọ́n àwọn àfáà kan sọ pé kò parọ́ nítorí gbà lérò ni pé àgbà wọn tó gbà ké lọ́wọ́ yìí òun ló pa mí láti kí n ṣe bẹ́ẹ̀ ètò gbà kí lọ́n ló mú mi ṣe bẹ́ẹ̀ nítorí pé ń bínú sí àwọn òòṣà yòókù gbogbo yín kéré bẹ́ẹ̀ sílẹ̀ kéré ẹ̀yin ẹ̀yin àtẹ̀mí ní gbogbo àwọn èèyàn ọmọ ajọ́sìn fún ntí ọba tọkọtọ ni so ń bínú sí wọn pé wọ́n ń bọ̀ ń du ìjọsìn táwọn èèyàn ń ṣe sùn so ìdínú tó fi ní kó wọn bọ̀ ń fọ wọn àwọn àfáàtà ní Ibrahim ọ̀parọ́ nù àwọn sáǹsì lọ parọ́ ni pé aa ẹ̀sìn ń bi mí léèrè ebó ń ló gbà ké lọ́hùn ó ní ẹbí léèrè tó bá lẹ́nu tí ó fi sọ̀rọ̀ ebó lù ayín nù tí ń da yín lòun tẹ̀ bá kù tí ń fún yín ní tẹ̀ǹfẹ́ ẹbí léèrè. tọ́ faraja'u ila anfusihim gbogbo wọn bá padà sọ́dọ̀ ara wọn bẹ́ẹ̀ ni faqalu innakum antumudh-dhalimun wọ́n ní ẹ̀yin lálábòsí ẹ̀yin lalábòsí tẹ́ ẹ jẹ́ ká fi àwọn òòṣà wa sílẹ̀ tá a wá mi gáàdì sí ibà yẹ ká gbọ́dẹ síbẹ̀ àbẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ ni kí ni tá a ní pàtàkì tó àwọn òòṣà yìí ó yẹ ká gbọ́dẹ síbẹ̀ hàn à ń fọdẹ sọlé àwa fọ àfọdẹ sáwọn ọlọ́run wa <laughs> ẹ̀yin lalábòsí níjọba lè máa mú yín fọdẹ sọlé ẹ fọdẹ sọ àwọn ọlọ́run yín ẹ ti ṣàbòsí tọ́ eléyìí ń jẹ́ tafsiri kan tafsiri kejì ẹ̀yin la alábòsù tẹ́ǹjẹ́ ká lọ bí Ibrahim léèrè tí ń fi wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ ṣebí gbogbo àná ti mọ̀ pé àwọn òṣèré sọ̀rọ̀ ẹ wá ní ká máa fi léèrè ẹ wò fi ṣe ń plọ́dì fúlù ọpọlọ wa gbàtà ti mọ̀ pé òní akàtì ra amúni kò nídìí ká máa bí léèrè. tó báyìí thumma nukisu ala ru'usihim wọn á dorí kodò ìbànújẹ́ dorí wọn kodò laqad alimta ma haula'i yantiqun ńgbà wọn padà dénú wọn dorí kodò wọ Ibrahim wọn náà mọ̀ pé àwọn kìíní yé sọ̀rọ̀ wọn náà mọ̀ pé wọn yé sọ̀rọ̀ jẹ́wọ́ fún wa <laughs> jẹ́wọ́ fún wa ká lè mọ̀ tá a fún ọ ẹ àwọn kìíní yé sọ̀rọ̀ qala afata'buduna min dunillah ma la yanfa'ukum shay'an wa la yadurrukum kí ló sẹ́yìn tẹ́ ẹ máa sin nǹkan mí lẹ́yìn ọlọ ntí ò lè sẹ́yìn láǹfààní kankan tí ò lè níyìn lára uffil lakum Ah, ó ṣe fún yín ó ṣe fún yín ọpọlọ yín dẹ̀ walima ta'buduna min dunillah ó tún ṣe fún tẹ́ǹsì lẹ́yìn ọlọ́run afala ta'qilun kí ló sọ ọpọlọ yín qalu wọn ní ọmọ yìí ti lé pọ̀ jù à ń tún bí léèrè kó tiẹ̀ rọra jẹ́wọ́ kárọ̀ amọ̀dájọ́ tá a ṣe fún bí ó ṣe máa ìsàntún lẹ́nu náà ni qalu harriqu wọn ní ẹjọ́ náà wọ́n ní wọn ò fi iná jẹ̀yàn yàrí láwùjọ ṣùgbọ́n wọ́n lẹ́ni tó bá ṣe ń tẹ́nìkan ò ṣe rí ojú rẹ̀ ní láti rí ní tójú ẹnìkan ò rí rí wọ́n ní ẹ dáná sun ni. wansuru alihatakum ẹ ran àwọn olúwa yín lọ́wọ́ <laughs> torí kó ṣàkóso tó lè dá ara rẹ̀ lọ èèyàn náà ni gbogbo pé ẹ wọ́n ti pé bàbá ti dáhùn eégún ti dáhùn irọ́ ni èèyàn ló ń dáhùn kò sí kankan tí ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn ló ń dáhùn so nítorí di eléyìí èèyàn náà ni ó sà lọ́wọ́ èèyàn ni ó sà lọ́wọ́ wọ́n ní ẹran olúwa yín lọ bá nìkan sí ọ wọ́n sọ báyẹn wá ní bá nílùú gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní sẹ́gi ẹni tí èsì ma sísẹ́ máa ń máa ń ń wá wá ní bá ń yóò tún máa ṣèlérí pé tóun bá fi lè gbádùn ìlọ́pọ̀ wọn sẹ́ lò kó lè bá ju ọmọ yìí ná ọmọ tó fojú àwọn olúwa àwọn réèmà yìí so bẹ́ẹ̀ wọ́n dágijọ́ wọ́n dágijọ́ sí ààyè ibì kan tó tóbi tó tẹ́jú ó dàbí kọ̀ńténà nígbà tí wọ́n kó jì í jọ tán wọ́n bá dáná sí nígbà tí wọ́n dáná sí wọ́n lẹ́nìkan lọ́wọ́ kọ́ wọn bí wọ́n ṣe ṣe kànàkànà à ń pè ní manjanik kànàkànà tí wọ́n fi fi anabi Ibrahim aleyhi salam wọ́n fi wọ́n fi wọ́n fi wọ́n fi òfin wa bára rẹ̀ nù náà torí ẹni tó dáná náà ò lè súnmọ́ náà má nígbà tí iná kò ẹni tó dá ò lè súnmọ́ torí ìyádùn fi jẹ̀yàn ẹni tí fi ń jẹ̀yàn gan ò lè tọ́wò wọ́n sọ anabi ibrahim aleyhi salam sínú náà dídé tó dénú náà ọlọ́ni qulna ya naru kuni bardan wa salaman ala ibrahim ọlọ́ni àsọfúnná pé ìwọ náà jẹ́ ní ó tutù ní tututu tàlàáfíà máa nàbí ibrahim aleyhi salam lára jẹ́ntì òtútù ní tutu àlàáfíà máa nàbí ibrahim aleyhi salam lára iná yìí jó fúngbà pípẹ́ dá nàbí ibrahim sáńbẹ́ nù náà yìí. àwọn olùmọ̀ nípa tafsir wọ́n sọ ike bí anabi ibrahim bá ṣe jù tí ń bẹ́ẹ̀ nù atẹ́gùn tí ò ti sọ̀kalẹ̀ sínú náà màlẹ́kà jibril wà bá ẹ máa wo alámàrí ọlọ́run ọba ọ̀gájú bá ń ṣe ń lérò lọ́wọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba lọ́rùn pípọ̀ bí wọ́n ṣe fi ń kànàkànà ti ń lọ kí màlẹ́kọ̀ọ́ sì hàn kí màlẹ́kọ̀ọ́ máa gbé lọ bí tọ́lọ̀ ń bá ní ó gbé lọ ṣùgbọ́n lọ́n fẹ́ fi hàn wọ́n pé mẹ́wàá wọn kéré kò sí nǹkan kan tán lè fa nábì òun ṣe ìdí inú tọ́lọ̀ fi ni kọ́ máa lọ́nu nánàbà ṣùgbọ́n nǹkan kan ò ní ṣe màlẹ́kà Jibril wá bá anabi Ibrahim alayhi salam ó ní rẹ̀ anabi Ibrahim kí ló ń fẹ́ gan àwọn afọ́ntẹ́ fìsírì ní sọ̀yìn o wọn alánàbí ibrahim asọ̀kọ amma minka fala lọ́dọ̀ rẹ̀ mi ọ̀fẹ́ kankan amma minallah fa hasbunallahu wa ni'mal wakil lọ́dọ̀ ọlọ́run hasbunallahu wa ni'mal wakil eléyìí náà ló sì wà nínú ẹgbàá wa tó fẹsẹ̀ rìn lẹ̀ tí imaamu bukhari àtàwọn míì gbé jáde látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma bi hasbunallahu wa ni'mal wakil anabi ibrahim alayhi salam wí nígbà tí wọ́n sọ sínú ná ọlọ́run sì dá lóhùn pé ọlọ́run sọ fún wa pé kúni bardan wa salaman ala ibrahim ìwọ ná jẹ́ ní tí ó jẹ́ àlàáfíà tí ó sì tutù ní tutù tó tà àlàáfíà má anabi ibrahim alayhi salam anabi wa muhammad sallallahu alayhi wa sallam náà sì wí nígbà tí wọ́n sọ fún pé inna nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imana wa qalu hasbunallahu wa ni'mal nígbà tí wọ́n sọ fún wọn pé àwọn èèyàn tó ti kóra jọ wọ́n tún bọ̀ wá bọ̀ wọ́n sáfẹ́ pọ́ náà ni tí jagun Uhud tán anabi sọ fún wọn pé wa ni'mal wakil ọlọ́wọ́n tó wa sì ràn anabi náà làwa gbogbo soro ògbésí ayé wa jama hasbunallahu wa ni'mal káàmà tó máa ń tàn wí ó ti tó láti pé ọmọ yọ wá nínú gbogbo gbèkú wa ni'mal hasbuna allah wa ni'mal wakil hasbuna allah wa ni'mal wakil àyàfi èyí tó fẹ́ jọ bẹ́ẹ̀ sànàbì ní ká máa wílẹ̀ méje láàárọ̀ ẹ̀méje nírọ̀lẹ́ hasbi allah la ilaha illa hu alayhi tawakkalt wa huwa rabbul arshil azim hasbi allah la ilaha illa hu alayhi tawakkalt wa huwa rabbul arshil azim a sì dúpẹ́ fọlọ́n pé gbogbo ala ti wí láàárọ̀ yìí à ń retí ti rọ̀lẹ́. àmọ́ yàtọ̀ sílẹ̀ hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil kò nídìí nọ́mbà a kì í fi nọ́mbà sí tí wọ́n bá fi nọ́mbà sínú ṣẹ̀ríà sẹ́mi kẹ́kẹ́ la nabi ibrahim wí ọlọ́run sì fi là á ẹ̀ka la nabi muhammad sallallahu alayhi wa sallam sọ ọlọ́run fi là á tí wọn náà bá ní imáàní lódodo ẹ̀ka ti tó tọba wa sọ tọ sọ time without number ọ̀sẹ̀ lọ mọ́tò bá ti dá pé tẹ̀sùbà kan tó ṣe ní tẹ̀sùbà tún ti jẹ́ àbórí ìgbà tó bá ń ṣe gbogbo gbogbo ọwọ́ rẹ gbogbo ọwọ́ rẹ tọwọ́ ọmọ àkọ ọwọ́ àti tẹsẹ̀ pé kínní ó ti tó kó o máa wí lẹ́nu láì nọ́mbà sí ó ti tó ṣùgbọ́n táwọn ń tọ̀rí kọ́ ọmọ ń sọ láàrin yìí wọ́n nígbà tí malika jibril dé tó ń sọ fún anabi ibrahim aleyhi salam pé kí ló ń fẹ́ anabi ibrahim wa sọ pé ẹ lọ́dọ̀ rẹ ìfẹ́ nǹkan kan wọ́n lọ́wọ́ sọ pé lọ́dọ̀ ọlọ́run ilmuhu bi hali yughni an su'ali ìsọkúsọ ni o gbẹngbà tọlọ ti mọ kọndíṣọ̀n ti mọ wà kò nídìí kí n tọrọ nǹkankan lọ́dọ̀ rẹ̀ ìsọkúsọ ni sẹbẹlọ mọ kọndíṣọ̀n ti kálukú wà náà tó fi sọ pé wa qala rabbukum ud'uni astajib lakum ẹnìkan pé tó máa ní ìsọkúsọ wa látọ̀dọ̀ ńtọ̀rí kọ̀ kò ní yá yẹn lẹ́nu tọ̀rí kọ̀ gangan fúnra ara rẹ̀ ṣebí wọ́n bèèzì ẹ̀ nínú píríncípù tó gbé dúró náà ní ìsọkúsọ. ọlẹ́yìn jẹ́ bó ṣe jẹ́jà rí wọ́n lọ fẹ́ wọ tọ̀rí kọ̀ má wọ̀ ọ́ má wọ tọ̀rí kọ̀ ọ̀sẹ̀sẹ̀ gba tíkẹ́ẹ̀tì má fi lẹ̀ ọ́ ma fi lè fọ́ọ̀mù o torí pé torí pé sọ́nà o ibo lọ́nà wa sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọjà bó ti ṣe jẹ́ ọlọ́run ní kí náà yóò tutù má nàbí ibrahim alayhi salam ní tutù tàlàáfíà iná ń jò iná ń jò iná ń jò wọ́n sì ń láǹfààní àti rá nàbí ibrahim tí baba jókòó tó ń gbatẹ́gùn ah, wọ́n wá ní ọ̀kẹ́nu àwọn olùmọ̀ nípa tafsir ó ní ọ̀rọ̀ tó dáa tí bàbá anabi ibrahim sọ ó ní ni'ma rabb ibrahim ibrahim ah ọlọ́run tó dáa jùlọ ọlọ́run ibrahim yìí ah ẹ wọ́n náà dáadáa kọ̀ ọmọdé ọmọ yìí ṣé ayẹ kí bàbá àwọn gbàgbọ́ wọn lọ́rọ̀ tó dáa lọ́sọ̀ kí á nìtumọ̀ ọ̀rọ̀ tó dáa téèyàn gbàgbọ́ èyí bọ́rọ̀ tó dáa náà làbù tọ́lìbù náà sọ tó náà sọ pé ti mọ̀ pẹ́sìn tọ́lọ́run kí ló dé tí ọ̀hún agbàgbọ́ ìyẹn ni kíkẹ́ sọ̀rọ̀ tó dáa lẹ́nu kẹ́ ẹ má sì sẹ́tọ̀ kò wúlò ọ̀rọ̀ yìí bá dáa òun ò ti gba Islam ọ̀rọ̀ yẹn ìbá dáa bàbá anabi Ibrahim ò ti gba Islam ó túmọ̀ sí pé bàbá yín kan lágboolé yín ẹ wá ní máa sọ dáadáa dáadáa ń pa Islam àmọ́ bàbá ò Islam tó fi kú àmọ́ ọ̀rọ̀ dáadáa dáadáa ti máa sọ sáà lè gbé sípò à gbé sí kọ́ gba Islam báwo iná ní lọ ẹni tó bá ti kú tí èso rí islam yìí náà ni ẹ̀gbọ́n tí anabi sallallahu alaihi wasallam sọ ni tẹ́ bá ti kọjá gbára sàárì ẹni tó kú èso lórí islam ẹ sọ fún pé mò ń fún ọ ní rògbà nújẹ pọ máa náà ọ. torí ẹ kò sí nǹkan tó fẹ́ tètè gba islam lónìí kó tó dọ̀la ni ọ̀n sọ dáadáa ń islam kò gbé ọ débi kankan iná ni fi ha tó ti kú gba islam. ní ìyá wọ́n ní ìyàwó á pé wọ Ibrahim bá mi bẹ̀ Ọlọ́run rẹ kí náà má jomi èmi náà fẹ́ wá jókòó tí ọgbà dẹ́gùn bẹ́ẹ̀ làwọn afọ́ntẹ́fẹ́sì rẹ̀ sọ wọ́n lé anabi Ibrahim sì bẹ́ẹ̀ lọ tí ìyá fi kọjá débi tí anabi Ibrahim wà iná òjò ó sì wá jókòó tí anabi Ibrahim ó dì mọ́ ó dì mọ́ ó dì má kótó wa tún padà lọ síbi tó dúró sí kí ló dé tí ìyá náà gba Islam àánú ọmọ ló ṣe ọkọ àbọ̀ kí ló dé tí ọgbà islam so pàtàkì kò tó náà náà ṣe máa ń pa lóòwe pé kò tó ká mọ òdodo ká má fi ṣèwà hù gbogbo ẹni tó bá mọ òdodo yóò fi ṣèwà hù ẹ ti mọ̀ pé nǹkan yóò da nǹkan yóò da nǹkan yóò da fífi ṣèwà hù ni pé ẹ pàtì ẹ pàtì ti ràn yín tẹlẹ tẹlẹ ẹ bá ti mà lọ ẹ mà ní ìsinmi pé kí n fi kí n torí pé lójú ọ̀nà àti rálìjà náà wọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ọmọ wù ẹ̀mí tá a pàtì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òní wù ẹ̀mí tá a mà ṣe lójú ọ̀nà pàfẹ́ wà lìjànà. báyìí ọlọ́run la nabi ibrahim aleyhi salam ọlọ́run ni wọ́n aradu bihi kaida àwọn ń dètè sí wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ faj'alna humul akhsarin àwa sì wọ́n lẹ́ni tó ṣòfò àwọn ló ṣòfò jù. ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين أولا النبي إبراهيم أتلوط لسي إلا بتافي بقنصف بقبع لاي إيه. يعني بيت المقدس بيت المقدس تيسي لا وان النبي الله أقوى كانوا أول ماني مكاني مكاني تريك والله سبحانه إن أول بيت وضع للناس للذي ببكة مباركة سيئو ولجأ ọlọ́run la anabi ibrahim aleyhi salam nínú náyì ọlọ́run ẹlẹ́dàá wa ó tún sọ fún wa nínú sóràtù ṣùcárà sóràtù ṣùcárà ayọ̀ kọkàndínláàdọ́rin ó tún sọ fún wa nípa àṣẹlẹ̀ yìí kan náà ọlọ́run ni watlu alayhim naba ibrahim ka ìtàn anabi ibrahim fún wa o idh qala li abihi wa qawmihi ma ta'budun nígbà tó sọ fún bàbá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ pé kí lẹ́yìn sìn qalu na'budu asnama wọn láwọn èrè làwọn ń sìn o fanadallu laha akifin iwájú rẹ̀ náà láti gan sí. qala hal yasma'unakum idh tad'un ó ní sẹ́ wọ́n ń gbọ́ yín tẹ́ ẹ bá pè wọ́n ni. aw yanfa'unakum àbí wọ́n ń ṣe yín láǹfààní kan aw yadurrun àbí wọ́n ní nǹkan kan tán lè ṣe fún yín láì dá tẹ́ ẹ bá sìn wọ́n. qalu bal wajadna aba'ana kadhalika yaf'alun wọ́n ní gbogbo nǹkan yóò lè ṣeéṣe wọ́n yìí gbọ́ wa wọn ò sì lè sọ aláǹfààní kan wọn ò lè ní wá lára pẹ̀lú nǹkan kan ṣùgbọ́n sì la kàn báwọn bàbá wa pé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe. qala afara'aytum ma kuntum ta'budun anabi ibrahim ni tọ́ ǹjẹ́ ẹ wá mọ̀ ǹjẹ́ ń sìn yín lẹ́yìn ọlọ́run antum wa aba'ukum al-aqdamun àtẹ̀yìn àtàwọn bàbá ńlá bàbá ńlá bàbá ńlá yín yẹn fa aláwọ̀ èso ọ̀tá mi ṣùgbọ́n gbogbo àwọn òòṣà yòókù kọ́ ọ̀tá mi ni wọ́n. alladhi khalaqani fahuwa yahdin aláwọ̀ ló dá mi o òní ó sì fọ̀nà mà mí. walladhi huwa yut'imuni wa yasqin òun náà lọ́ba tí ń fún mi jẹ òun lọ́ba tí ń fún mi mu àbí ta ni ń fẹ́ yín mu ta ni ń fún yín jẹ. wa idha maridtu tí mo bá wá sàárẹ̀ fahuwa yashfin òun ló máa ń wò mí sàn. ẹgbẹ́ anabi ibrahim o ó ní ọlọ́run lọ́dà mi ọlọ́run ní fọ́nà mà mí ọlọ́run ní fún mi jẹ ọlọ́run ní fún mi mu kọ̀sọ́pọ̀ ọlọ́run ní mú mi sàárẹ̀ eléyìí ń nú ẹ̀kọ́ pé wọn kì fa burú ti sọ́dọ̀ náà ní máa má burú séèyàn àmọ́ nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ tẹ́ sọ ẹ̀ ní o ọlọ́run ẹ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ sọlọ tó ń ti kọ́ lọ́nà lọ sọ yín di gbogbo ẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀kọ́ ẹ sọ pé mo ti di lẹ́lẹ́ o owó ti pòórá o ẹ̀hẹ́n so ọlọ́run ló sì mú kó ṣẹlẹ̀ nínú ẹ̀kọ́ èdè tẹ́ máa pè sọ́lọ̀nù ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ faburú ti sọ́dọ̀ lọ tẹ́lẹ̀ bá yé wa walladhi yumituni ńlọba tí ó pa mi summa yuhyin tí ó tún jí mi dìde walladhi atma'u an yaghfira li khati'ati yawma ad-din òun náà lọ́ba tí mo ń sojú kòkòrò kó ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ mi fún mi tó bá dijọ́ gbé ndàlù kìyàmù báyìí lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ní fún wa nírò nípa ọlọ́kan ọ̀jọ̀kan bí ṣẹlẹ̀ yìí ti ṣe ṣẹlẹ̀ sanabi Ibrahim aleyhi salam ọlọ́run tún sọ nínú súrọ́tù sọ̀fàt ó tún sọ ọ̀rọ̀ tó jẹ́ pé òun náà lè láfikún lórí ètò ti síwájú yìí nípa anabi Ibrahim aleyhi salam ẹ bọ́lá ń sọ yìí pé. آه، وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين إلي فما ظنكم برب العالمين كلا إلى ركول وفجو يرينجو عند القيامة فنظر نظرة في النجوم النبي إبراهيم بان وراو إن وراو لجو سما وعقو يقول òní ọdụn ọdún àbí wọn náà ní jáde pẹ̀lú wa ni faqala inni saqim ó ń sáré ni kò sì sáré parọ́ yẹn nítorí sí ọlọ́run torí tí ọba gbogbo wọn wà ń wọn mọ̀ pé nǹkan kan ń sa àwọn òòsà wọn lọ́wọ́ parọ́ kó ń sáré fatawallaw anhu mudbirin wọn pàtì sílé wọn bí ọba lọ kò burú ẹ mà bó ọ̀yára gbé kùmà lọ bá àwọn olúwa wọn. faragha ila alihatihim faqala ala ta'kulun ó ní kí ló dé tẹ̀ jẹ oúnjẹ wọn kó síwájú yín ìrẹ̀gẹ̀dẹ̀ kí ló ṣe yín bí ọ̀pá yín ni bẹ́ẹ̀ náà làwọn òòsà wọn kó oúnjẹ wájú wọn wòye jẹ́ ma lakum la tantiqun kí ló dé tẹ̀ sọ̀rọ̀ ẹ̀ pàkó mọ̀ bá yín sọ̀rọ̀ ni <laughs> bẹ́ẹ̀ la nabi ibrahim bá àwọn òòsà yín sọ̀rọ̀ faragha alayhim darban bil ó wá látọ̀dọ̀ Ummu Shuraik anna Rasulullah sallallahu alayhi wa sallam amara bi qatli al-wazagh wa qala kana yanfukhu ala Ibrahim rawahu al-Bukhari wa Ahmad wọ́n nàbí sallallahu alayhi wa sallam pa aláṣẹ pé ẹ máa pa ọmọ alẹ́ gbogbo bí tẹ́ bá ti rọ́ ọmọ alẹ́ ẹ̀ pa kí ló dé anabi sallallahu alayhi wa sallam ni torí pé ọmọ alẹ́ òun fẹ́ iná tí wọ́n sọ anabi ibrahim sí pé kọ́mọ́ ńfẹ́ iná kọ́mọ́ bá kú ńfẹ́ kọ́mọ́ bá kú nínú ẹgbà wa mi tí imaamu ahmed lásán gbà wá anabi sallallahu alaihi wasallam ni kò kú nkankan nínú àwọn kòkòrò lẹ̀ abẹ́ranko lẹ̀ àfi kọ́jọ́ pé gbogbo wọn gbìyànjú láti pa náà ni níjọ́ tí wọ́n sọ anabi ibrahim síbẹ̀ ọmọ alẹ́ nìkan idh inba'atha ashqaha olólórí ibú gbogbo wọn onífẹ́ iná onífẹ́ pé kọ́mọ́kù ní ń fẹ́ pé kọ́mọ́kù ìgbà táwọn yòókù ń pa òun fẹ́ pé kọ́mọ́kù ni àtijọ́ tí ọmọ ilé ti wá dáràn ni o òfin wa jẹ́ pé tá a bá ti rọ́ ọmọ ilé wọn ni ká pa ni gbogbo ọjọ́ tá a bá ti rọ́ ọmọ ilé wọn ni ká pa ibikíbi tá a bá ti rí ẹ pa kódà nínú rìwáyà kan eléyìí tí Abu Dawud gbé jáde nínú súnánù rẹ̀ Ànábì tún sọ fún wa pé ẹ pa pẹ̀lú nínà ẹyọ kan ẹ má jẹ́ ó tó méjì ládàá ńlá ń bẹ fún yín ẹ bá ti rí gbáò. ọ̀parí òun náà agbára mélòó lónìí àmọ́ tẹ bá mísì ẹ̀ sẹ́wọ̀n kẹ́ tún nálẹ̀ kejì ẹ̀ tún nálẹ̀ kẹta nálẹ̀ kání èyí pè ní ọmọ nílé ọmọ tẹ bá nání kó kọ́ gbára kọ́ lọ ó tún gba ni lọ́dọ̀ ẹnìkan á ní ẹ kí wàá lẹ́sẹ̀ rẹ̀ ẹsẹ̀ àwọn ọmọ ọmọ bàbá ńlá lọ́sẹ̀ kọ̀ọ̀kan wa ọ̀wọ́ kwanabi ẹ kwanabi ó ti tó ọwọ́ kwanabi ti ní ẹpa ó ti tó so baba ńlá lọ́sẹ̀ ọmọ ọmọ ó jìyà torí kwanabi ló ní ẹ máa pa wọn kéésì fi tèèyàn o tí baba ńlá rẹ ti yà ká ìwọ wá jọ máa rí kí wọn máa fi ya baba ńlá rẹ jọ wala taziru waziratun wizra ukhra arọ ẹrù ẹsẹ kan kì í rọ ẹrù ẹsẹ lómi ṣùgbọ́n jíǹsì ọmọ alẹ́ lọ́sẹ̀ ìran ọmọ alẹ́ lọ́sẹ̀ so ìran àwọn adijọ́ gbẹ̀ndàkẹ́ àmọ̀ ètò túmọ̀ sí pé tó bá pé ní wọ́n dárú nábẹ́ náà wọ́n tún máa fẹ́ ni so nítorí ẹ̀ ló fi jẹ́ pé àwa náà títí jọ́gbìn ní àgbẹ̀ àmọ́ pípa aláàmọ́ pa wọ́n torí rẹ̀ kí ni wọ́n wá wọnú lé àwọn èèyàn gan rí tẹ́ invite wọn ni so nítorí délé ẹ bá ti rá wọn mú pípa ni eléyìí jẹba wọn. tó lẹ́yìn rẹ̀ gbàtà nàbí Ibrahim wá jáde nínú náà yìí tán ńlá kúrò nínú náà Namurud ńlọba wọn bẹ́ẹ̀ ọwọ́ ló ń fẹ́ rí Ibrahim ọmọ tẹ́ jóná tí ò jóná ẹ pè wá eléyìí jẹ́ rìwáyà kan rìwáyà kejì wọ́n ní Namrud Namrudu ibnu Kanaan eléyìí tún jẹ́ rìwáyà kan ní kókó rẹ̀ ó ní kí wọ́n bò mú wọ́n ní ìyàn ìyàn ìyàn mú ọ̀dádá nàmúrúdù wa kó oúnjẹ jáde pé káwọn èèyàn máa wá rà lẹ́yìn tá nàbí Ibrahim tọ́lọ̀ ti làákù ònú nánu ànábì Ibrahim náà wá gbé àpò wa ó fẹ́ ra ń jẹ bí nàmúrúdù ṣe rí ó ti dá àmọ́ ọmọ nù rìwáyà méjì tọ̀ wá nù nínú kọjá pé ń jọ́tà nàbí Ibrahim jáde nù náà nàmúrúdù ni kò ń pè wá àbí kó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni pé nàmúrúdù ń ta oúnjẹ fáwọn èèyàn nígbà tí yàn mú tọ́ dáadáa anabi ibrahim náà wá gbà kpò tiẹ̀ di ọ̀fẹ́ ránjẹ ńgbà tó wá rà anabi ibrahim lọ́wọ́ ni ta ló lúwa rẹ̀ gan-an rí ta ló lúwa rẹ̀ tó ló ń sìn sẹ́wọ̀n kíkọ́ ní sọ pé tọ́lá ọkú òǹbí náà ta ló lúwa rẹ̀ tó ń sìn ó ní rabbi alladhi yuhyi wa yumit olúwa mi lọ́ba tí máa lá tí máa yé èèyàn tí máa mú ní sẹ̀mí tí sì máa pààyàn. ó ní ana uhyi wa umid èmi gan alára mo lè pààyàn mo sì lè jiyàn. ọ̀kan náà àwọn fún tafsir wọn ní tùmọ̀ rẹ̀ ni pé òun lè sọ fẹ́ni méjì tí wọ́n ti lẹ́tọ̀ọ́ sí kú pé kí wọ́n pa ẹnìkan kó fẹ́ nìkan lẹ̀kọ́ máa lọ ilé ó rò pé dáná bí Ibrahim ń sọnù qala Ibrahim anabi Ibrahim wa sọ pé fa inna Allaha ya'ti bish-shamsi min al-mashriqi fa'ti biha min al-maghrib fa buhita alladhi kafar wallahu la yahdi al-qawma adh-dhalimin àti bùlà òrùn lọ́lọ́run ti mú òrùn yọ à ń fẹ́ kí wò ó jẹ́ kó òrùn ọyọ láti bùwọ́ rẹ̀ níìsín ẹnu kẹfẹ́ rí bá wọ̀ wò kó sọ̀rọ̀ mọ́ wọ́n wá ní èèyàn mẹ́rin ló ṣèjọba láyé yìí tí ìjọba wọn bò àyà méjì nu wọn mùsùlùmí ni wọn méjì sì jẹ́ káfìrì àwọn tó ṣèjọba tó bò àyà jù láyé yìí méjì nínú wọn mùsùlùmí ni wọn méjì nínú wọn káfìrì ni wọn àwọn mẹ́rin péré náà méjì tó jẹ́ mùsùlùmí onidul qarnayn ẹlẹ́ẹ̀kejì ni anabi suleiman aleyhi salam méjì tó jẹ́ káfíìrì nínú àwọn tó ṣèjọba tó bọ́ aya jù láyé àwọn náà ni namrud ilé tó ń bá nabi ibrahim jiyàn yìí ẹlẹ́ẹ̀kejì ni bukhtu nassar bukhtu nassar sọ àwọn méjì yìí àwọn náà ṣèjọba tó bọ́ aya jù láyé táwọn jẹ́ káfíìrì àwọn méjì tó jẹ́ mùsùlùmí ni ta ni dulqarnain àti anabi suleiman aleyhi salam nọmúrúdù yìí lọ́ba bábìl ọba bábìl ti ṣèlú dání anabi ibrahim aleyhi salam ó ṣe ìjọba fọ́gọ́rùn mẹ́rin ọdún gbàtà nàbí ibrahim wà bá jiyàn tànàbí ibrahim borí rẹ̀ oníkókó wájú òun wọn gbọ́dọ̀ tánjẹ fún un ẹsìn má gbàgbé pé ìyàn mú ọ̀dádá ibi tànàbí ibrahim tó wà ń padà sílé anabi ibrahim wà kọ́ mọ́ntí ọ̀sọ̀ fún ìyàwó rẹ̀ torí kọ́ mọ́ lọ jẹ́ pé ọ̀rọ̀ à ń jiyàn nínú òjò ẹrú mú wa kí láà jẹ anabi ibrahim aleyhi salam nígbà tí ó ń padà sílé lọ́ba wábi tí yanrìn wà lọ́ba bu yanrìn sínú àpò rẹ̀ ó bu yanrìn bíi gbá mélòó ó bu sínú àpò àpò fẹ̀ kùn bó ṣe wá délé tàdélé ó ti so àpò yẹn lẹ́nu ó ṣe délé tàdélé ó wá gbé kalẹ̀ níbi tí ìyàwó rẹ̀ ó ti rí lọ́ba lọ sùn tóró ti rẹ̀ ẹ́ bí ìyàwó ṣe dé sáárátà mo bá lọ síbi tí àpò wà pé oúnjẹ tọkọ mi lọ rà wá nù làwọn bá tú àpò ọba dóúnjẹ ìyàwó bá ṣe oúnjẹ màtánà bí Ibrahim ọjì ọba bá tán ti gbóúnjẹ kalẹ̀ fún ah wọ ìyàwó mi bọ́lá ti rélé yìí ah kí lẹ́yìn mú wálé ah anabi Ibrahim bá ní ọlọ́run ló fún wa lóúnjẹ bí ń tọ́sẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ ní Allahu Akbar. so báyìí namurodo ọlọ́run rán màlẹ́kà kan si namurodo kọ láti gbàgbọ́ wọ́n á jọ fi ọrọ sórí pé àwọn jalógun ni namurodo kó gbogbo ọmọ ogun rẹ jáde àwọn ọmọ ogun jáde màlẹ́kà náà kó ọmọ ogun jáde ọlọ́run wá dẹ ọdẹ jàmọ́ yàmúyàmú. Yamu ọdẹ wọn sí àwọn èèyàn namurudu àwọn jama yamuyamu yìí wọn yìí bá léèyàn kan àfi kí sí ní jẹ tẹran tara wọn fi wọn pe egun gbogbo àwọn ogun sáà ń di skeleton wọn di skeleton wọn di skeleton namurudu Ọlọ́run wa mú kí yamuyamu kan kó sọ nímú yamuyamu yìí wá wà nù rẹ̀ fún ìgbà pípẹ́ Ọlọ́run fi ń fi ìyà jẹ tóbi wá jẹ pé nígbàyìngbàyìn yàmùyàmù lọ́lọ́run bá ló fi rẹ́yìn namrud ó fi túmọ̀ sí pé kò síbẹ̀ ṣe lágbára tó tẹ́ máa yan àwọn èèyàn jẹ lórí pé ẹ̀ ń sọba àbẹ́ ń jẹ ń jẹ gómìnà àbẹ́ ń jẹ pírẹsidẹ́ǹtì àbẹ́ ń jẹ kínní kan títí ìgbà wo àbí baálẹ̀ títí ìgbà wo fúngbà díẹ̀ nítorí pé wọ́n gan ò lè sẹ̀mí láéláé níjọ́ tó bá ti dìtàn ní ìsìn ọparí nù because ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn àtìkà níjọ́ táwọn bá kú ẹlòmíì gan sunkún pé inú òun dùn nítorí tínú bá dùn jù yìí máa dẹkun bàbá àkàí lọ adúpẹ́ ẹ̀rín lọ́fẹ́ ẹ̀rín lọ́ba bú sẹ́kún pé inú òun ló dùn débẹ̀ abẹ́rù pé òun sunkún ni òun rẹ́rìn ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá ti yàkà jù ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa kú fún wa kó tó kú níjọ́ tó o bá sì kú wọn máa yọ̀ wọn máa dunnú ni kọ́ ló ń sànù wa ìgbà tí anabi ibrahim aleyhisselam tó ti bọ́ nínú ná anabi ibrahim náà wàá fi ìlú lẹ̀ báyìí ó di lẹ̀ sham bẹ́ẹ̀ náà lọ́ọ́ yẹ kẹ́yìn náà máa ṣe o àwọn ọ̀tá dojú kọ yín nílùú bíi tẹ́ ẹ wà wọ́n ló kú bíi tẹ́ ẹ gbé gbà wọ́n dínà máa yín lọ́tún wọ́n dín máa yín lọ́sì iwájú àtẹ̀yìn yín kò síbi tẹ́ ẹ lè gbà ẹ tún fẹ́ fò wọ́n tún dí bàálù lọ́nà ọlọ́run ti wá gbé yín jẹ́rìí wọn kì í ṣe ẹni tó bá ní kíláàsì ẹni tó bá ní kíláàsì láàsì hàn ni o mm, mm, mm, rọra fìlú lẹ̀ fún wa. wa ardullahi wasi'a ilẹ̀ ọlọ́run ọba fẹ̀ fìlú lẹ̀ fún wa jẹ́ káwọn máa ṣe wèrè tí wọ́n ń bẹ̀ wọ́n wá bomi lọ tó ti rọ́lọ́ sìn ní rọrùn báyìí la Nabi Ibrahim fìlú lẹ̀ ọmọrílẹ̀ lẹ̀ Sham nínú rìnkèrìndò rẹ̀ ọgbà lẹ̀ Misra kọjá nígbà tó dé lẹ̀ ó mú ìyàwó rẹ̀ sáràtà lọ sáràtà ń bẹ nínú obìnrin tó rẹwà jù nínú obìnrin tó rẹwà jù láyé yìí ni sáràtà wà sáràtà tí ò bímọ ọba alẹ́ mísù lásìkò yìí báyìí òun sì jẹ́ olójú kò mú ọ lọ tó bá ti lè yọ gbà mọ́kọ rẹ̀ lọ́nà ni ìgbà tí àwọn dá wọn dúró lẹ́nu ìlú jẹ́ ọ arákùnrin ọmọ ìyá mi nù ọmọ ìyá mi nù ṣẹbẹ́yìn náà mà pọ́mọ ìyá rẹ̀ náà ní lóòótọ́ nítorí pé ìyàwó rẹ̀ yìí sẹ́yìn mọ́ pọ́mọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ni tọ́ kìkì wá sí sọmọ ìyá rẹ̀ ọmọ ìyá ń gbà kí wọ́n lè fẹ́ ra wọn ni torí sọmọ ìyá kan náà bàbá kan náà bákan náà Ibrahim alayhi fún ìyàwó rẹ̀ ńgbà wọn ti kọ́kọ́ bí òun kótó di kuma dọdọ yàwó rẹ pé tọ àwọn kìnnìún ibi mi léèrè pé bó lọ jẹ sí mi o mo sì ṣàlàyé fún wọn pé ọmọ ẹ̀yà mi lọ jẹ torí kò sí mùsùlùmí méjìlá mẹ́ta láyé lónìí èmi àti wọn nìkan mùsùlùmí bì èmi àti wọn nìkan ni mùsùlùmí torí ọmọ ẹ̀yà mi lọ jẹ nu imani náà bá bí ọ léèrè pé bó lọ jẹ sọ fún wọn pé ọmọ ẹ̀yà mi ni ọ báyìí torí pé ó pè lọ́mọ ẹ̀yà rẹ̀ kí wọ́n má bàa jagbà mọ́ bábùrò bá sọnù mẹ́gbọ́n lọ́wọ́ ó ọwọ́ àmọ́ tó bá pè níyàwó òun ọwọ́ náà láti gbà á mo rò pé yẹyin nù tí anabi Ibrahim bá pè níyàwó rẹ̀ ọba àlù yẹn máa ń já obìnrin tó bá ti rẹwà gbà mọ́kọ rẹ̀ lọ́wọ́ mọ́kọ rẹ̀ lọ́wọ́ tí wọ́n bá gbà ìyàwó mọ́kọ lọ́wọ́ náà lẹ́ti ṣe lẹ́ti gbà á àmọ́ tó yẹn bá wọn ò ní fẹ́ jàgbà mọ́ lọ́wọ́ nítorí pé bàbá yín tó fi ilẹ̀ pẹ̀lú rẹ pé kẹjọ travel nígbà tó bá délé àbọ̀wò lọ fẹ́ fún bàbá wọ́n mà ti gbà mọ́ mi lọ gbà mọ́ ọlọ́ba o ìwọ náà wà ń bọ̀ wálé o ò lè tọ́ abẹ́ lóòótọ́ o ẹnìkan á ló ń fẹ́ gba ìyàwó rẹ lọ́wọ́ á ní ẹgbà ẹ máa mú lọ ọlọ́mọdé ọlọ́mọdé torí tí wọ́n bá kú nítorí pé ó ń dìfẹ́ǹdì ìyàwó rẹ fa anta fil janna aljanna yàtọ̀ sí yorùbá lẹ́fù mo rò pé ẹ dá yorùbá level yẹn mọ̀ yorùbá level ni pé ó níyàwó ìyàwó rẹ̀ ó sì tún lọ ìyàwó pẹ̀lú kò le yóò kó tó àlè lọ yóò tún máa sọ fọkọ pé nítorí bá fẹ́ gbà kọ sọ torí mi ti bẹ́ lómi lọ ẹ́ nítorí bá fẹ́ gbà kọ sọ sọfẹ́ fẹ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ ni yorùbá level wa sọ pé ẹ̀yin ò lè sófin lọ títì yorùbá level nù rubbish nonsense tó o bá kú lábẹ́ òfin ọlọ́run torí pé ó ń dìfẹ́ǹdì ìyàwó rẹ̀ fa anta fil janna aljanna lọ wọ̀ man mata duna irdihi fa huwa shahid ẹni tó bá kú nítorí pé ń dìfẹ́ǹdì ìyàwó ẹ̀ shahid ni lọ́dọ̀ lọ ṣùgbọ́n yàtọ̀ sí shahid tó kú sójú ogun o tẹ́lẹ̀ ìbáyé wa ọba misra yẹn ó wá ní wá fún gbàtà mú dọ́dọ̀ rẹ̀ bó lọ jẹ́ sọkùnrin yẹn ọlọ́mọ ayé òní lóṣù àárẹ̀ wà báyìí ń gbìyànjú pé kó wọn fọwọ́ kan ìyàwó anabi ibrahim aleyhi salam lọ́ba di pọ́wọ́ rẹ̀ bá kanko ọwọ́ òsè yí torí bí wọ́n ṣe pé ìyàwó wọlé anabi ibrahim ti bẹ̀rẹ̀ sí ní ní pí ọlọ́run ọba ẹlẹ́dàá wa èsì pé bíi ah, kínní lọ kí ni lọ ibo ní ti lọ. so anabi ibrahim alayhi salam bẹ̀rẹ̀ sí ni yan nafila ń bẹ lọ immediately bí wọ́n ti ṣe musa arata náà lọ síbi tí ọba misra yẹn wà ó ní kí wọ́n dúró òun fẹ́ sàlùwàlà ó sàlùwàlà torí pé àlùwàlà wà lọ́dọ̀ àwọn tó síwájú wà lọ́dọ̀ wa tẹ̀yẹ́mùm nìkan là wá ní tọ́lọ̀hún fáwọn ó sì bẹ̀rẹ̀ sí ni yan nafila ó yan nafila tán lọ́ba yẹn fẹ́ fọwọ́ kàn ó sì wá rẹ̀ wá báyìí ọlọ́mọ ìyá rẹ̀ lọ jẹ́ ó fẹ́ fọwọ́ kàn báyìí ọwọ́ bá kanko òun mọ̀ pé wọ́n tọba bò ń bẹ lọ́n rẹ tí ọwọ́ òun bá padà sípò òun tún yín lẹ̀kẹ́ máa lọ sáárà ta sí bẹ́ẹ̀ lọ ọwọ́ bàbá yìí bá túlẹ̀ bọ́wọ́ tún ṣe túlẹ̀ ó tún fẹ́ ra mú pé kí ni ọmọ mi obìnrin lọ lọ́dọ̀ mi bá ọwọ́ bá tún kankó ọ̀sán sì bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀mẹ́ta ẹ lọ́wọ́ á pe àwọn èèyàn rẹ̀ pé èèyàn kọ́ lẹ mú wá bá mi o ìnáha ṣèyítọ́nà ṣèyítọ́nù lélẹ́yìí lọ́wọ́ ni fún bí agbára mi ò ṣe kọ́ ọ yìí hájára ni mo bọ̀ ẹ kó luwa bí sára tàṣẹ dání tó ní hájára nù sẹ́fẹ́ sì máa hájára ó ní ya anabi ismail aleyhi salam ẹrú sára tani tóró ni wọ́n bùn ìgbà tí Sárátà wá jáde wá tó wá sọ́dọ̀ ọkọ rẹ̀ Ibrahim aleyhi salam Ibrahim wá ní kí ni tó ṣẹlẹ̀ láàrin wa àti eléyìí ó ní Ọlọ́run ọba ò jẹ́ kí agbára rẹ̀ ọ̀ka mi àwọn olùmọ̀sí sọ yìí pé ní tó ṣẹlẹ̀ ni pé bí ṣe ń lọ bí ṣe ń lọ yẹn anabi Ibrahim ò rí anabi Ibrahim ò rí anabi Ibrahim kò rí má títí tó fi déwájú ọba Misra ìgbà tó déwájú ọba Misra Ọlọ́run sì payé ojú anabi Ibrahim ń rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ torí kọ́kàn rẹ̀ ó lè balẹ̀ mo rò pé yé wa lópin ìgbà tí wọn náà bá gbádùn tí ewúrẹ́ ò tí ì bù ọ jẹ ẹ̀hìn tíyàwó rẹ̀ tó bá ní ẹ ibìkan kíyàwó rẹ̀ ọ wá bẹ̀ ọkùnrin ni ó sì bá wọn sọ̀rọ̀ ọkọ gbọ́dọ̀ tẹ̀lé wọn sọ wọn kó kò sí tọjọ bẹ́ẹ̀ wọn á ní ẹ ní kọjá àwọn ò ní ṣe àwọn ìyàwó yín láburú àmẹ ẹ ní kọjá àyàfi kí wọ́n gba skírínì yẹn kọjá ọkùnrin ò sì gbọ́dọ̀ tẹ̀ lóbìnrin débẹ̀ àwọn ọkùnrin yóò sì máa skírínì ọlọ́mọdé so wọ́n wá fi wọ́n wá nítọ̀ ńgbà tí wọ́n ti lé bó ṣe ló lè yìí ẹ máa wo skírínì yìí báyìí ẹ máa wo mọ́nítọ̀ tẹlifíṣàn yìí báyìí ẹ rí bẹ́ẹ̀ ṣe skírínì ìyàwó yín wọn ò ní fọ́ọ̀kàn wọn ò ní ṣe kínní so ọlọ́run wá ní kó o rí bẹ́ẹ̀ wá rí pé nǹkan kan ṣẹlẹ̀ àbí òye ọ lọ́kàn rẹ lè balẹ̀ síyàwó mọ́tíyàwó bá rí tó wá ní nǹkan kan ṣẹlẹ̀ wọ́n kàn ní ká gbákùn gbẹ́nu sọ́hún tọ <laughs> ọlọ́run fi hàn nabi ibrahim alayhi salam ti ń ṣẹlẹ̀ lọ́kàn rẹ̀ fi balẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ tíyàwó ń sọ kò jẹ́ tuntun lọ́dọ̀ tiẹ̀ ọlọ́run ti fi hàn ó rí ń tó ṣẹlẹ̀ wọ́n kú òní mẹ́sù wọ́n lọ kó tó wá di pé wọ́n padà lọ fàbọ̀ sí ilẹ̀ sham Ọ wà nínú ẹgbàá wọ̀rọ̀ ìgbà kan ó wá kọ́rọ̀ Abu Hurairah nínú ẹgbàá wa tí imaamu bukhari gbà wá ó tún wá nínú ẹgbàá wa mi ìkpọ́rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ni ọ̀rọ̀ yẹn lọ́ba yìí pé lam yakdib ibrahim illa salasa kadibat ibrahim alayhi salam kò parọ́ rí o irọ́ mẹ́ta péré ló parí irọ́ mẹ́ta péré ló parí ó kéré àbọ̀pọ̀ ó kéré jọjọ ìbọ́lọ̀ nìkan lọ́mọ yẹ irọ́ tó ti pa lọ́wọ́ ẹnu gbàtà wà ń dánilẹ́kọ̀ọ́ yìí ẹ má sọ pé látàárọ̀ lọ́wọ́ ẹnu gbàtà wà ń dánilẹ́kọ̀ọ́ ọlọ́lọ́ mọ irọ́ tẹ́lómi ti pa tó ti sọ̀rọ̀ sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ létí irọ́ ni o ó tún sọ sílẹ̀ létí irọ́ náà ni ó tún sọ sí irọ́ náà ni kátó wá pé látàárọ̀ fáìlì ó kù sílẹ̀ èsùn kọ́ ah, ọlọ́run nìkan lọ́mọ irọ́ Ibrahim alayhi salam kọ̀ pàjùrọ̀ mẹ́ta lọ ah, wọ́n tún wá ní kẹ̀tún sí rọ́ bí ìgbà rọ ni mẹ́ta wá ní péré alákọ̀ọ́kọ́ rẹ̀ nígbà táwọn èèyàn rẹ̀ tí wọ́n ń lọ sọdún ẹbọ tó ń sì ti lérí pé wọ́n fojú àwọn òòṣà wọn rí mà ọ yà ìwọ Ibrahim qala onímọ̀ ṣé ń lóòótọ́ ni ṣùgbọ́n wọ́n sọ yi eléyìí ni ìrọ́tọ́pá ẹ̀ ọ̀pá fi ìdáyàtì là nítorí ọlọ́ọ̀ni ọ̀fẹ́ fi rìn lọ́ọ̀ni. kí lọ pọ́n sáré torí kò ní ráyè fojú àwọn òsàn rí ìmà tí ọ̀bá dání kàn wá lé sọ̀rọ̀ kí lílọ tí wọ́n lọ bí ọgbà àwọn irọ́ kejì ní ìgbà ṣe wọ́n yánnayànna tí wọ́n ń fojú àwọn òòṣà mọ̀ báyìí ìwọ Ibrahim qala bal fa'alahu kabiruhum hadha ọ̀gá àwọn yìí ló ṣe o tó ti jẹ́ pé Ibrahim ló ṣe wọ́n ní rọ́kèjì nù ọ̀pọ̀ náà nítorí Ọlọ́run ló ṣe parọ́ yìí ẹlẹ́kẹta ọ̀nà ni pé anabi Ibrahim pè lọ́mọ ẹ̀yà rẹ̀ ó pè lọ́mọ ẹ̀yà rẹ̀ ọ̀pẹ lọ́mọ ẹ̀yà rẹ̀ èsì sọmọ ẹ̀yà rẹ̀ ìyàwó rẹ̀ ni irọ́ kẹta nù eléyìí ni sábàbí tó fi jẹ́ pé ńgbàtà bá sá dọ́dọ̀ anabi ibrahim aleyhi salam níjọ́ pé ndàlùkìyàmọ̀ pé gbà wá bá wa bẹ́lọ̀ ìwọ ni khalilu rahman gbà wá bá wa bẹ́lọ̀ kó sì dájọ́ láàrin gbogbo ẹ̀dá anabi ibrahim náà ma sọ pé òun náà ń kọ́ òun náà láwọn tó ń náà ṣe àwọn ọ̀rọ̀ mẹ́ta yìí anabi ibrahim bẹ̀rù àwọn tí ètún ṣe rọ́fà yóò tún máa bẹ̀rù rẹ̀ wọ́n kọ́ àwọn arọ ọ̀tí ẹ̀ tó láti odidi jẹ́ríkò ó ti bẹ̀rù yóò tún máa muti sí ni bí ṣe ń parọ́ ni o tún máa muti ẹ̀ yóò tún máa mu yóò sì máa parọ́ ni. níta Ibrahim wò pé kò ní fóun láǹfààní kóun fi sìpẹ̀ fún wa nù níjọ́ gbẹ̀ndẹ̀ eléyìí hajara ó mú hajara wọn lọ wọn nígbà tó pé bí ogún ọdún tóun àti anabi ibrahim ti ń bẹ pẹ̀lú hajara hajara náà ti pẹ́ lọ́dọ̀ wọn sárátà olóyún sárátà lọ́wọ́ sọ fún anabi ibrahim aleyhi salam ọ yóò àwọlé tẹrù mi yìí báyìí bọ́yọ́ lọ́n lè ṣe kó lóyún fún wa kó lóyún fún mi bẹ́ẹ̀ ni màmá yẹn sọ. So bọ́yọ́ lọ́n lè ṣe kó bímọ fún mi la ilaha illallah bọ́yọ́ lọ́n lè ṣe kó bímọ fún mi àwọn màmá rere nìyẹn fa ìyàwó ń sọ fọ́kọ rẹ̀ ẹrú mi ni mo bùn ọ torí pé ọ̀rọ̀ ẹrú yàtọ̀ sí ẹni tí èsì ẹrú jàmà lábẹ́ òfin ọlọ́n sẹ́yìn bá lẹ́rú nìsí sẹ́yìn kóbìnrin ló tún lẹ́rú obìnrin ebóbìnrin sùn ẹni tó lẹ́rú yẹn tó bá ti lóun bùn ọ lábẹ́ òfin ọlọ́n ó ti dẹ̀ tọ́ fún ọ pé kó ọmọ bá sùn náà lọ́lọ́ sọ pé aw ma malakat aymanuhum ntẹ ní kápálẹ̀ lórí ẹrú ẹ̀tọ́ ni kẹ́ bá sùn. ó bùn anabi ibrahim ní hajara ọwọ́ á ní bọ́yọ́ lọ́n lè ṣe kó bímọ fún mi àwọn màmá rere nìyẹn. ìyẹn ni pé gbogbo ọmọ tọkọ rẹ bá bí ìwọ obìnrin tó wà nílé ọkọ tóbìnrin míì bá bí fún ọkọ rẹ halalan tayyiba tó jẹ́ ìyàwó fọkọ rẹ tèsè ọmọ àlè o. ọmọ tiẹ̀ náà ni wọ́n ọmọ rẹ ni wọ́n ó yẹ kó gbà wọ́n lọ́wọ́ méjèèjì kìí ṣe pé tí ọmọ rẹ rìn yangí sọ́mọ torí pé kìí ṣe ló bí fọ́kọ rẹ̀ lẹ́yìn wọ́n àgbà náà aláàánú lọlọ, aláàánú lọ́lọ́ ẹ wò látàrí ìwà sáárátà sẹ́bọ́lọ́ ń gbàdúrà tiẹ̀ náà òun náà padà bí ta ni Ishaq aleyhi salam ó ní ìwọ ọkọ mi ọmọbìnrin yìí ni mo bùn ọ ẹ bá lò bọ́yọ̀ lọ́n lè ṣe kó bímọ fún mi ó túmọ̀ sí kó obìnrin rere tó bá wà nílé ọkọ rẹ wàá fún ìgbésí ayé rẹ pẹ̀lú ọkọ rẹ lọ́lá lórí bíbẹ̀ rẹ lọ́dọ̀ bàbá rẹ tóbìnrin bá ti wà nílé ọkọ kọ́gbà páyé tó ń lò ń ti dé yìí kìí ṣe pé ọmọ àfojú kan wo wájú ọmọ àfojú kan wẹ̀yìn ìdùnnú rẹ nílé ọkọ rẹ gbogbo tó máa ń ọkọ rẹ nínú ìdùnnú tiẹ̀ náà ni gbogbo tó máa ń ọkọ rẹ lọ́kàn jẹ́ ìbànújẹ́ rẹ obìnrin tó bá fẹ́ dalẹ̀ nílé ọkọ nù àmọ́ pé ọ wà nílé ọkọ rẹ lára lásán gbogbo òròrí rẹ wà lọ́dọ̀ bàbá rẹ ọ wà nílé yín o ò tí ì ṣetán o ọkọ ọ̀ ń tanra rẹ jẹ ni. ẹ mọ ibi tá a ti mú eléyìí ibi tá a ti mú ni pé màmá yìí ó ti fira rẹ̀ sípò ọkọ rẹ̀ tí ẹrú mi yìí bá fi lè bímọ fọ́kọ mi èmi ló bímọ fún sẹ́mi pé gbogbo èrò rẹ̀ ti kú lọ́rọ̀ pé ọmọ bàbá kan mo jẹ́ ọmọ ilé kan mo ti wá àníkọ́dá fọ́kọ mi yìí débẹ̀ làwọn obìnrin ti wá rí láyè sìn nígbẹ̀yìn ayé nígbà táyé dáyé díjítàlì ọ̀pọ̀lọpọ̀ èrò nígbà pọ̀lọpọ̀ e báyìí ó yẹ kẹ́ ẹ máa ronú pé ẹni bá ti ń bọkọ yín lọ́kàn jẹ́ ẹ̀yin náà ní tí àwa méjì bá wá solution fún problem kan ó súnmọ́ kó tètè kú mbẹ̀ yàtọ̀ sí tẹ́ bá da dẹ́nìkan ó súnmọ́ kó pẹ́ díẹ̀ báyìí ó sì gidi yìí torí pé méjì nídìí àrò obìnrin tó òun fúnra ara rẹ fúnra ara rẹ ẹrú rẹ tó ní ló tún wá ń bun ọkọ rẹ sẹ́yìn lè ṣe bẹẹ ẹyin obìnrin òde ìwò yìí wọ́n lọ́lọ́run tún àwọn náà ṣe obìnrin mélòó ló wà láyé nìtú tí ó sọ fọ́kọ rẹ̀ bó o ṣe fẹ́ bímọ tí ó pọ yìí èmi ò rò pé mo lè bímọ tó thirty six fún ọ. mò ń wò pé solution ọ̀rọ̀ yìí ni pé ọ̀rẹ́ mi kan wà òun náà fẹ́ bí máa pọ̀ láyé ó sì ní bóun wọkọ ń fọ̀rọ̀ rẹ lọ kó tí wàá bá sọ́kẹ̀tì parí ẹ̀ kọ́ wa ní ọkọ rẹ o ẹnìkan wà tó ní òun fẹ́ kẹ́ ẹ fẹ́ o sọ̀rọ̀ pé wọ́n ti plan rẹ̀ ń bẹ̀ òun fẹ́ kẹ́ ẹ fẹ́ o so ìwọ náà bá sì pé tọ̀ kọ́ wá. ọba sì rí ọba nítọ́ ọgbà òní ni kò ní dọ̀la ìyàwó ní sọ báwo òní ni kò ní dọ̀la ẹfẹ lónìí ẹ má jẹ́ ọ dọ̀la àwọn obìnrin rere nìyẹn yẹsẹ pé táwọn ẹlẹgbẹ́ rẹ ọmọ sọ pé ọgọ tí ìbá sì kọ ọgọ wọn ló tún mú ìyàwó lọ fọkọ rẹ ọgọ kọgọ ọgbọn, ọgbọn, ọgbọn, torí pé ó fi ni sáárà ẹni tó bá wáyé pé fẹ ìyàwó fẹ́ ilé yìí lé mi abẹ́rù mi ní fẹ́ ẹrù mi ni mo bùn ọ́ àfà kò túmọ̀ sí pé kò ní yarí ń jọ mi o kò mọ̀ pé wọn náà ló ní fẹ́ wọn náà ló tún bínú lọ ń yọ kanra o bóbin lẹ́bù ṣe rí nu o torí ń gbà tí sáárátà tó ń sọ fánàbí Ibrahim pẹ́rù mi ni ẹ bá lò kọ́yọ́lọ́ ń lè jẹ́ ó bímọ fún mi ah bàbá náà kọ ó túmọ̀ sí pé àwọn ọkùnrin látàyè àwọn bàbá ńlá wa láti smart ànábì ibrahim aleyhisselam kò pé hàn ṣe lọ ronú sí i torí ọ̀rọ̀ tó sọ yìí tó ọmọ pé mi náà kú ti dàgbà pé kí ni bàbá gbà ni. tó gbígbà tí bàbá gbà bàbá náà tún jáfara wọn bá lò ọlọ́run ọba sì ọlọ́run gbà hájára lóyún kíákíá ni tẹ̀wọ̀n káwọn obìnrin míì wà tó bá ti gbóòórùn ọkùnrin báyìí ó lóyún ni hájára lóyún Hajara ẹ má gbàgbé pé ẹrú lọ́jẹ́ fún ta ni Sárà Hajara náà wọ́n wò pé òkè ìgbà tó ti jẹ́ pé olúwa rẹ̀ ti wà ní àbíòye the same level pẹ̀lú àbíòye olówó olúwa rẹ̀ àbíòye so kò sí tẹ́nìkan fẹ́ ṣe fẹ́nìkan báyìí so oníkálukú náà ní ìsìn you see we are of the same class Hajara náà bá di pé apá tiẹ̀ náà bá ń ga sẹ́wọ̀n káwọn obìnrin máa kó fóòmù síbi ẹ̀wọ̀n káwọn ọkùnrin tiwa ẹ̀wù tiwa símpù náà ni bọ́ ọba ti rápọ̀ ọkùnrin bẹ́ẹ̀ náà lórí déjìká a máa kó fóòmù sápá pé kí wọ́n lè bá àwòkọ́ àtóbi jù bá a bá a ṣe máa náà la ma tó Hajara náà bá di pé èjìká rẹ̀ bá ń ga gbogbo pé tẹ́lẹ̀ tó lọ́wọ́ lọ sí kíní kan tí ó ti sáré lọ sí ní ìsìn ọmọ sí mẹ́kímẹ́kí ni kí ló ní kí <laughs> pé àní kò palẹ̀ pé àná mi rò pé mo lè à ah, inú abẹ́rẹ́ sí ni bisarata ẹ máa wọ ọmọ yìí o àánú mo sì ní kí n ṣe o ọ̀dà ni pé Ibrahim sórí ọmọ yìí báyìí bí inú ti ṣe bínú ṣe ń dùn mi nípa ọ̀rọ̀ rẹ̀ náà so nítorí kí n má bàa wá di pa àṣìrẹ ni léṣe wọ́n fẹ́ kẹ́ mú kó nítòsí mi wọ́n fẹ́ kẹ́ mú kó nítòsí mi tọ́ lódodo anabi ibrahim aleyhi a àdúrà ẹ̀kọ́ tá à ń kọ́ lọ́dọ̀ bàbá anabi ibrahim aleyhi salam anabi ibrahim ò jiyàn pé no ẹjọ gbélé ni tọmọ pé bí wọ́n ṣe máa ṣe nu ọlọgbéyàwó wa gbogbo ẹ̀yàrá méjì àbọ̀ náà ni ó tún gbéyàwó nàmbà tù ó tún gbé nàmbà tírì yàrá méjì àbọ̀ fá mélòó ìyàwó mẹ́ta kan yàrá kan ìyàwó kan yàrá kejì ìyàwó kẹta àbọ̀ yàrá síbẹ̀ mọ àbọ̀ yàrá pálọ̀ nìyẹn <laughs> òtí tó fi jábọ̀ yàrá ni pé láàrin rẹ̀ wọ́n dáa tẹ àmọ́ fi ìdajì gbàlejò ìdajì yòókù ọmọ manéjì ń bẹ̀ wọ́n ó kó mẹ́ta jọ sínú yàrá àwọn obìnrin yìí wọn ò ríra wọn lójoojúmọ́ oníkálukú yóò rí tẹnìkan rẹ́rìn nígbà tọkàn tẹ́lẹ̀ yìí ń bàjẹ́ ṣé ẹni tọkàn rẹ̀ ń bàjẹ́ ó lè máa wọ ẹni tínú rẹ̀ ń dùn tí ń rẹ́rìn kínú tí ó dùn ó sọ pé kí ni àárín kí ló lórí búrin kí ni ń pa lẹ́rìn wèrè lásán <laughs> àkúkú máa ń tó gbé wọnú ilé wa wá abẹ́ẹ̀ tí ẹ̀ rí nǹkan àkúkú máa ń tó sọkùnrin náà gan kóbìnrin jọ kóbìnrin jọ kóbìnrin jọ wàhálà ọmọ ìṣẹ̀lẹ̀ ń ẹ̀kọ́ ńlá nù tíyàwó rẹ tó bá fẹ́ fẹ́ àwọn méjì mẹ́ta ọlọ́run ọlọ́ ọlọ́run ọlọ́ kó yàrá kan pẹ̀lú tọ́lẹ̀tì àti kíchìn tiẹ kọ́dà dúró ẹlòmínà yàrá kan àti tọ́lẹ̀tì àti kíchìn tiẹ kó ni dúró kò ní í sínú pé nìkan yàgbẹ́ lórí nìkan torí ìmọ̀ lórí ẹlòmíì so nígbà tí kálukú bá ti wà láàyè tiẹ̀ fìtínà ó dínkù bí ó bá ṣẹlẹ̀ yóò kéré sí nítorí ẹ̀kọ́ máa ṣẹlẹ̀ torí bí àjọ ń ṣí à ọ̀bẹ àjọ ń ṣí à abọ́ àjọ ń ṣí à kitchen àjọ ń ṣí à à wàhálà ó máa ṣẹlẹ̀ so láti jọ̀hún àti rẹ́ kọ̀kọ́ pé obìnrin sóbìnrin àjọ jẹ́yàwó ọkọ kan náà àwọn nǹkan kan ó máa ṣẹlẹ̀ tí wọ́n máa túmọ̀ sí pé kálukú ń wora wọn níwò pé ìwọ wo so anabi ibrahim aleyhi salam àwọn ti gbọ́ yìí ó ní kí n mú kúrò níbí oníbẹ̀rẹ̀ mú kúrò níbí wọn ò fẹ́ rí ma ìgbà tí oyún á dé tóyún yọ tí gbogbo ẹ ń ṣe Hajara àfi Sárátà tún fura pé oge yìí ń pọ̀ sí pàápàá jùlọ látijọ́ ló ń ti wà tóun ò lóyún tóun ókè ó ń ṣe lámi lójú bá mo sì fi ọlọ́run ọba búra máa rí i pé mo gé mẹ́ta nínú oríkèé ara àwọn obìnrin yìí tó ń fi yí ọ pé olówó rẹ ni mí ṣe apá àtẹsẹ̀ ni ó gé ni kó tún gé orí ma torí pé oríkèé nù anabi Ibrahim lọ́wọ́ àyànjú àárín gbà tó ti fọlọ́n búra kó gé oríkèé mẹ́ta kò sí bá a ṣe fẹ́ ṣe o ó gé ó gé náà ni ṣùgbọ́n èmi dá mọ̀ràn pé ẹ lu etí ọ̀tún àti tòsì ó dorí ké méjì ẹ lu etí rẹ̀ láyé yẹtí ẹ tún lu etí òsì láyé yẹtí ó di mélòó ó di méjì ebi ẹ ti lu ẹ oríkèé náà nù ẹ bá dábẹ́ lọ́ba pé mélòó ó pé mẹ́ta torí àwọn sọ pé hajar òun làkọ́kọ́ ẹni tó kọ́ lutí hajar làkọ́kọ́ ẹni tó kọ́ dábẹ́ fún lóbìnrin báyìí ni ìbúra tó búra pé òun gé oríkèé rẹ̀ mẹ́ta ó ṣe jẹ́ pé kò sàn ìgbà Ibrahim aleyhisselam wá sí ó ti gbọ́rọ̀ sí ìyàwó lẹ́nu pé kó mú arábìnrin yìí jìnnà ọlọ́run á pa láṣẹ pé ìgbà ti rí báyìí ò ní mú dúró nítòsí o yéésì lẹ Ṣáàmù yìí o Baitul Maqdis kọ́ o máa mú nsó ní ibi tí Mẹ́kà wà ń bẹ lọ́lọ́ ní kọ́ máa mú lọ Mẹ́kà sí Baitul Maqdis ó dínà bàjẹ́ o ìrìn oṣù kan ni lórí ràkúnmí báyìí la anabi Ibrahim wọn á níbo ni anabi Ibrahim sọ atravel báyìí bákan méjì ni wọn nínú kọjá pọlọ máa ń kálẹ̀ kó fún tó bá ti lóun lọ ibìkan yọ bára rẹ̀ ńbẹ̀ ni àbí kó sì jẹ́ pé kọjọ́ ẹ̀sìn kọjọ́ ràkúnmí buraq lọ́lọ́run ọba ṣe fún tó bá ti jókòó lórí rẹ̀ ibi tó bá rí ìrànmọ́ náà ni ọba ara rẹ̀ anabi ibrahim sàmúyàwó àtọmọ ó mú wọn lọ sàn ìgbà tó wọn mú wọn lọ tí ọmọ òun bá tún pò ń padà ẹgbẹ wọn kàn gbé ẹrù kan báàgì kan ní dàbínù àti kinní kan wọn ti kòńdóró omi ó sì gbé kalẹ̀ pàtó wọn fẹ́ máa lọ hájára wa sọ fún pé ṣébi tó fi wá sílẹ̀ sí tó máa lọ ni ẹ wù ọ̀tún ẹ wò sí koríko kò séèyàn ń bì kò sómi anabi ibrahim ò lè wò ó. Bita tánabi Ibrahim sáwò ní wò sẹ́mi ké tí nǹkan bá ju agbára èèyàn lọ ẹ kàn bú sẹ́kùn ni ọlọ́run lọ pa aláṣẹ pé ibi tí ó mú wọn lọ tọrọ lọ mọ ní tọ́fẹ́ fi ṣe ìpalẹ̀ mọ́ pẹ́nìkan ń bọ̀ tí ọmọ jẹ́ Muhammad sallallahu alayhi sallam nìyẹn ibi tí wọ́n sì ti bínú ọ̀kan nu bàbá ńlá rẹ̀ náà sì ni Ismaili alayhi salam tí wọ́n bí ń bẹ̀ wọ́n. wọ́n ti ẹ̀ sọ pé ìgbà tó gbọ́mọdé bẹ̀ ni ó ti bí ma ọmọ wa ń kó pé mumu nígbà tó ń dé maka báyìí ni tá fi wá sílẹ̀ sí ni anabi ibrahim ọ̀dáhùn kó sì wẹ̀yìn tá a fi wá sílẹ̀ sí ni kò dáhùn kó sì wẹ̀yìn tá a fi wá kò dáhùn kó bá tún yí béèrè padà allahu amarakabi hada sọlọ ńlọpọ ó idan lẹ́yìn yọ̀dọ̀ yẹ̀ẹ́nà tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pọ̀ ara rẹ̀ àwọn màmá tó gbọ́ lọ́ngbọ́ nìyẹn àwọn màmá tó ní ìmánì nìyẹn yẹn lágbára kọjá kápẹ́ kan kò séèyàn kankan bẹ ilé sì wà bẹ lóríṣiríṣi àmọ́ kò séèyàn ń bẹ ọlọ́run á pọ́ láti pé lọ́ọ́ fìyàwó bó bá ṣe kọ́ ya ọ́ sí méjì pò ní lọ pàlà yọ yọ ọ́ sí méjì yọkọ̀ fẹ́ yín dá bátànì sí gbogbo ara rẹ̀ ọ̀ ń lọ bó ó fi ta ní ilẹ̀ ń bó ó tó bẹ́ẹ̀ kátó wá pé nínú ilẹ̀ gbansasa sahara tó wá pé òkúta ìpẹ́ ni òkúta ìpẹ́ tó rùn mú kákáká kò sómi sí èsèpọ̀ mú wa wábi tá a kù sí ẹ wá wo imani ó ní tó bá ń pọ́lọ́n ló ní kó fi wá síbi ọlọ́run ní fi wá rárẹ̀ anabi ibrahim aleyhi salam ó wá lọ jìnnà síbi tí wọn ò ti ní rì níbi tí ìyàwó ò ti rí ma tọmọ ò ti rí ma ó wá bẹlọ ó wá ṣẹ̀ṣẹ̀ kọjú sí ààyè ibi tí káàbà wà ó ní rabbana inni askantu min dhurriyyati biwadin ghayri dhi zar'in 'inda baytikal muharram. ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون إلي وأن سورة إبراهيم آية كتالي لقمة ولون mo mà ti mú apá kan nínú àwọn fámìlì mi mo ti wá mú wọn máa gbé ilẹ̀ asálẹ̀ tí koríko kì í hù nídìí ilé ìwọ ọlọ́run ọba bọ̀wọ̀ ìwọ ọlọ́run sẹ́ni mo mú wọn wá bí o wọ́n lè máa gbé sọ láti dúró wá darí ọkàn àwọn èèyàn sọ́dọ̀ wọn darí ọkàn àwọn èèyàn sọ́dọ̀ wọn kọ́ wa rọ̀ wọn lọ́rọ̀ pẹ̀lú àwọn èso wọ́n lè bá a máa dúpẹ́ fún ọ lọ. anabi ibrahim aleyhi salam bó ṣe fìyàwó fọmọ lẹ́ni o ó sì lọ ṣùgbọ́n. ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá ọsọ ìyàwó ó sì sọ ọmọ anabi ibrahim ọlọ yóò tún wá ìgbà àkọ́kọ́ tó wa wá hájára ti kú hájára ti kú ẹ̀yin ó pé ah ṣé bàbá yìí ti ṣe dáadáa adúrò ọdún yìí àsìkò ìgbà tí ọmọ fi wà nípò pé ń bùkátà bàbá bàbá ọ̀wà ọmọ ti wá dàgbà ó ti níyàwó ìyá rẹ ti kú nígbà àkọ́kọ́ tá nàbí Ibrahim wà àkọ́kọ́ ni pé ka kìí ṣe ìyàwó fànàbí Ibrahim mo rò pé yẹn kìí ṣe ìyàwó Ibrahim ìyàwó lẹ ṣùgbọ́n ẹni tá a bùn ìní ṣe ẹrú lọ́jẹ́ fún un tẹ́rú bá sì bímọ fún olówó rẹ̀ ọmọ lọmọ ọmọ jẹ́ fún bàbá irú rẹ̀ á pè ní ummu walad ìyá ọmọ wa kìí ìyàwó fanabi Ibrahim dábàá wa pé ìṣèdọ́gbadà láti gbàngàn làbòsí ti bẹ̀rẹ̀ rárá o ẹrú ló fanabi Ibrahim aleyhi salam ẹrú sì lè bímọ fún yàn. báyìí ìgbà tí Hajar ti ń bẹ pẹ̀lú anabi Ismail alayhi salam ó ṣẹlẹ̀ yìí pé omi tán omi tí anabi Ibrahim tó gbé wá pẹ̀lú ẹ̀ ọ̀tán ọmọ wa ń sunkún ìyá ò lè wojú ọmọ rẹ̀ bọ́mọ ti ń kérora ti ń fẹsẹ̀ jálẹ̀ ti ń kérora ti ń fẹsẹ̀ jálẹ̀ ìyá yìí ò lè wojú ọmọ rẹ̀ torí pé àánú ò ti ṣe kọjá kó tún lè mọ̀ yí pé ewu ti ń bẹ ńlẹ̀ yìí mo gbọ́dọ̀ gbìyànjú ni ẹkún tí wọ́n ń gbọ̀n lọ́wọ́ ta nídìí kan lọ́ba dìde àpáta lọ́rọ̀ kíríkà gbogbo ibi tí wọ́n wà yìí ọwọ́ àríkọ́ àpáta tó súnmọ́ ibi tó ń wà òun náà ni àpáta tá à ń báyìí ni Hajar. lọlọ gorí àpáta asọfà ó nìkan àtọmọtánsẹmí bẹ̀rẹ̀ kò séèyàn kankan ọlọ gorí àpáta asọfà ọwọ́ awu ọ̀kan owó wájú mi lọ mi kò kankan wá nù tó dé àárín ojúdò torí pé ojúdò ibi yẹn wà sí bó ṣe dáàrin ojúdo yẹn lọ́ba yára yára kámákámákámákámá ọ̀fẹ́ lọ sí márùwà ọ̀sáré ńgbà tó kọjú ojúdo ọbẹ̀rẹ̀ sí ní rìn títí tó fi débi tápàtà márùwà wà ó tún gún kébẹ̀ náà bóyá òun rẹ̀ dọ̀ ọlọ́nkan ó ṣe bẹ́ẹ̀ àlọ àbọ̀ àlọ àbọ̀ àbọ̀ ọjọ́ méje ìdínú tá ń ṣe ìpọ̀sẹ̀sẹ̀ láàrin ọ̀sọ́fà àti hajar aleyhi salam kò rẹ́ni kankan àti ọ̀wá padà dé sí ọba bakomi ti sẹ́yọ lábẹ́ àtẹlẹsẹ̀ ọmọ níta ń wá lọ lọ́lọ́run ti fún wa yìí omi bẹ̀rẹ̀ sí ní sẹ́yọ débi pé ẹ̀rú bá kómi ọmọ gbọ́mọ lọ níbi tọ́pọ̀ dé oníwà fọwọ́ sí báyìí kójọ kójọ kójọ kójọ zẹ́m zẹ́m zẹ́m zẹ́m zẹ́m zẹ́m ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà tí èèyàn ń pa nǹkan láṣẹ náà la anabi sallallahu alaihi wasallam sọ pé Ọlọ́run kẹyà anabi Ismail tí ó bá ti sọ bẹ́ẹ̀ ni Zamzam ó bá dodo ni tí ó máa sàn yanni pété ẹ bá ti dúró tọlọ́n ọ̀rọ̀ yín gan dàbí ìgbà tẹ́ ń pàṣẹ ni ṣe Zamzam kójọ sójú kan náà má sàn kójọ sójú kan náà má sàn torí pé màmá yìí òun wò pé tí má ń sàn lọ yọ sàn lọ mọ àwọn lọ́wọ́ àwọn ò ní láǹfààní rẹ̀ mọ́ àwọn ó sì kú torí bí táwọn wà yìí kò sómi. báyìí àwọn ẹ̀yà kan ń pè wọn ní Jorhum wọ́n jẹ́ àwọn lárúbáwá tó tilẹ̀ Yaman wá. wọ́n wá kíyèsí pé yẹn ń fò ní gbogbo eré àyẹn. wọ́n sì máa gbàbẹ́ kọjá tán máa ń rìnrìn àjò wọn. wọ́n sì ti mà gẹ́gẹ́ bí gbogbo arìnrìn àjò láyé. èyí ń rẹ́yẹ níbì kan kọ́ máa fò àfikún mi ọ̀ wà nítòsí wọn ni ní mímọ̀ tá a mọ àyè yìí kò sómi ń bẹ nítorí wàá mú kẹyọ ọmọ ọfọ lójú sánmà bíi bóyá omi ti wà ń bì ní wọn á rán ẹnìkan àbẹni méjì pé kọ́ lọ bá wo kí ni ń ṣẹlẹ̀ lágbọn bíi tẹ́yẹ ń ti fò wọn bá lọ jábọ̀ fún wọn pé àwọn romi ń bẹ àwọn arìnrìnàjò wọn á dà wá wọn á tọrọ lọ́dọ̀ ya Ismail pípẹ́ dákun ẹ yọ̀ǹda fún wa sáálé máa gbé tòsí ọ̀dọ̀ yín bì wọ́n ní kò sí ní o <laughs> tá a bá bùn yín mu la bùn yín mu o torí tí wọ́n á di pé àlejò fẹ́ dolílé tí wọ́n gba lémọ́lé lọ́wọ́ o wọ́n ní agbà bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ni wọ́n wá wà bí mákàtí ń di lónìí gbogbo èèyàn ń wá wọn wá ń gbé bẹ́ẹ̀ gbogbo èèyàn wọn wá ń gbé bẹ́ẹ̀ bí Ismail ti ṣe wá dàgbà nù ó di géńdé ó wá fíọ̀kan nínú àwọn èèyàn yìí Ismail di Lárúbáwá ńgbà tí bàbá rẹ̀ ṣe Lárúbáwá torí pé ibi tó gbé ibi tí ń gbé nìsín àwọn ẹ̀yà tí wọ́n ń gbé pẹ̀lú wọn Lárúbáwá ni wọ́n àwọn là ń pè ní Jurhum láti inú àwọn ẹ̀yà Yemen torí pìlẹ̀ Lárúbáwá Yemen ló ti wá sàwọn tí wọ́n bá wọn gbẹ̀yìn èdè wọn ní Ismail ń kọ́ gẹ́gẹ́ bí ọmọ tí yín náà ni ẹ̀yin ẹ̀sẹ̀ Yorùbá nìsín ẹ̀yin wá gbèlú Yorùbá ẹ̀yin ẹ̀sà ti tú ọmọ yín lẹ̀ yọ yí àyìn lẹ́nu gbogbo etí ẹ̀gbọ́nu yorùbá lọ́mọ yẹn ọ̀gbọ̀ yóò tún máa pòwe sọ nítorí pé kíni àwọn èèyàn ti ń bá a sè ẹ̀yin ọ̀gbọ́ haúsá ẹ̀ sì ń gbélé haúsá ẹ̀ sá tutù ọmọ alẹ̀ ẹ̀ pé gbogbo haúsá lọ́mọ ọ̀gbọ̀ nítorí pé àwọn èèyàn ti ń bá a sè nù ilẹ̀ ibo gan ẹ̀yin ọ̀gbọ́ ibo òtítì lẹ́rìí sọmọ náà ṣe ọ̀ kíni kì í tọ̀ lọ́nà bá máa sọ ibo torí pé kíni ibi tó gbénu bẹ́ẹ̀ ni ilẹ̀ lárúbáwá àwọn lárúbá galgaliya alógatu dàríjà èyí tí wọn sọ lórí títì ọmọ yẹn ọgbọ bàjẹ́ léyìí tẹ̀yìn kan ọgbọ kódà níbi tẹ bá kọ ọmọ mọtò ọmọ sọ ẹ mọ ọgbẹ ah tá ń kọ́ gbogbo eléyìí sẹ́dúró táwọn ń kọ́ lẹ́nu ti lé ọ̀tọ̀ títí tí ọ̀tọ̀ eléyìí túmọ̀ sí pé gbogbo bí tí ọmọ bá gbé láyé ẹ rí i pé irú wọn ni wọn máa sọ ọmọ kan wọn á fi sí England wọn á mú padà dé sílé ẹ wàá máa wo bíi màláìkà pé ah, ọmọ yẹn ń sọ english ọmọ yẹn kí ni kí ni kí ni english náà èdè Malaika. irọ́ lásán ọmọ yẹn ń sọ english ìnìkìnì ibi tó gbé ni ìbá ọmọ tiẹ̀ náà sọ yorùbá yorùbá ti wá jẹ́ second class ìbá ọmọ tiẹ̀ náà sọ haúsá haúsá ti jẹ́ second class bíbí tẹ́ bá ti sọ ọmọ sí ni torí pé tí ọmọ tẹ́ rí yẹn wàláì tí àwọn ọmọ ó tètè gán èdè báyìí la nabi ismail ló di pé ń ṣèdè lárúbáwá ọwọ́ afẹ́ọ̀kan nínú àwọn ọmọ àwọn Larubawa ti ń bá wọn gbé wọn. ìgbà àkọ́kọ́ tá nabi ibrahim ọwọ́ àwà hajara ti kú ọwọ́ àwo ntí hajara fi sílẹ̀. pàtí òde kò bá ismail nílé ọba yàwó ọkọ rẹ̀ ńkọ́ ó ní wọn lọ bá wá bó wàá ní sẹ̀mí rẹ̀ àtọkọ rẹ̀ ìsẹ̀mí burúkú ni ó ọ̀dà kan ọlọ́run ló lè sàánú olúwa rẹ̀ bàbá rí jẹ ní ìsín a lè má rí jẹ níjọ́ mẹ́ta olú ẹ̀ sáǹforí rọ náà ni kò burú hmm, tọkọ rẹ̀ bá dín kọ́ ọ sọ fún kó o ní mo ní kó o ní bàbá kan wá wá o àmọ́ mo wá ní kọ́ pààrọ̀ ìtìsẹ̀ ilẹ̀kùnlé rẹ̀ kọ́pàrọ̀ ìtìsẹ̀ ẹlẹ́kúnlé rẹ̀ tọ́ fati Ismail dé sẹ́nìkan wá mi wá bàbá kan ní bàbá arúgbó kan wá yín wá wọ́n sì béèrè nípa gbogbo onísẹ̀mí wa bó onígbésí ayé wa tí wọn ò sì ní kó jíṣẹ́ kan fún mi wọ́n sọ̀dẹ̀ kan bẹ̀ wọ́n ní tí n sọ fún yín pé kẹ́ ẹ pààrọ̀ tìṣẹ́ lé yín ókè ó ní bàbá mi nìyẹn o. bàbá mi n kọ́ ọ sí lẹ́nu ẹ̀ríkì ọlọ́run mẹ́jẹ àṣìṣẹ́ jẹ́ <laughs> nígbà tó wọ̀ gbédè tó lẹ́yìn náà kóbìnrin náà tún yẹ lẹ́nu gbọ́ ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ náà la sọ gbogbo aṣọ wọn sá lóòrùn kò ní mẹni tó yẹ kó wọn sọ̀rọ̀ bí yàrá ń jẹ ọ̀gàn tó ti pé yà wọn náà yìí náà àwọn à ń sọ fún bàbá ọkọ pé ẹ yà ń ni kọ́dà gbígbóná gbígbóná ni bàbá rí jẹ lónìí ọlọ́run túmọ̀ gbàtà tó rí jẹ kò burú kò burú irú eléyìí ọ̀yọ́ kọjá ọmọ bàbá bá ní sọ fún pé bá dé ìtìsẹ́ rẹ̀ ọ̀hà ni rẹ̀ má báyìí ọmọ ọgbà lọ mi ní ṣe lùzọ̀ nínú òfin ẹ̀sìn bàbá òní ní kọkọ kọkọ ìyàwó rẹ lẹ o wọn dọ mọràn ni o ha bàbá ti lè kọrú ọmọ abú yìí lẹ bàbá dà á pọ kí ló dé lọmọ ẹlẹnu sọnsọ bí asínrìn bí ẹnu asínrìn kò sẹ́ni tí ò lè bù sẹmi kan wọn sọ àwọn sábàbí nù kò sẹ́ni tí ò lè bù kò sí mọ́ọ́rẹ́ kò sí rí <laughs> bàbá bá ti sọ tiẹ̀ yọ pa lẹ́sẹ̀ rẹ̀ bá ní o èsì pé ọmọ tí mo ní ọkọ ọkọ ni nígbà tó ti sọ tiẹ̀ ó ti tó lédè kúkúrú anabi ismail kọ ìyàwó nàmbà tù bàbá tún padà dé ńgbà mi bàtí bàbá dé ọba pé lóòótọ́ ọmọ ti fẹ́ yàwó mi ó tún dé sílé wọn bóò ní ìwọ ìyàwó ọmọ mi àbóò ní ìwọ ìyàwó bóò ní ọkọ rẹ ń bọ lọlọ wọn lọ wá ń tàjẹ wa bóò wá ní ìsẹ̀mí yín ìsẹ̀mí tó dáa pọ̀ ni kí á lè máa jẹ ó ní ẹran àti omi anabi ibrahim wa bẹ lọ́wọ́ ọlọ́run bá wọn fi àlùbáríkà sẹ́ran wọn bá wọn fi àlùbáríkà sómi wọn àwọn olùmọ́ni kò sí èso ní maka ni bọ̀bá tún ṣàdúrà pé ọlọ́run bá wọn fi àlùbáríkà sẹ́so wọn torí ẹ̀ ló ti jẹ́ pé ẹran bẹ maka jẹ̀mọ́ omi sì ń bẹ maka walhamdulillah kọ́dọ̀ omi wọn tún kọjá gbogbo greenland tiwa yìí ó sì pọ́táàpù ní tí wọ́n mọ̀ dá yáa wọ́n ló kótó sítàpù wọn lẹ̀ yìí omi kankan ni fáwọn ọ̀lẹ́lẹ́ ńgbà tí mo rí táwọn èèyàn ti ń ta plumbing material plumbing material mo ní ah ah masha allah nílẹ̀ yìí ìjọba fún yàn ló wọ́n lómi kọ́ omi wọ́n bá rómi nílẹ̀ nìkan inú kọ́ jẹ́ bọ́ọ̀ àbí kọ́ jẹ́ kànga wọ́n lómi tìjọba náà wà o àmọ́ bọ́yẹ̀ kan láàrin oṣù bọ́yẹ̀ kan láàrin ọ̀sẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àríire ọlọ́run bá a tún ṣe bẹ́ẹ̀ lànà bí Ibrahim alayhi salam ó wá rí pọ́ máa rí lélẹ́yìí kò sọ̀rọ̀ ọkọ rẹ̀ láì dá sọ́mọ pé wọ́n ti ẹ̀ níwájú ọkọ ẹ̀kọ́ ń sọ̀rọ̀ rẹ̀ láì dá pé wọ́n wò ó pé báwọn ọkọ ṣe máa ṣe fáwọn ìyàwó ló ń ṣe. ǹjẹ́ ó du èlùbọ́ lọ kò ti ń sọ báwọn tẹ́ ẹ̀ bá sí ń bẹ̀ kọ́dà pe ẹ̀ tún rí èlùbọ́ lé àmọ́ ilé ìyàwó rẹ ni kìí ṣe pé gbogbo ẹ̀ náà ó smooth bí ṣe ń fẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ pé a ti lọ́kọ ó rẹ nínà ó ò ní mórè tó wà nù ọkọ ó dìgbà tó bá wà wọn à ń wọkọ àwọn obìnrin kan junction tí wọ́n dúró sí ni junction à ń wọkọ gbà náà lọ́ọ́ mórè tọ́lọ̀ ń ṣe fún wọn torí de eléyìí ọwọ́ á ní tí ọkọ rẹ bá dé o sọ fún pé mo ní kó túnbọ̀ mójútó ìtìsẹ́ lẹ̀kúnlé rẹ̀ màtánà bíi Ismail dé ẹ̀yin yóò máa yà yín lẹ́nu ìrìn oṣù kan kí ló dé tí bàbá yìí dúró de kó rí Ismail àbí bẹ́ẹ̀ kọ́ ni làwọn olùmọ̀fẹ́ wa sọ pé bákan méjì ni tó bá ti gbèrò pò ń lọ ibì kan ọlọ́run máa ń kálẹ̀ kò fún kọ̀ọ̀nà ní àsìkò kankan láti bára rẹ̀ mọ́ka àbí kó jẹ́ pọ́ lọ́n fún ní nǹkan ọ̀gùn tó ṣe pé tó bá ti gùn báyìí ibi tí nǹkan ọ̀gùn bá ríran mà wọ́n bàrà wọn. tọ́ gbàtí Ismail dé sẹ́nìkan ọ̀wá mi wá báyìí báyìí bàbá arúgbó kan lọ wà kí wọ́n á lẹ́jọ́ sọ báyìí báyìí ni kí ni wọ́n wá ní kó sọ fún mi wọ́n ní kí n kó mójútó ìtìsẹ́lẹ̀kúnlé rẹ̀ wọ́n ní bàbá mi nìyẹn o wọ́n ní kí n dì ọ́ dáadáa ẹ má bàjá o ẹni fẹ́ kó hùwà abúsí o sẹ́yìn gbígbà náà lóbìnrin ọ̀yọ́wọ́ bàbá rẹ kú ti lọ́ọ̀ gbọ́dọ̀ kọ̀ mí àbí ẹ̀kọ́ ni èfojú rẹ rí mà bàbá rẹ ti lọ́ọ̀ gbọ́dọ̀ kọ̀ mí so torí di eléyìí bàbá rẹ ò lè sọ pé kọ́mọ kọ̀ bàbá rẹ ò lè sọ pé kọ́mọ kọ̀ lọ́ọ́ bá hùwà yọ kọ́ dànù tí kálukú sinmi ni ẹ̀hìn so àmọ́ yẹ kó lo àǹfààní yẹ kó tún wá fi tún ààrẹ sí kó tún tún sí kó tún tún sí pé ah ọ̀rọ̀ tí bàbá mi sọ ń sì mójútó eléyìí jẹ́ báwọn anabi ibrahim tún wá wálẹ̀ kẹta ẹ̀kẹta tí wọ́n wá wá yìí ismail ó ismail níbi tí ismail ti ń ṣiṣẹ́ rẹ̀ ti ń ṣe bó ti ṣe rí báyìí ó bá dìde lọ bá ọkùn alébọ́ máa ṣe pọ́n bàbá lé bàbá náà fà á mára bí bàbá ṣe fọmọ́ mára wọ́n wọlé wọ́n jókòó anabi ibrahim aleyhi salam ó wá ní wọ́n ọmọ mi ọlọ́run pa mí láṣẹ kan ni. ẹ̀ǹsì mọ̀ bọ́ bá ràn mi lọ lórí àti má sẹ̀yẹsẹ̀ anabi ibrahim anabi ismail alayhi salam bẹẹ ní bẹ́ẹ̀ ni máa ràn lọ ìwọ bàbá mi láti má sẹ̀ náà sẹ̀ ọ́ ràn mí lọ ń yín lọ àwọn máa rí o kò sọ pé ẹ ṣàlàyé àṣẹ náà nà <laughs> ẹ mọ̀ kọ́ máa ṣe ó ní bí ń ràn yín lọ bí ń nílé ràn yín lọ kí ni nǹkan náà gan-an rí bí kí dáàdì rẹ wá kó ní ìrànlọ́wọ́ kan ìwọ ọmọ mi mo sì mọ̀ pọ́ ràn mí lọ àbó ní ràn mí lọ Ah, ẹ kọ́kọ́ sọ ná <laughs> wọ́n máa ṣe ṣe rí nu àmọ́ àwọn bàbá rere ń tọ́bí máa re ọmọ ni màá ràn yín lọ láì tí ì máa kí ni allahu akbar kọ́ ló ń sa àwọn ọmọ tiwa náà lọ́ọ́ máa rí kó sáà náà lọ́ọ́ máa rí fáwọn òbí wa báyìí anabi ismail ò tí ì máa kí ni nǹkan náà báwo ni ó ṣe le tó o lè mẹ́mìí mi lọ àbí ò ní mẹ́mìí mi lọ kò béèrè mo sì sọ ọ́ ràn mí lọ àbí ò ní màá ràn yín lọ. ẹ̀yìn ìgbà náà ni anabi ibrahim asopọlọ ń pami láṣẹ pé kí n kọ́ ilé òun sí ààyè ibi tí ó wà lọ́kàn wọn ní àyè tí kaaba sì wà ń gbà yẹn ó àyè kan tó tí èpè gegele wà ń bẹ̀ wọ́n á ní àmì ní lórí pé àwọn màlàíkà ti kọkọ fi èlé kaaba lélẹ̀ rí kótó di pé àgbàrá òjò àgbàrá òjò àgbàrá òjò àgbàrá òjò ọwọ́ lọ fi wá ku gegele o pé ọlọ́run ọba ní kí n gbé ilé dúró fóun níbẹ̀ yẹn ìrànlọ́wọ́ tó ṣe fún mi nù atóhun àti bàbá rẹ̀ ni wọ́n á jọ kọ́ kàbà bàbá mma ọmọ ń ru òkúta tí wọ́n fi mma wa allahu akibar àti ọlọ́run lágbára ta ló wá kó anabi ibrahim báwo ni ó ṣe ma allahu rabbul alamin báyìí ni ibrahim àti ismail ni wọ́n kọ́ kàbà àwọn méjèèjì. wọ́n sì bẹ Ọlọ́run ọba wa nígbà tí wọ́n kọ tán Rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim Ọlọ́run gba lẹ́sìn lọ́dọ̀ wa o torí pé wọ́n lọ́ba tí máa gbọ́ wọ́n lọ́ba tó sì nímọ̀ nípa gbogbo nǹkan kò tó ká ṣiṣẹ́ jẹ̀mọ́ bíi kọ́lọ́run ọba tẹ́wọ́ gbà kò tó ká ṣe wàhálà bíi kọ́lọ́run ọmọdé ọjà ṣe asán lásán torí gbogbo ń dá máa ti ń ṣe ẹjẹ́ àmọ́ bẹ́ẹ̀ lọ́n pé kọ́lọ́run àwọn anabi méjèèjì ni wọ́n ṣe kọ́ kaaba láàrin ìgbà tí anabi ibrahim aleyhi salam ti ń wá yẹn ó fìgbà kan dábẹ́ fún anabi ismail aleyhi salam ó dábẹ́ fún nígbà tó pé ọmọ ọdún mẹ́tàlá ibrahim sì wà lọ́mọ ọdún mẹ́rìndínláàádọ́rùn ńlọ bí Ismail eighty six years ńlọ bí Ismail wọ́n wá dábẹ́ fún anabi Ismail nígbà tí anabi Ismail wà lọ́mọ ọdún mẹ́tàlá tẹ́ bá fi mẹ́tàlá tẹ́ bá fi kún eighty six ọmọ ọdún mélòó ni Ibrahim wà nígbà tí ń dábẹ́ fún Ismail ó ninety nine years Ismail ti wà lọ́mọ ọdún ni wọ́n ń dábẹ́ fún tẹ́lẹ̀ ìbá yé wa wọ́n ní látara eléyìí àmọ̀pọ̀ràn àyàn ni ká dábẹ́ fọkùnrin ọ̀ràn àyàn ni ká dábẹ́ fọkùnrin kò sì sí pé mo dàgbà wàá dábẹ́ yẹn náà sọ̀rọ̀ ká nàbí Ibrahim alayhi salam ó ti kọ́ ọmọ eighty years gẹ́gẹ́ bí àdìsá nàbí sallallahu alaihi wasallam ti sàlàyé kó tó di pò nǹkan dábẹ́ eighty years gbọ̀tẹ́yìn bá ti dàgbà kò ní rọrùn kọ́ wọn á mú abẹ́fẹ́lẹ́ kọ́ máa gíra rẹ̀ ládọ̀dọ̀ ẹnìkan náà ni ọba gé tòṣẹ́sì máa pé sọ́júrì ni ọlọ́nìs yọ san ìwé yọ san undertaking àyíbá àmọ́ ọba yíwọ́ wọ́n ló ní abọ́ gé o wọ́n ló ní abọ́ dábẹ́ o kọ́ máa di pé ẹ o sòbí ṣe máa ṣe nùfẹ́ nítorí bá ti dàgbà níìsì eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wáyé o ibi tá a fẹ́ dúró sí ni torí kọ́rọ̀ pọ̀ nípa anabi ismail anabi ibrahim alayhi salam ibi tá a fẹ́ dúró sí ni bọ́lá ń ṣe pálásẹ̀ kó dúnbó anabi ismail alayhi salam anabi ibrahim alayhi salam ẹran ti pa ló ti pọ̀ ọmọ eighty six years ṣáájú kótó bí anabi ismail alayhi salam lẹ́yìn ìgbà tí ismail wá dàgbà tó tọkùnrin ó ti tú ọkùnrin tí ń ran òbí lọ́wọ́ ọkùnrin tí jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fòbí rẹ̀ ìgbà yìí wá lọ́lọ́wọ́n bá wá fún anabi Ibrahim lálàlá wípé kó dúnbó ọmọ rẹ̀ Ismail aleyhi salam ìgbà tó lálàá yìí ó ti mọ̀ kó dodo ni nítorí pé ru'yal anbiya wahyun àlá àwọn ànábì ọlọ́run wáhìyí ni Ibrahim wá wá bá ọmọ rẹ̀ Ismail pé ọlọ́run pa mí láṣẹ ike kí n dúnbò rẹ̀ fanzur mada tara kí ni tí wọ́n náà rí sí ó ní ìwọ bàbá mi if'al ma tu'mar satajiduni insha Allahu min sabirin bọ́lọ́n bá fẹ́ wàá bá mi lẹ́ni tí ó ṣe sùúrù fún ọ tó fi ṣe ń tọ́lọ̀ fi pọ́ láti. kìsìkọ́lọ̀ ní kọ́ nàlẹ́ gbàfa kìsìkọ́lọ̀ ní kọ́ mọ̀ fún lóúnjẹ o kìsìkọ́lọ̀ ní kọ́ mọ̀ fún lómi mu o ọlọ́ọ̀n ní kọ́ pa kó dùnbù rẹ̀ ẹ wá gbọ́ ìsìtọ́ ọmọ fọ pẹ̀lú ògo ọlọ́ọ̀ máa ṣe sùúrù fún ọ ìníjọ́ níyàn ǹsìn ní jankpata tó fi rí ntọ́lọ́wọ́n bá ní kó sèse subhanallah falamma aslama watallahu liljabin ní ìgbà tí àwọn méjèèjì tí wọ́n ti wá gbàfà fún ntọ́lọ́wọ́n bá ní kó wọ́n ṣe ọmọ ti gbà bàbá náà ti gbà ọmọ ti gbà bàbá ti gbà pé nǹkan tọ́lọ́wọ́n bá ní kó wọ́n ṣe àwọn ó ṣe bàbá wọn á fi ẹ̀gbẹ́ ọmọ lélẹ̀ kó n fẹ́ dùnbù rẹ̀ wọ́tẹ̀lẹ́hù lẹ́lẹ́jẹ̀bín nínú àlàyé táwọn olùmọ̀ọ́sẹ̀ ń bẹ̀ yẹn wọ́n ní ó fojú rẹ̀ ó dojú rẹ̀ bó lẹ́ni torí pé àánú ti ń ṣe ànábì Ibrahim ọ̀pọ̀ débi pé kò fẹ́ máa wo ojú ọmọ kó wọn máa dùnbù rẹ̀ àwọn olùmọ̀ọ́ wa ní ìtumọ̀ àtẹ̀lẹ́hù lẹ́lẹ́jẹ̀bín oníkó fojú rẹ̀ lélẹ̀ ó dojú rẹ̀ ó dojú rẹ̀ bolẹ̀ ọfẹ́ wa dùgbà pàkọ́ kójú wọn mọ̀ bàjọ́ sí mẹ́rin nígbà tí apá kan nínú àwọn olùmọ̀ tó rẹ́ pé Ibn Abbas ń bẹ́nu wọn àwọn sọ pé rárá ó fi ẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ náà ni gẹ́gẹ́ bá a ṣe máa ń fẹ̀gbẹ́ ẹran tá a fẹ́ dú lélẹ̀ ẹ̀gbẹ́ àlàáfíà wọ́n fi lélẹ̀ anabi ibrahim wa mú ọ̀bẹ ó wá ń fi ọ̀bẹ yẹn ó fi ń yìnrìn ọrùn anabi ismail pé òun ó du òun ó du òun ó du ọlọ́run wa pa ọ̀bẹ láṣẹ kó má gé ọlọ́run pa ọ̀bẹ láṣẹ kó má gé apá kan nínú àwọn olùmọ̀ tafsir wọ́n tó ṣẹlẹ̀ ní pé ọlọ́run mú kí òjé kó bo ọrùn ismail òjé tọ̀bẹ̀ ò lè gé gbogbo ẹsẹ̀ wọn fọ̀bẹ̀ ẹ̀yìnrin rẹ̀ tán fọ̀bẹ̀ ẹ̀yìnrin rẹ̀ nǹkan kan kò tú tẹ̀tẹ̀ lára ọrùn anabi ismail aleyhi sẹlẹ̀ tọ́ gbàyí lọ́lọ́run á pè wọn náà dé iná hu anya ibrahim qad saddaqta ar-ru'ya ó ti gba àṣẹ ọlọ́run bá fi pa ọgbà sódodo ó ṣetán láti mú ṣẹ torí délé á wá san lẹ́sàn la ọlọ́run ọba wa gba anabi ismail ọ̀rá padà bidhibhin adhim pẹ̀lú àgbò ńlá àgbò ńlá gidigidi wọ́n ní àgbò yìí láti inú alìjánná wọ́n ti mú wa nàpá kan nínú àwọn olùmọ̀ tàrí ibn abbas nínú wa wọ́n ní àgbò náà ó ní àgbò tí habil tó fi wá ti súnmọ́ lọ nígbà tóun àti kọ́bílà tí wọ́n jọ ń du obìnrin torí láyé john tẹ́ bá fẹ́ gba nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ẹ gbé nǹkan kan wá láti fi wá ojú rẹ ọlọ́run ẹni tí ń bá yín dùn òun náà gbé tiẹ̀ wá ẹni tó fẹ́ fi rójú rẹ ọlọ́run oníkálukú wa gbé kalẹ̀ èyí tí iná bá wá láti sánmà tí iná bá gbé jẹ òun lọ́lọ́run ọba gbà èyí tó bá ṣẹ́kù láàyè rẹ̀ ọlọ́run ọgbà ni tòǹtò ṣẹlẹ̀ láàrin hábílà àti kọ́bílà tó yẹ pé ọmọbìnrin tí wọ́n bí pẹ̀lú kọ́bílà tó ṣe pé hábílà lọ́yẹ kọfẹ́ èyí tí wọ́n bí pẹ̀lú hábílà tó ṣe pé kọ́bílà lọ́yẹ kọfẹ́ tí kọ́bílà lè tí wọ́n bí pẹ̀lú òun lòun ọ̀fẹ́ ṣé bí wọ́n jọ bí àwọn nù kan náà ni bó lóun ò ṣe ní fẹ́ sísítà òun tí wọ́n jọ bí àwọn wọn náà fẹ́ sísítà tiẹ̀ ó fẹ́ takò òfin tó ti wà torí pé ádámù aleyhi sẹlẹm ó máa ń fi àwọn ọmọ yẹn fúnra wọn àwọn ọmọ tí wọ́n jọ jáde nínú ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n wá fẹ́ kún bírèkì prótókòlì lórí pé ìwọ ẹni tó jáde nínú tiẹ̀ kan náà ni wọ́n fẹ́ fẹ́ yàtọ̀ sẹ́ni tó jáde nínú mi bí wọ́n ti ṣe sọnù yẹn ṣùgbọ́n anabi adam alayhi salam wọ́n ní kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n ní tako principle tó ti wà àmọ́tàbà tako àfi ká tún bí ọlọ́run léèrè kálukú wọn wá mú nǹkan kan wá ti fi ń wá ojú rẹ ọlọ́run habil owó ètò dáàtú nínú dúkìá rẹ̀ torí pé ẹran ló máa ń sìn àgbò tó dáàtú nínú àgbò rẹ̀ ló gbé wá. Qabil àgbẹ̀lú ètò burú jù nínú èrè oko rẹ̀ ló kó wa ah, kọlọ ọgbà ibi náà ni ọjẹ oko tiẹ̀ kalẹ̀ Habil amagboro fi ọlọ́ni gbé eléyìí pàǹtí rẹ̀ tó kó kalẹ̀ pàǹtí ọwọ́ sọ fún Habil yẹn pé la pé màá pa ọ́ náà قال إنما يتقبل الله من المتقين ó ní kò nídìí kọ́ pa mí ọwọ́ àwọn olùpáyọ̀ ọlọ́run lọ́lọ́run ti máa ń gba tíntàn bá ṣe ìwọ níbẹ̀rù ọlọ́run. so Ibn Abbas àtàwọn mínú àwọn olùmọ̀tẹ̀fsìrì wa sọ pé agbo yẹn tọ́lọ̀ ní kí wọ́n gbé lọ sí sámà ìwọ́lọ̀ ní káwọn mọ̀lẹ́kà wọ́n fi sínú àlìjánnà pé agbo yẹn wà lọ́lọ́run á dá padà níìsí tánàbí ibrahim fi ṣe ìràpadà fún anabi ismail alayhi salam eléyìí tí wàá ṣẹlẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ ọdún à ń pàgbò iná lọ́wọ́ adé yìí ọlọ́run ra tani padà anabi ismail alayhi salam pẹ̀lú àgbò torí rẹ̀ ismail níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí òkè ṣe ishaq lọ́dọ̀ àwọn yahud akhzahumullah àwọn sọ pé ishaq ni kì ṣe ismail ismail ni kìí ṣe ishaq nínú tó mú wa mà oníkpé ńgbà tí anabi sallallahu sallam tó lọ́wọ́ bá fún ṣẹ́gun lórí àwọn ará mẹ́kà anabi wọnú kaaba gbàtọ́ àwọnú kaaba wọn sọ fáwọn sọ̀hábà pé òun gbàgbé láti kó ìhó àgbò jáde kúrò nínú kaaba àgbò tí anabi ibrahim pa tó fi ṣèrà padà fún ismail ìhó rẹ̀ sì ń bẹ nù kaaba títí tí anabi fi gba kaaba padà lọ́dọ̀ àwọn kèfèrí Ishaq kuma àgbọ́ kó dé mọ́kàrí ńgbà kékeré rẹ̀ mo rò pé yé wa aha so tí wàá fi wá kó ní ọlọ́run pa aláṣẹ pé kí wọ́n dúnbú bákan náà wọ́n tún sọ wípé orí àgbóyún gan fún ìgbà pípẹ́ wọ́n tún so kọ́ ara kàába lókè tó yẹ pé gbogbo ẹni tó bá wá sí kàába ń rí orí àgbò tí wọ́n pa dípò anabi Ismail alayhi salam sọ nítorí rẹ̀ azẹbi yìí ẹni tá a pa láṣẹ pé kí wọ́n dún onítàní anabi ismail aleyhi salam ismail yìí sì ni bàbá ńlá bàbá ńlá tani anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọdún wọn wá máa pàgò náà lọ adé yìí à ń fi àsìkò yìí à ń fi ń pàrọ̀ wá fún gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn islam kásagbára láti jọ́ kan nínú ẹni tí ó kópa nínú pípa àgbò. agbo ti léyà kìí sọ̀ràn àyàn ṣùgbọ́n bẹ nínú nínú àwọn Islam ó sì da wípé tí a bá lágbára rẹ̀ ká pa kí bàbá ọ pa kíyàwó náà pa káwọn ọmọ gan pa kódà Islam tó fara mọ́ tọmọ mi rágbò tíyàwó mi rágbò kátó soma bi tó ẹ pé tẹ̀ ń bá ń lọ tẹ̀ ń bá ń bọ̀ ẹ̀ rí ẹ sá ti soma bi tí wọ́n ti tú sá nítorí pé tí wọ́n bá rí bó ṣe pọ̀ yẹn bẹ́ẹ̀ lọ́rù ọmọ bá wọn ọ̀tá ẹ̀sìn Islam àtàwọn mùsùlùmí pọ̀ báyìí lò àtàwọn mùsùlùmí pọ̀ báyìí so yóò tún mú ẹlòmíì sojú kòkòrò àti fẹ́ẹ́ di mùsùlùmí torí kò sọ́dún kan tí káfíìrì ń ṣe tọ́lọ́ ń sọ pé kí wọ́n pa nǹkan kan láyé torí pé ọlọ́run kúkú nífẹ̀ẹ́ sí kúfúrú tí wọ́n ń ṣe. tó eléyìí túmọ̀ sí pé àtẹ̀mí àti ẹ ẹ jẹ́ ká kópa níbẹ̀. ẹran iléyà kìí ṣe pé a fẹ́ rà á láti sọ́dẹ̀ran máa tà á torí tó bá pa a fẹ́ rà á pa sọ́dẹ̀ran máa tà ni kò sí iye tá a rà tí ọ̀wọ́n nígbà tó bá rẹ ẹran twenty thousand nísìnyí tí wọn náà bá lé tó patẹ rẹ sórí tébù èló ló lè ta sí so ṣùgbọ́n ẹ rántí pé ẹ̀sìn la fẹ́ fi ṣe bàtó sì ti jẹ́sìn yẹn kò sí ní tá a ṣe lágbọ́n pé a fẹ́ sin lọ́ǹtọ́ wọn. ẹ̀yin tẹ̀ wọ́n á ń lọ rágbò láti ta fáwọn mùsùlùmí ẹ jẹ́ ká níyàn yan dáa ìpè ẹ̀yin náà fẹ́ sìn ràn lọ́wọ́ ni tẹ́ni tí ò tí ì parí náà ò fi pa ẹ fẹ́ lọ́wọ́ ni tí ó fi di pé iye òǹkà ẹni tí ń pa pọ̀ ó tún di ìlọ́pọ̀ àìníyẹ tó ti ń pa tẹ́lẹ̀ tẹ́ ẹ bá ti jèrè díẹ̀ ẹ sọ́ọ̀lẹ̀ tẹ́ ẹ sọ́ra kó àwọn àgbò tí yá wa àgbò olójú kan arọ èyí tí ń sàárẹ̀ èyí tó ti gbẹ tó ti hàn gógó wa. èyí tó lè wọlé yá ni kẹ́ ẹ máa kó wa. báwo ni ọba ṣe dáa tó kákẹ́ gbogbo títì tá ń bá wọ̀ lúkọ̀ kan àtàwọn títì tá ń bá jáde nílùú kọ̀ọ̀kan iná ni wọ́n tu àwọn àgbò tí wọ́n so mọ́lẹ̀ lọ fún títà nítorí pọ́dún léyà kọjá mọ́ ń lọ sọ ẹran mọ́ ń lọ sí yanṣánu ọkọjá bẹ́ẹ̀ ibi tí wọ́n ti máa tẹ̀ràn ọyọ kọ́pọ̀ lọ́rẹ́gẹ́dẹ́ nítorí pé ń bẹ nínú àmì tí fi hàn pé àwọn mùsùlùmí ń bẹ ń bì torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sí ní tó burú lábẹ́ òfin ọlọ́n kẹ́ni tí ìtẹran tẹ́lẹ̀ náà máa tẹran káwọn náà lọ kó ẹran wa láti fi kíbi tí wọ́n bá ti kó wa ẹ sá ti má lọ jí o ẹ rà á kẹ́ kó wa ẹ alẹ́ kó wa tontigbẹ́ sínú ẹgbẹ́ ẹgbẹ́ tó ń ṣe yẹn ẹgbẹ́ kíni pé kíni ẹ kọ ẹran wa láì wẹgbẹ kínní torí pé ẹ̀yin ní sẹfẹ láti ṣàfihàn fáwọn yẹn pé ìsìláàmù ń bẹ torí rẹ̀ wọ́n ní àwọn kan ti pé tí sí lẹ́gbẹ́ ó dájú pé ń ni wọn bẹ́ẹ̀ mùsùlùmí là ń mọ wọn sí abẹ bẹ́ẹ̀ wọ́n làwọn ò ṣe bẹ́ẹ̀ àdúgbò ìfọlọ wọ́n ń ọmọ yìí nù ó pé púpọ̀ adúpẹ́ fọlọ̀ torí di eléyìí ìtọ́lọ́mù bá kọ pé kálukú òní ni òní ẹnìkan ò lè di ọlọ́nà torí ẹ ẹ jẹ́ ká yóò di rọrùn fáwọn èèyàn ẹ lọ kó wa kọ́pọ̀ ẹ lọ kó wa kọ́pọ̀ tí wàá tó ti kó wa tọ́pọ̀ tó bá pé àwọn kan sọ di orí pé àfẹ́gbẹ́ kan àfẹ́gbẹ́ ìranu ẹgbẹ́ òfò kan ilẹ̀ fi lè ta ẹ̀wọ́ ẹni tọ́wọ́ àlẹ́gbẹ́ òfò náà ẹ kò lè lọ pé tà ẹ̀tọ́ ẹ̀ nígbà kínní ẹ̀tọ́ bẹ́ẹ̀ wọ́n láwọn ò ní gbà ẹ gbọ́rọ̀ <laughs> so kẹ̀sùn lọ kọ́ pọ̀ torí pé sẹ́rí gbogbo nǹkan wọn yẹn sẹ́yìn ẹ̀ka kún wàhálà ló ti sábà fi tọ́pọ̀lọpọ̀ fi di mùsùlùmí láyé ẹ wọ àwọn ọmọ kéékèèké wọn tí wọ́n bá mú wọn lọ bí tí wọ́n sọ àgbò tí wọ́n sọ àgbò tí wọ́n sọ àgbò tó bá jọ ọmọ káfíìrì ni ẹ̀rí pé ọmọ aróyìn lé ah àgbò kan tó ń rí eh, kíní kan tó dádì kí ló dé dáyìn náà pẹ̀ pẹ́pẹ́pẹ́nu sọ̀n pẹ́pẹ́nu sọ̀n báwo ẹ̀ ń ka àwọn mùsùlùmí nìyẹn ah ó dẹ̀ wù mí táwọn náà bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tó tó bá tún sọ kí ni. ọkọ tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀rí pé ọmọ náà ìsìláàmù ọmọ awù ìsìláàmù ọmọ awù nílẹ̀ haúsá ó ṣe sábàbí tọ́pọ̀lọpọ̀ fi di mùsùlùmí ó ṣe sábàbí tọ́pọ̀lọpọ̀ fi di mùsùlùmí torí pé tọ́dún léyà bá dé wàhálà ń tẹ̀sẹ̀ mùsùlùmí gan ìsìláàmù ọmọ awù ẹ wò ma máa ká gbogbo àdúgbò wípé àwọn ń tà mọ̀ọ́sì máa fà ká ń tà ìsìláàmù ọmọ gbogbo ẹni tí èsè mùsùlùmí láti sè sókè á ní ń sàwà ẹgbẹ́ ìsẹ̀gbẹ́ ìranù kan ọba ti wọ egbe kọ́mọ tẹran ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ ní ìsìn nígbà tẹ́ ẹ̀ ra búrẹ́dì dọ́dọ̀ ẹ̀ ti ń ta búrẹ́dì bí léèrè pé ìwé ẹgbẹ́ búrẹ́dì wà dà náà sẹ́mi náà wà bẹ̀rẹ̀ ràn nísìn wọn àwọn sẹ́ wà lẹ́gbẹ́ abẹ́ sí lẹ́gbẹ́ tá lẹ́gbẹ́ ràn. tágbò tó fẹ́ tà bá wọ̀ fún mi máa rà á tí ò fún mi máa lọ bòmí. tó bẹ́ẹ̀ ni ayé rọrùn ẹ mẹ́jẹ̀ aṣọ délé fúnra wa. ẹni tọ́lọ̀ bá kọ́ mọ́ kálukú náà ní ọ̀tá káàsì lọ gba kádàrà gbọ́ tọ́lá ìgbà kádàrà gbọ́ náà ló bí gbogbo ẹgbẹ́ bùn fúnlẹ̀ lù àwọn èèyàn rẹ náà láràlú nígbà tẹ́yìn bá wá sọ pé tẹ́nìkan ọba sí lẹ́gbẹ́ kò gbọ́dọ̀ ṣiṣẹ́ kan wọ́n ní tílẹ̀ yóò bá wọ àwọn lọ lúmìnù orí ọmọ wa sá fún yín ẹ mọ̀ wá sàdúà ẹ̀yin náà lẹ́sìn takò kan ẹ̀ ń kan ẹ̀ ń takò àdúà lọ́wọ́ kan nígbà tó orí bá ń bọ̀ ẹ̀yin náà lọ́nà ẹ ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ orí mùsùlùmí sì máa pè ní adúpẹ́ fọlọ́ tó ẹni tó bá rówó tí ó lọ kó ẹran wa tí ó ta fáwọn èèyàn lọ́pọ̀ tí ó rọrùn ọlọ́run ọba ọ̀ràn lọ́wọ́ bẹ́ẹ̀ sì ṣe ta ń rọrùn tẹ́ fi jèrè ọlọ́run ó sì ń àwọn èèyàn tó fẹ́ rẹ ẹran náà ní tí wọ́n fi ra ọlọ́run ọba ò ní àwọn ẹran wa kó tó dijọ́ ọdún ọlọ́run ọba gbàdúrà wa nínú ẹni tí ò ní sọ̀rì tinu gẹ́gẹ́ bá nàbí Ibrahim alayhi salam bí ó ti ṣe sọ̀rì ẹ wá dúró ọdún tí yìí ti láyé kọ́ lọ́wọ́ bó tó fún wa lọ́mọ bí nàbí Ibrahim sọ̀sọ̀kúsọ àbó wíwìkúwì ṣáájú kọ́ lọ́wọ́ bó tó fún lọ́mọ eléyìí túmọ̀ sí pé àwa náà alára ńkọ́ tí nǹkan bá ń dà wá láàmú àbá ń wá lọ́dọ̀ ọlọ́ kò tí ì tẹ̀ wá lọ́wọ́ torí de eléyìí ẹ jẹ́ wọ balẹ̀ sọ́lọ̀ bákan náà ọlọ́run kò sí wa lọ́kàn nínú ẹni tó pé yóò ní àyà láti lè jẹ́ kódodo fẹsẹ̀ rin gẹ́gẹ́ bá nàbí Ibrahim alayhi salam bó ti láyà tó kó nìkan dojúkọ gbogbo àwọn èèyàn tó mú àwọn wọn tó fọ gbogbo àwọn ò lè gbára wọn nígbà táwọn èèyàn sì láwọn Ibrahim nítorí pé òdodo ni ti ń gbé káwọn náà kájọ kan nínú àwọn èèyàn tó ṣe wípé wọ́n á máa wá ọ̀nà wọ́n á máa wá ọ̀nà tálàáfíà tó fi máa jọba láàrin obìnrin méjì tí wọ́n bá ní obìnrin mẹ́ta tí wọ́n bá ní obìnrin mẹ́rin tí wọ́n bá ní kájẹ́ni tí wọ́n máa wá ọ̀nà bálàáfíà ó ṣe jọba láàrin wọn torí kí lẹ fẹ́ gbà nínú kẹ́yìn ọjẹ́ bàbá tí wọ́n máa dájà alẹ̀ àdìsí ilẹ̀ láàrin àwọn ìyàwó yìí kí lẹ fẹ́ gbà mbẹ̀ kò sí tẹ́ fẹ́ gbà mbẹ̀ àwọn ọkùnrin míì níbi tó rí wọn dàrú dé dájà alẹ̀ láàrin ìyàwó yọ̀wá di rẹfiri kí ẹ máa lura yín tó bá ríra wọn lù ní ọ̀sẹ̀ kù so lẹ́yìn náà ara ẹ̀kọ́ tá a tún kọ́ ta nabi ibrahim alayhi oní àná kó obìnrin méjì ẹ má jẹ́ wọn máa gbé àyè kan náà obìnrin méjì ẹ má jẹ́ wọn máa gbá àyè kan náà ẹ agbára rẹ ọ̀ká àti gbalẹ́fẹ́lẹ́ yìí ṣe látara níta tún kọ́ látara ìtàn anabi ibrahim aleyhi salam òun náà ní wípé lẹ́yìn ìgbà tí gbogbo aráàlú tí wọ́n bá gbógun tì ọ́ lórí dáadáa tó fẹ́ pé wọ́n lọ sídìí rẹ̀ tó sì gbìyànjú títí láti jẹ́ kó wọ́n mọ òdodo ilé òdodo káwọn náà tẹ̀lé torí ibi tó rire wọ́n wà nù táwọn wá ń sànà láti pọ̀ ọ̀run wọ́n ń sànà láti pọ̀ wọ́n tún dáná kalẹ̀ rẹ́gẹ́dẹ́ báwò lórí pé àwọn sáré pé eérú rẹ̀ gan àwọn ọ̀fẹ́ dààmú lára aná dá yìí báyìí so tọ́lọ́mùbá ti kọ́ ọ̀la tó kọ́ ọ̀rẹ́ ọlọ́dọ̀ wọn kí ló yẹ kí wọ́n náà ṣe kò fìlú yẹn lẹ̀ fún wa ni fìlú yẹn lẹ̀ fún wa ni kẹ́ẹ́ bá nàbí Ibrahim alayhi salam bó ṣe fìlú yẹn lẹ̀ táwọn yẹn bá ti prove pé lórí ibú làwọn lù kan àwọn òṣìṣẹ́ tán láti sóríire kí lọ́ọ́ yẹ káwọn lóríire ó ṣe ẹ̀fì bẹ́ẹ̀ lẹ̀ fún wa so eléyìí jẹ́ inú àwọn ẹ̀kọ́ eléyìí tá a rí kọ́ lára tàn nàbí Ibrahim alayhi káwọn náà sì jẹ́ni tó rẹ́dì ní gbogbogbò láti la òdodo yẹni tí ò yé gẹ́gẹ́ Namrud bó ti ṣe kágídí hárí tí ń pera rẹ̀ lọ́lọ́ọ̀ sẹ̀mùkọ́ anabi ibrahim alayhi láì bẹ́wù láì dìtẹ́ padà fi hàn pé gbogbo kun rẹ̀ bó ṣe yí tó ń kọ́ àlòkù ọ̀bẹ ti tó gè nígbà tó ń sọ fún pé yọ láti bùwọ́ rẹ̀ ẹnu rẹ̀ wọ̀ wò káwa náà káṣí jẹ́ni tó ṣe pé a gbìyànjú ní gbogbo ìgbà láti jẹ́ni tí yóò ti òdodo gbogbo bó tilẹ̀ wù kí òdodo yẹn tó ọ̀nbẹ nù kàtí ká mójútó mójútó ọmọ kódà ẹ gbọdọ pọ́ ọmọ tì ebo náà ti dàgbà kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ ẹ máa mọ́nítọ̀ àwọn ọmọ yín wọn ò bá dàgbà gẹ́gẹ́ bí ibrahim aleyhisselam bí o sì pa anabi ismail àti lẹ́yìn gbàtà anabi ismail àdàgbà ó tún mójútó débi ọmọ rẹ̀ débi ìyàwó rẹ̀ débi ìyàwó rẹ̀ pé ìyàwó yìí báyìí ìyàwó yìí ọ̀yọ́ ọmọ mi irú èwo lọ́ọ́ yọ ọmọ mi òun náà nìkan máa sáfì gbogbo nǹkan yìí ká fi mú ibrahim aleyhi salam kìí o ibrahim aleyhi salam kìí ṣẹni tí ọ̀lànà o ṣùgbọ́n àṣẹ ọlọ́run ọba lọ́tẹ̀lẹ̀ tó fi mú hajara lọ síbo tó fi mú lọ sí mẹ́kà káàsì jẹni tí ó bọ́ ọlọ́run ọba dúró tí ó gbọ́ ọlọ́run ọba torí ńgbà tí hajara náà gbọ́ pọ́lọ́run ló ní kó máa wá bí kílò náà sọ ọlọ́run èyí tó ti dáa nínú ọ̀rọ̀ wa ọlọ́run má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó ọlọ́run ọba kó tún ṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulilayi rabbil alamin wọ́n ní kí amúdé ti gbọ́ wá wípé àwọn elétò àwọn ìgbìmọ̀ elétò tí wọ́n mọ pẹ̀tù sí àwọ̀ láàrin lọ́kọ tí wọ́n sì fi lọ́lọ́ rẹ̀ bí oṣù mélòó.